Amen. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ó jẹ́ nǹkan kan nínú tó ṣe pé láti ọjọ́ tó ti pẹ́ ló ti ń bẹ nínú tí ń da ìgbésí ayé àwọn ọmọnìyàn láàmú wọ́n bẹ nínú nǹkan tí èèyàn tó máa ń lò láti fi bá ẹlòmíì jà wọ́n ó ń bẹ nínú tí ọmọ èèyàn tí máa lò láti fi bá tọmọlàkejì jẹ ọ̀pọ̀ ẹ̀mẹ́yìí ìgbà làwọn míì nínú àwọn ẹni sì máa ṣerú sẹ́yìn ni wọ́n máa sọ yìí pé ìṣe làwọn fi tàwọn tún lé ayé ṣe àwọn fi ń rọmọ ènìyàn lọ́wọ́ ni idán àti àṣàṣe alukur'ani alápọ̀nlé ó ti ṣe àfihàn rẹ̀ fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ọlọ́run ọba fi ọ̀rọ̀ nípa ìmà nípa idán àti àṣàṣe ọlọ́run fi ṣe àdánwò fún ọmọnìyàn ni torí kí àwọn kan kún lè tara rẹ̀ kí wọ́n sori ikú kún ọ̀dọ̀ máa ná kí àwọn kan wọ́n sì lè bá a sọ́ra fún kún jìnnà sí kún ọ̀dọ̀ máa lè jẹ́ nà ọlọ́run ọba wa. ó ṣàlàyé fún wa nínú alukur'an nínú suratul baqara aya kejìlélọ́gọ́rùn ó ní wa ma unzila ala al-malakayni bi babila haruta wa marut wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur ọlọ́ọ̀ni idán eléyìí tó ṣe pé asọ̀kalẹ̀. gba ọwọ́ méjì nínú àwọn màláìkà tí wọ́n ń jẹ́ Harut àti Marut ìyẹn tá a bá sọ pé má níbẹ̀ yẹn mawsuliya ay walladhi unzila ala al-malakayni bi Babila wa Marut ṣùgbọ́n bẹ nínú àwọn olùmọ̀ nípa tí wọ́n ní má níbẹ̀ yẹn ànàfíà ni àyè. وما أنزل على الملكين ببابل هاروت وماروت أي وما أنزل الله من شيء على الملكين èyí túmọ̀ sí pé ọlọ́wọ́ bọ̀ sọ̀n kankan kalẹ̀ gbọ́wọ́ àmàlẹ́kà méjì tí wọ́n ń pè ní dán ṣùgbọ́n ètò ọ̀dọ́gba nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ nípa tafsir pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ nínú àwọn ahli sunnati wal tí wọ́n sọ lórí eléyìí ni pé bẹ́ẹ̀ ni lódodo àkọ́kọ́ ọ̀gbà tí idán kọ́kọ́ sọ̀kalẹ̀ ọlọ́run ọba sọ̀kalẹ̀ gbọ́wọ́ àwọn màláíkà méjì ọ̀kan nínú wọn jẹ́ Harut èkejì jẹ́ Marut ọlọ́run ọba ní kí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú dẹ́yẹn torí kó lè bá jẹ́ àmìwò àti àdánwò fọ́mọ èèyàn kó sì máa bẹ̀ bẹ́ẹ̀ títí dijọ́ ọlọ́run ọba tí ó ka ẹni ilẹ̀ kúrò èyí tí wọ́n bá fi dán ṣe ohun tí wọ́n bá fi àṣàṣì wá kò fi nǹkan kan yàtọ̀ sí oògùn tí ọmọ ènìyàn lò sí orí fọ́ tàbí inú rùn tàbí ẹ̀yìn dúndùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá jọ rò dáadáa yóò hàn sí oníkálukú wa bí ìyàtọ̀ ti ṣe ń bẹ láàrin nǹkan méjèèjì yìí ní ìyàtọ̀ tó hàn gedegede sí gbogbo ẹni tó bá ní làákàyà tójú akramakumullah ní àsìkò tí orí ń fọ́ orí ń fọ́ ọwọ́ àtọ ẹni tí ó fún ọ ní oògùn orí fọ́ lọ wọ́n wá gbo àgbo fún ọ wọ́n ní kó o mu àgbo yìí o mu sínú rẹ lérò wípé tí a bá fi lè lórí egbògi àti ewé tá a gbó yìí báyìí méjèèjì yóò lọ síbi tí nǹkan ti ń ṣe wá yóò ṣe sábàbí kí n ti ń ṣe wá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kó kúrò níbẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tí inú rún ọ bẹ́ẹ̀ náà nígbà tẹ́yìn rún ọ bẹ́ẹ̀ náà nígbà tẹ́dùn dùn ọ wọ́n ní kó o lògùn yìí ọlọ́run ọbọ̀ fi ṣe sábàbí àti mú un ti ń ṣe ọ́ kúrò lára rẹ̀ eléyìí báyìí kọjá ń tọ́ pamọ́ ipò ṣeéṣe kírú rẹ̀ ó ṣiṣẹ́ lọ́pọlọ gbogbo ẹni tó ní làákàyè kò sì jẹ́ ńtọ́ pamọ́ lọ́pọlọ gbogbo ẹni tó lẹ́sìn wípé irú eléyìí kò ní í jẹ́ ntí ẹ̀sẹ̀ takò lópin ìgbà tó bá ṣe pé ń tá a lò kó jẹ́ oògùn fún tí ń ṣe wọ́n kìí ṣe wa sallam ẹ máa lo oògùn sí ń ṣe yín o ما أنزل الله من داء إلا وأنزل معه دواء Ọlọ́run ọba kò sọ àárẹ̀ kankan lẹ̀ àfi kó jẹ́ kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú rẹ̀ ọ̀nbẹ nínú àwọn ènìyàn ẹni tó yé ó sì ń bẹ nínú ẹni tẹ́lẹ̀ yìí ò yé gbogbo wa láàmà wípé ntọ́lọ́run bàbá wa ṣe léèwọ̀ lílo orú rẹ̀ lóògùn fún nǹkan tí ń ṣe wá kọ̀tọ́ o torí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba wa kò fi ìwòsàn àlùmọ̀ òun sára ń tó ṣe léèwọ̀ fún wa ma ja'ala Allahu shifaa'a ummati fima harrama 'alayha ọlọ́run ọba kò fi ìwòsàn àjọ mi sí ara ń tó ṣe fún wa egbògi náà ni wọ́n gbò papọ̀ mí ewé oko wọ́n wá kán òróró sí òróró tí wọ́n kán yẹn anígbò ló ti ṣe jẹ́ wọ́n ní zaitun zaitun ni. kò sí ní tó burú ń bẹ̀ torí pé ọlọ́wọ́n bá ṣe jíjẹ zaitu zaitun ó ṣe lẹ́tọ̀ ìwádìí sì fi hàn pé zaitu zaitun ó ń bẹ nínú tọ́lọ́wọ́n bá máa fi ṣe ìwòsàn fún yàn lórí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àárẹ̀ tí máa ń dá yẹn láàmú bí wọ́n ti ṣe gbogbo egbògi náà nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n gbogbogi yìí tán wọ́n kán ògógóró sí ni ògógóró tí wọ́n kán sí jẹ́ wọ́n ní ní òjò kó tètè jẹ́ kò ní jẹ́ ọjẹ́ rárá nítorí pé nínú ẹ̀sìn tiwa lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́ ká lo ògógóró kódà kó ṣe é pé ìwòsàn là ń fi wá tó gbogbo eléyìí ó yé wa. akramakallah ọjọ́ ta ó sì ń tajà ṣé hospital kan wà téèyàn lè lọ téèyàn lọ ṣàlàyé fún wọn tí nígbà téèyàn bá tò téèyàn gba káàdì téèyàn wá tò tọ́kànyàn. tó wá wọlé wọn ní kí ni bàbá tí ò sí màmá tó wá ní tó gbé mi wá òun náà ní kọjọ ọta ọjọ́ ọta báwo máa bẹ kó jẹ́ ọwọ́ àpòsí òkú o tún lọ sọ́spítù mi o tún lọ àwọn náà ní bẹ kó jẹ́ ọmọ ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ òfin gbogbo ọsibítù eléyìí tó wà nílùú kálukú sì ń sọ fún wa pé ta lọ́ọ́ máa bẹ̀ Allahu Rabbul Alamin nígbà tí tọ́sibítì òmu ọwọ́ àtọ́lé àwọn kan lọ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ òkùnkùn ọwọ́ àlọ́ bá wọn ọlọ́jọ́ ọ̀tà wọn ni kò sí wàhálà ọjọ́ ọmọ àtà ọjọ́ ọmọ àtà wọn á pa kínní fún ọ wọn gbé fún ọ wọn ni kọ́ lọ́ọ́ rí mọ́ṣọ́ọ̀bù rẹ kó sì máa fi eléyìí kọ́ ọ fi para ẹ máa fi eléyìí fi wọ́n lẹ̀ báwo leléyìí sì lè jẹ́ sábàbí ká máa tà náà rí sọ́ba làákà ẹ̀ ṣé kíní yẹn ọmọ fà àwọn èèyàn wá ń tipátipá ni sẹ́mi kọ́ àwọn èèyàn tá a fẹ́ kí wọ́n wá rajà kì í sàwọn ló lóògùn ìwọ tó ń fẹ́ kí wọ́n wá rajà lọ́dọ̀ rẹ̀ wọ́n lóyún wọ́n ní kó o rí mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n sì ní kí wọ́n máa fi kan para so ó túmọ̀ sí pé wọ́n rán nǹkan kan sẹ́ni tí ó wàá rajà léyìí tó ṣe pé wọn ò fi nǹkan yẹn kàn lára ṣùgbọ́n nǹkan yẹn wọ́n wò pé yọ máa lapa nínú ọpọlọ rẹ̀ yọ fà wá ń túláàsì abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ so ìdánù bẹ́ẹ̀ náà ni o ti kiri káyé o kiri kọ́gbọ́n títí gbogbo obìnrin tó o bá kọnu sí wọ́n sọ pé no àwọn ò lè fẹ́ ru yín brọ́dà kí ló dé kí ni ń bẹ lára mi omi náà tún sọ pé wọn ò lè fẹ́ ru yín brọ́dà gbogbo wọn ń pè mí brọ́dà wọn ò pè mí bàbá wọ́n sì sọ pé àwọn ò ní fẹ́ mi bẹ́ẹ̀ ni àwọn ò lè fẹ́rù yín bírọ́dà irú rẹ̀ ni wọ́n sá ń ṣe káyé nígbà tó wá yá àwọn akókò lọ tọ àwọn aláwo lọ àwọn azọfọ pé tó lè sí wa kìíní yẹn tó bá ti fi ń para ètò gbèmí wa mẹ tó bá ti fi para ó rí i pé gbogbo ẹni tó bá rí ọ yọ ọmọ yọ ọmọ ní sẹsẹ wọn ní sẹsẹ sẹsẹ lọmọdé yọ mẹyẹ sẹsẹ gbogbo àwọn obìnrin ọmọ adatẹlẹ ọ ni tó wọn fi ń para òun gbé tó ń gbé jẹ́jẹ́ torí ẹ̀ sẹ́mi pé nǹkan yẹn kì í sàwọn obìnrin tó padà wá fẹ́ ọ tí wọ́n láwọn nífẹ̀ẹ́ rẹ àwọn ni wọ́n jóògùn ìwọ lọ́ọ́ jóògùn pé nǹkan kan bẹ́ẹ̀ nínú oògùn táwọn ṣe fún ọyún tí ó mú kí gbogbo àwọn ẹni tí àwọn fẹ́ sún oògùn yẹn sí tí wọ́n bá ti rí ọ tí wọ́n mọ̀ fà wọ́n wá ń tú láàsì wá bọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń pè ní kíni ni wọ́n ń pè ní dán akramakallah lásìkò tẹ́ wọ́n mọ́tò ten travel tí wò ó ṣàkíyèsí agbọn bíi orúnkún bàbá dírẹ́fà tí ń wa mọ́tò yẹn kí wọ́n so kíní kan mọ́ bíi ìsàlẹ̀ steering bẹ́ẹ̀ kíní tẹ́ so mọ́bẹ̀ yẹn tó bá bí wọ́n léèrè pé dáàdi ìdọ̀tí kan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ìdọ̀tí kan bẹ́ẹ̀ ni mọ́tò yìí o kìí ṣe tí wọ́n ṣe mọ́ mọ́tò kékeré nǹkan náà kùlùtù yẹn ni kùlùtù báwo kí ni jẹ́ kùlùtù èmi ọ̀gbẹ́dẹ tó kùlùtù wa ókè ọmọdé ọmọ ògbè lẹfọ kíni abẹnú gbọngbọn ah, ọdẹ sọra aboniyẹ aboni sànsàn torí máa ṣe lọ yìí mọlẹ títí wa mọtò kò sí ní tí ó mọtò torí pé kí ni ìsọgidi ẹ torí tọlọ ni jẹ sọ ìgbésẹ̀ kí tọ́ ọba mú tọ́ ọba sọnù kò lè gbára rẹ lẹ̀ lọ́wọ́ rẹ̀. nítorí pé tọ́ba mú tọ́ba yàgbẹ́lẹ̀ lórí kò ní kankan tí ó fi tí ó fi gbéra rẹ̀ sáko níbi ìgbẹ́ rẹ̀ so ìgbàgbọ́ wọn ni pé ìgbà tí kùlùtù yẹn bá ti ń bẹnu mọ́tò rẹ̀ ń kọ́ yóò máa mú kí nǹkan kan kọ́ máa tara rẹ̀ jáde máa dáàbò bo mọ́tò so ìgbàgbọ́ wọn nìyẹn èyí tí wọ́n wá gbàgbọ́ ọ̀hún wípé yóò tara èyí tí wọ́n so mọ́ ara ọkọ̀ yẹn ṣẹlẹ̀ oníwọ̀n kìnnìkìnnì ìdán bàtà yìí náà ṣe tẹ́sí ẹ wá sọ̀rọ̀ ẹ sọkọ àbáwọlé yín ike gbogbo lè tọ́ bá wọlé o tọ́ bá ká ní àkọjá lè lọ́ bá wọlé yìí o apẹ̀rẹ̀ tá a sọkọ yìí o náà ni ó gbé o yóò mọ pọnmi sí ni pé àbọ̀ bá kún bí ọba kún òun ní lọ́lé yìí ẹ̀dá kún bá máa ń pọnmi láti aago méjì lóru sínú apẹ̀rẹ̀ tá à ń retí pé kó kún ọ̀túnla mélòó là ń bùkátà tìrú apẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ò fi kún a ọ̀tún làwọn pọ̀ púpọ̀ wọn á ní ọmọ pọ́ńtílé má táwọn fi wá ara mu pé ẹkú sẹ́ o ẹkú sẹ́ àníyàn káníyàn ló gbé yín wọlé àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ dákun tí àpẹẹrẹ lásán ó lè wá dá nìkan sọ fún yàn pé máa pọnmi sínú mi kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé kí ni wọ́n ń lò gan fún gbogbo àwọn nǹkan wọn àwọn ohun àìrí tí wọ́n ń lò àwọn náà ní ṣayatin àwọn náà làwọn ṣayatin àwọn ṣẹ̀tọ́n ni wọ́n ń lò fún nǹkan yẹn ìbẹ́yìn tí mọ̀kànnà méjì náà nìkan pín sí bí ó bá jẹ́ mọ́lẹ̀ àsì jẹ́ òkùnkùn bí ó bá jẹ́ tọ́lọ́ àsì jẹ́ ti aṣ-ṣaytan nínú òfin ṣẹ̀ríyà kí ni wọ́n ń pè ní idán al-Imam al-Baydawi rahimahullah nínú tafsiri rẹ̀ ó ní al-muradu bis-sihr ma yusta'anu fi tahsilihi bit-taqarrubi ila ash-shaytan mimma la yastaqillu bihi al-insan wọ́n ní nǹkan tí a máa wá kí àṣetán nìkan ràn wá lọ́wọ́ láti jẹ́ kó ṣeéṣe ohun tá a gbé lọ sí ọ̀dọ̀ àṣetán láti wá ojú rere torí kó lè bá ràn wá lọ́wọ́ fún nǹkan kan téèyàn ò lè dá sí pé kó ṣeéṣe mo kó ti yẹ wa sẹ̀ǹkọ́ àwọn àpèjúwe tá a mú àyè ó fi hẹ́ ó ti ṣe jẹ́ pé tí wọ́n gbé fún ọ gangan òun gangan alára kò lè dá nǹkan kan sí ṣùgbọ́n nǹkan kan ni tí wọ́n ṣe tí wọ́n fi wá ojú rẹ àṣetán tí wọ́n fi wá àtisúmọ̀ àṣetán kó lè bá a mú kí nǹkan kan téèyàn ò lè dá sí kó ṣeé ṣe àṣepé tí wọ́n gbé fún ọ gangan tí wọ́n ní kó lọ rì mọ́lẹ̀ èyí tí wọ́n gbé fún ọ gangan tí wọ́n ní kó gbé lọ sóríta èyí tí wọ́n gbé fún ọ gangan tí wọ́n ní kó lọ sọ sókun eléyìí tí wọ́n ní kó ọ máa fi para eléyìí tí wọ́n ní kẹ́ rì mọ́dí àdùn gangan máa dáná sí gbogbo ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ẹni tí wọ́n ṣe ni láti fi wá ojú re aṣ-ṣaitan nítorí ká ṣaitan ni ó lè bá ràn wọ́n lọ́wọ́ láti mú kí nǹkan kan téèyàn ò lè dá sí ó ṣẹlẹ̀ wọ́n lè dojú rẹ̀ kọ àìdá òun lọ́pọ̀jù wọ́n sì lè dojú rẹ̀ kọ dáadáa òun kéré jọjọ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ta ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ ike kọ́ bá wọn ṣe nǹkan yẹn aṣ-ṣaitan wọ́n wá ní ẹnìkan wàá lè ṣe o ẹnìkan ò lè ṣe bẹ́ẹ̀ illa liman yunasibuhu fi ash-shararati wa khubthi an-nafs ẹnìkan ò lè ṣe pé kí aṣ-ṣaitan kọ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ṣaitan ni ó sì rún olúwa rẹ̀ lọ́wọ́ àyàfẹ́ ni tó náà bá jẹ́ tó bá jẹ́ pé òun náà farajọ ṣaitan nínú ká ṣe bíi àti ẹni tó bá jọ ṣetán nínú bíburú ẹ̀mí ẹni tẹ́mi rẹ̀ bá burú àwọn là ṣetán ni máa ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe yàkà sí bẹ́ẹ̀ bá ṣe jẹ́yàn bó sí bẹ́ẹ̀ mi bá ṣe burú sí bẹ́ẹ̀ là ṣetán ni ó máa ràn yín lọ́wọ́ àmọ́ èyí ẹ̀ ṣèkà ẹ̀ ṣèyàn bú ṣetán ni ò ní sábà ràn yín lọ́wọ́ adékè gbogbo àwọn alásàsì gbogbo àwọn òpìdán kí ni wọ́n ṣèrọ̀ọ̀rùn nàás àwọn tó burú jù nínú àwọn èèyàn khabithu an-nafs àwọn ẹlẹ́mìí burúkú ni wọ́n. bákan náà a rí pé nísì wọ́n sọ pé àwọn ṣàdúrà fún ẹ àdúrà táwọn wá ṣe fún yín ó ń bùkátà kẹ́ ẹ pẹran ẹran tẹ́ wàá pa yìí ó gbọ́dọ̀ jẹ́ àgbò dúdú abìhó dúdú abẹ́pọ̀n dúdú abẹ́sẹ̀ dúdú abojú dúdú gbogbo ẹ̀ dúdú wọ́n wá declare state of emergency lọ́jà àwọn ẹlẹ́ran so àgò dúdú ni ẹ bá wá wá tó ṣe pé nǹkan kan ọ̀la dúdú rẹ̀ òun náà mọ̀ bá wọn wá ká wọ́n nígbà tó ti jẹ́ special demand wọ́n gbọ́dọ̀ jẹ́ special payment torí ẹ̀ òun náà máa ti gbèríko bọ́ sí gbèríko yóò máa ti lùkàn bọ́ sí lùkàn tẹ́ ẹ̀ bá gbúrò àgò dúdú subhanallah ẹ̀yin náà ti mọ̀ kẹ́tẹ́ nìkan bá ti wọ́jà tó bá sọ pé àgò dúdú ló ń wá ewúrẹ́ dúdú ló ń wá màálù dúdú ló ń wá àà kẹ́sẹ̀ tó rọ ọlọ́run èwo lẹ jẹ tí èsì ẹran nínú màálù dúdú àti màálù funfun àgbò dúdú àti àgbò funfun ewúrẹ́ dúdú àti funfun ewo ni esera ẹran kò sí ètí èsì ẹran bẹ́ẹ̀ wọ́n ní àkùkọ dúdú ní ọjẹ o àkùkọ ni àmọ́ dúdú kò sì gbọ́dọ̀ já greek tẹmọ pé wà dáadáa àgíríkì dúdú àti rágíríkì dúdú ọ̀rọ̀ àmọ́ àkùkọ ọlé àkùkọ ọlé dúdú olè bá wa intelligent torí pé wọ́n ń tọrọ wọ́n ń bẹ àṣetọ́ni lọ́wọ́ ẹ̀ kó bá wọn ṣe nǹkan kan téèyàn ò lè dá sí òun wàá sọ pé tẹ́sí tẹ́fi wá tẹ́fi súnmọ́ ohun tó wọ́n fi bá yín ṣe nǹkan yẹn ó ní nǹkan báyìí ẹ lọ wá nǹkan báyìí wá. nígbà míì àṣetọ́ni yẹn lè sọ fún wọn kó sọ pé tó bá lè ṣe tí máa dá fún ọ yìí wọ́n bọ̀ ṣe tó ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí rẹ̀ ó lè ní kó lọ wá tó ti ṣe yàgbẹ́ tán tí ìgbẹ́ ń horu lọ́wọ́ kó o sì jẹ òkèlè mẹ́ta ń bẹ̀ nínú gbẹ́yìn o sì je bójú jẹ́ je sì gbọ́dọ̀ bẹnu jẹ́ pẹ̀lú kọ́ ọmọ jẹ́ tẹ̀ríntẹ̀rín tẹ̀ríntẹ̀rín nígbà tó o bá jẹ mẹ́ta o sí so ti ṣe léyìí òun ṣe bẹ nínú wọn ẹni tó ṣe é kí wọ́n sọ fún pé èyíkéyìí tó bá wù ọ ní kó wá wá nínú àgbò àgbò náà là lò ṣùgbọ́n ní àsìkò ẹ dùgbà ikùn ni o kì í sọrùn lẹ́dùgbà subhanallah nígbà tẹ bá tẹ bá fi níkùn ẹ wàá kó gbogbo ẹ máa kó nígbà tí àgbò yìí wà láàyè bẹ́ẹ̀ bá ti wá ń kó jáde ẹ mọ́ pìlà ẹ sì gbọ́dọ̀ láàánú rẹ̀ bí bá ń ké tí máa ń dún ẹ mọ́ dáhùn torí pé tẹ bá ti lè pé ẹ káànú rẹ̀ oògùn yóò tún máa rẹ́rìn ni wọ́n lè ní à adìẹ dúdú ni o abodìẹ onáàlẹ́wà wa ó sì gbọ́dọ̀ jẹ́ dúdú gbàtẹ́ bá wá fẹ́ dúnbù rẹ̀ ẹ mú látagbọ́n àdí àdí lẹ́tì máa làbọ̀ ẹ máa làbọ̀ sí méjì láàyè adìẹ bá ń ké àbí bá ń dún ẹ̀yẹ máa rẹ́rìn ni o ẹ má pẹ́ rí o torí tẹ́ bá ti pẹ́ rí ògùn kọ́ kò ní í jẹ́ wọ́n lè sọ pé àwọn bá ń àwọn ó ṣe fún yín ṣùgbọ́n tẹ́ ní láti ṣe òun náà ní pé lọ wá olóńgbò akọ olóńgbò ẹ wàá mú akọ olóńgbò yìí wá ẹ sọ sínú odó ẹ wàá mú ọmọ odó ẹ wàá fi fọ́ lórí ẹ̀gún pa bẹ́ẹ̀ sínú odó tẹ́ bá ti wá gun tẹ́ bá ti gun tó bá ti pé gbogbo ẹ̀ dàpọ̀ mọ́ra wọn tán ẹ wàá lọ jó tẹ́ bá ti wá jó ẹ wàá máa fi ṣe nǹkan báyìí báyìí báyìí yóò máa jẹ àbẹ́yìn náà ọmọ táwọn aláwo máa ṣe bẹ́ẹ̀ náà wọ́n lè sọ pé adarí pọ́n la fẹ́ lò adarí la lò fún nǹkan yìí ka esi ṣe nǹkan la fẹ́ lára adarí a bí ìbá ṣẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ náà la nídìí wọn mọ̀ wá lé adarí gbogbo ibi bá yọ wọn náà tó ń lọwọ àwọn ti mọ̀ kó àwọn bàbá ti nù tí ó sì àyàn dúró bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ti dúró yóò ti sàmì sí àwọn ni làwọn fẹ́ lò kọ́dà ń gbà mí àwọn ṣayatin wọ́n lè dá fún wọn wípé egun ni kẹ́ lọ wá wá egun òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ni kẹ́ lọ wá wá wo àwọn ọ̀daràn tí èèyàn bá jẹ́ èèyàn bú kò lè ya òkú ìdán wallahi ìwọ tí o jẹ́ èèyàn tó ọmọ pé wọn náà ó wà lọ wú sáré òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ẹ̀dá kùtù abáfẹ́ débi tí egun rẹ̀ wà wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ni o sẹ́wọ̀n kí sẹ́tí ó sì ọ̀pọ̀ wọ́n gé oríkèé kanú oríkèé rẹ̀ wọ́n wá fa ẹran kúrò lára rẹ̀ torí kí wọ́n lè bá yọ egun yẹn jáde ìgbà míì wọ́n lè ní dáwọn lò fún nǹkan yìí táwọn fi dá yín lò tẹ́ ẹ bá ti lè ṣe òun náà ni pé ike ẹ̀yìn abuké òun náà ni kẹ́ ẹ gbé wá lódìndí ike ẹ̀yìn abuké ìní kẹ́ ẹ gbé wá lódìndí tẹ́ ẹ bá ti gbé wá lódìndí oògùn ọ̀jẹ̀ níta ẹ̀ ń sìn fi ọ̀bọ̀ sí bí ẹnìkanu wọ́n ní máa sóògùn ìmọ̀ ó ní kọ́sítọ́mù kan nínú àwọn olóògùn pé kí bàbá yìí ọrùn lọ òun fẹ́ lówó náà níṣẹ́ gbogbo oògùn tí bàbá yìí wá ń ṣe fún oògùn kọ̀kọ̀ jẹ́ àwọn ṣayatin wọ́n ṣe kọ̀ bọ́sì ó wá lọ sọ́dọ̀ olóògùn mi pàtó wá dọ́dọ̀ olóògùn mi olóògùn mi wá sọ fún pé ti ń bẹ́ẹ̀ ni pé àwọn ń ta àwọn kì í bá ti làwọn ṣùgbọ́n tó bá ti lè wá ń táwọn fẹ́ lò yìí wá ó ní kí nìkan náà gánà rí wọ́n lè gun ẹ̀yìn abuké ni tó bá ti lè wọ́ egun ẹ̀yìn abuké wa lódìndí ó lówó náà ni tó bá bẹ̀rẹ̀ sí ni ronú pé làwọn lè wọ́ abuké sí tẹ́lẹ̀ ti mọ̀ pé láwọn àwùjọ kan àwọn abuké wọn ilé jáde nítorí oògùn náà ni oògùn burúkú àti àṣàṣì táwọn èèyàn ń bá ká náà ni tábùké bá jáde wàláì wọn lè jí gbé lọ́sàn-án tí ì sọ pé lálẹ́ bí ké bá sì ń bẹ lẹ́yìn àkàràmọ̀kùmọ̀ lọ́ọ́ irú agbádá wo la lè wọ̀ tí ò ní jẹ́ àmọ̀ pàbùkẹ́ lélẹ́yìn kò sí subhanallah kátì ẹ̀ kan wọ́kọ ó wá ṣẹlẹ̀ kóbìnrin yẹn ni ìwọ náà sì ń wáyà o ó ti wá pẹ́ńlẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe lé ńlẹ̀ ọlọ́run wá ní kẹrin pàdé ara yín i love you i love you ìgbà tó wá rọ kọjá ọba rẹ̀ pé mọ̀ sọ̀kẹ́ i love you olùmọ̀kò jẹ kìí ṣe torí nǹkan kan ẹrú lè máa bọ̀ pé láwùjọ ibi tẹ́ ń gbé káti ẹ̀ mọ́ pé kinní kan kí àwọn ọmọ wulẹ̀ kọ́ mọ́ kó lọ ọjà kó wọn bá ní tí ìyàwó ẹni gbé àwọn ẹni tí máa wá kíni ike ẹ̀yìn àbùké alákùnrin yìí wọn wá àbùké ká ọwọ́ àtẹ́tí kò rí ọwọ́ arántí pé baba aláwo ohun àkọ́kọ́ àbùké ni baba. <laughs> ọwọ alọ bá bàbá yìí pàtó lọ́ bá wọ́n ní àbàbá ah, ti jáde wọn ti forí jágbó lọ wọ́n lọ jáwédégbò níbo ó sì ti ma bi tí bàbá yìí ti ma lọ jáwédégbò àbí amúyín lọ ní onínú ọ̀nà ọmọ bẹ̀rẹ̀ sáfìmí la ń kan babalá láìpẹ́ ọba lọ ó ọba bàbá ti fi títí ń jáwé títí ń ah, àbò ní arákùnrin ọmọ tó jọ àti ti kàá sí oníkòsí àti ńbẹ náà níjọ́ rìn so ńbẹ ló gbé mi wá bá yín lọ́tẹ̀ yìí kí ló bàbá ẹ̀yìn abuké bàbá wa ronú lọ ó ronú lọ gbárí ẹ̀yìn abuké àbò ti pé ó bá ń lọ bàbá níta wá náà nù bàbá bá ní àwọn arígbà míì ṣùgbọ́n kò sí nílẹ̀ báyìí yẹn ni pé spare part spare part ní lọ́dọ̀ àwọn ọ̀daràn ọ̀hún kébì nǹkan bá ṣe mọ́tò rẹ àwọn àdúgbò kan àti náà ti ta spare part téèyàn ó ti rà sí kò sí tọ́jábọ́ lára mọ́tò táàrí mi rà sí bẹ́ẹ̀ náà ni ládùúgbò àwọn ọ̀daràn àwọn máa ta spare part ara èèyàn ni àwọn ọjọ́ orí ibú kan wà tí wọ́n ti ta spare part ara èèyàn ó ní ẹ̀gbẹ́ lẹ́ńfẹ́ ni àbí tútù wọ́n lè ní kọ́ lọ wórí ajẹyọ̀ wa ó ní bẹ́ẹ̀ wọn ò ní bẹ orí ọmọ èèyàn tí wọ́n ń ta lórí àtẹ lásán kọ́ làwọn ọlọ́pàá máa pé ẹ sí búùtù mọ́tò yìí torí pé ń bẹnu àwọn èèyàn tó ṣe pé orí àwọn èèyàn làwọn ń kó ká wàlà hàwùlà wàlà quwwata illa billah. bàbá yìí ó ní ẹ kọ́ máa pe onígbàdégbà pẹ̀lú ògùn ọlọ́run báwọn bá ti rí àwọn ò fi sọwọ́ sí i wàhálà eléyìí kọ́ yá kọ́ yá là ń wà kò nídìí ká dàgbà sí i atún àtọ̀rẹ́ rẹ̀ tí wọ́n dọ́lọ́ bá bàbá wọn kàn ra mu ni wọ́n ra bàbá aláwo mu bàbá aláwo kò ní nǹkan tí ó fi gba ara rẹ̀ lẹ̀ wọ́n ra mu ẹ dákun wá bá wa wò báwo ni ó ṣe rí láàyè wọn ni wọ́n mú tàdátọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ń sá títí wọ́n fi rí pé àwọn yọ ike wọn ibi tí wọ́n pa sí wọn wala hawla wala quwwata illa billah tó bẹ́ẹ̀ ni ṣetán yọ sọ pé ẹ lọ wá nǹkan báyìí wá iná láti ṣe nǹkan fún yín torí ẹ ọsẹ kọsẹ láti fi wẹ̀ ọ́ àwọn ọṣẹ tí wọ́n kàn gún kínní kan fún ọ lọ fi wẹ̀ tó bá pé ewé ni wọ́n gún ma tí wádìí sì fi hàn pẹ̀lú ewé bẹ́ẹ̀ tí ẹ bá fi ń wẹ̀ yìí máa ṣèyàn láǹfààní báyìí tí èsè ti dán kò sì burú àmọ́ pọ̀lọpọ̀ nínú àwọn ọṣẹ tí wọ́n máa gún àwọn nǹkan burúkú wọ́n máa gún ma wàláhì ìgbà mi wọ́n máa gún egun òkú ma ìgbà mi wọ́n lè kórè ọkà orí ejò ni wọ́n gún ma ẹ̀rì tí wọ́n máa sọ pé àbọ̀ wẹ́sẹ́ ni irú ọṣẹ wo dání ewu ọṣẹ lójoojúmọ́ Abe àbẹ́yẹ wẹ lọ́ọ̀sì tẹ́yì bá wẹ lọ́ọ̀sì tẹ́yì wẹ imperial leather tẹ́yì bá wẹ imperial leather tẹ́yì wẹ joy tẹ́yì bá sì wẹ joy premier ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ ń wẹ̀ àmọ́rù ọ̀sẹ̀ wo lẹ́yìn wẹ̀ tẹ́bi pé àbọ̀ wẹsẹ̀ ni ẹ̀hún pé ọ̀sẹ̀ abàmì nìyẹn ìdán nìyẹn tọ̀ ọ̀bẹ́ kẹ́nà ni nínú rẹ̀ òun náà ní pé àwọn ṣèyàtìn wọ́n máa ń tọrọ lọ́dọ̀ wọn nígbà míì ibi kí wọ́n dáná kó gúnyán oúnjẹ wo lóúnjẹ tó ga jù láwùjọ yín wọ́n lè pé yán ẹ wá gúnyán dáadáa kọ́dọ́sọ̀ kẹ wá ṣèbí òsíkísí kọ́dá kẹ wá pa ewúrẹ́ dúdú kẹ ṣe é kẹ gé ẹran rẹ̀ kọ́ńbọ́kọ́ńbọ́ gbé orí ọmọ tuntun kẹ wá lọ gbé sórí ta mẹ́ta ta ni wọ́n lọ gbé fún yẹn aṣ-ṣaytanu rajim aṣ-ṣaytanu rajim wọ́n sì máa gbé lọ wọ́n ní wọ́n bá ń ṣe gbé lọ kọ́ ọ súre bọ́ bá ṣe fẹ́ kọjẹ́ iná ní kọ́ ọ máa bọ́ bá ṣe fẹ́ kọjẹ́ ní dáadáa àbí bó ṣe fẹ́ kọjẹ́ fáwọn ọ̀tá rẹ̀ láì dá iná ní kọ́ ọ máa tó bá ti gbẹ́bọ kalẹ̀ ẹ̀rí kí wọ́n wá jíwò láàárọ̀ ọjọ́ kejì tó bá wá jíwò láàárọ̀ ọjọ́ kejì wọ́n wò tí ẹbọ dínkù àbí ò dínkù tẹ́bọ yẹn bá dínkù ajẹ́ pé ṣètọ́ni ti gba ẹbọ nù. sọ eléyìí òní wọ́n ń pè ní idán ó túmọ̀ sí wípé ó ṣeé kọjá pé ẹni tí ń pidán yẹn kọjá pé kò lẹ́sìn rárá ó sì ṣeé kó pera rẹ̀ mùsùlùmí ó sì ṣeé kó pera rẹ̀ yahudi ó sì ṣeé ṣe kó pera rẹ̀ nọ̀sùránì àṣàṣì àti idán kọmẹsì gbogbo wọn ló máa ń ṣe. alimami ibn Qudama rahmatulahi alayhi nínú tírà rẹ̀ alkaafi fi fiqhil imami ahmed ó ní tí wọ́n ń pè ní dán òun náà ní wa uqad tu'athiru fil abdani wal qulub ó àwọn kan máa ń pè lẹ́nu o bí ọ̀fọ̀ bí ògèdè bí àwísẹ olúgbòhùn àyájọ́ gbogbo tí wọ́n fẹnu pè yẹn àti tí wọ́n ń ta ní kókó tí wọ́n ń dè bí tíra bí òǹdè bí àfọ́kù àdògán bí lọ sọ́sọ́kun bí lọ rìn mọ́lẹ̀ ẹ̀sọ́ sínú sálángá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrùka ni ìfúnpá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tu'athiru fil abdan eléyìí tó máa ń lapa lára ara wal qulub ó sì máa ń lapa lára ọkàn ẹ̀rí pé wọ́n ṣàṣìyàn ẹni tó ti gbádùn yọ̀ọ́ bá pé ń sáré wọ́n ṣàṣìyàn ẹni tó ṣe é pé ọmọ ti ń ṣe ọkàn ọba bẹ̀rẹ̀ sí dàrú ẹni tó ti nílàkàì yọ̀ọ́ bá di wèrè wọ́n ṣàṣìyàn ẹni tó ti mọ ibi tí ń lọ kò bá ní mọ ibi tí ń lọ mọ́ wọ́n ṣàṣìyàn ẹni tó ti rójútu ti ń ṣe kò bá ní rójútu rẹ̀ mọ́ wọ́n ṣàṣìyàn kọ́dà gan ó lè ṣe sábàbí kìí sáré lásán ó lè jẹ́ kéèyàn kú wọ́n lè ṣàṣìyàn kéèyàn kú. ويفرق به بين المرء وزوجه ابن قدامة ó ní idán ni ó ní wọ́n máa fi ya ìyàwó àtọkọ rẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín téèyàn bá wọlé rẹ̀ èèyàn ní mọ tí ìyàwó ṣe síyàn láì dá ìyàwó kò ní mọ tọkọ ṣe sóun láì dá ẹ kàn rí pé ń bínú rẹ̀ ni òun kàn rí pé ń kórìíra yín ni. tó yọ àmọ̀ ṣèṣe pé bó bá lè tọ́ tán. dípò ìyàwó adé kò sí wàhálà ń bẹ́ẹ̀ yóò mọ abéèrè pé kí ni mo ṣe tí ọba mú òun kí ni mo ṣe sí òsì bàbá alágbájá gbogbo ntóbìnrin máa ṣe tí máa fi gbà yìí tí fi gbẹ̀yẹ lọ́dọ̀ ni wọ́n máa ṣe wọ́n rí pé ń rùn ọ náà ni òfin lọ́fíńdà sára ó sọ pé ta ló so ah wọ́n ṣí yàrá sílẹ̀ wọ́n ṣí atẹ́gùn sílẹ̀ ń wọlé atẹ́gùn tó dá ń wọlé ó sọ pé bó ni yàrá ṣe ń rùn báyìí yàrá òrùn ah, ó dájú kó gbégbé pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ni o ní gbégbé gbégbé pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì bá wọ ọkọ mi pé kí ni ọkọ rẹ kí ni dákùnrin wa fi jókòó jọ onímọ̀ yìí pé wọ́n ti sàṣọ̀hún wọ́n máa wọ́ ọ̀nà láti darin àtìyàwó rẹ̀ ru tẹ́lẹ̀ ìbẹ́nu ti dá máa ń ṣe ìgbà míì ó máa ń sọ yẹn dẹni tí ó fẹ́ ìyàwó rẹ̀ tí ò ní lè débẹ̀ ọmọ òkú ibi kọ́ lọ bá a tó sọ ọmọ padà kí ló ń subhanallah gbèrò eléyìí máa ń ṣẹlẹ̀ ẹlòmíì ó sì sàásì tẹ́kí alẹ́ ẹjọ́ tó fẹ́ yàwó kí ìdí kó lé dáadáa sí ìyàwó ìdí ọba yọ kí ló dé wàláì kò yé mi náà àbẹ́ ìgbádùn ni ìmọ̀ ẹ̀ lè tẹ́lẹ̀ o la hawla wala quwwata illa billah ọlọ́run dàkú má dojú tì á because tọ́ ọ bá ti lè ṣubú wó lulẹ̀ ń jọ̀hún bídì rẹ̀ lé lẹ́yìn rẹ̀ ìyàwó ọmọ ọ̀pá ti fi ṣàlù ó lè lágùnmu kágùnmu kan lọ lọ so irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ tẹ́kí wọ́n di ọkùnrin mú kò ní lè súnmọ́ ìyàwó rẹ̀ so eléyìí Ibn Qudama ó ní gbogbo ẹ̀ inú dán ni wọ́n ń pè o lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa pin dán wọ́n sì máa fi dán dábìrà àmọ́ wọ́n máa sọ fún yín pé àwọn èso pìdán àwọn èso pìdán ìmọ̀ yín ló kúrú lẹ́sìn ń perú àwọn ló pìdán ẹ dákun báwo ni màá wá ṣe kúrú wọ́n sọ yìí pé sẹ́yìn máa ti ń jẹ́ alkarama karama làwọn ń ṣe karama làwọn ń ṣe sẹ́yìn máa kọ́kọ́lọ́pọ̀ pìnà ìní ọmọ yọ sáwọn èèyàn láwòrán olùmọ̀ ó lè máa wọ agbádá funfun gbogbo gbà fìlà funfun bàtà funfun yóò tún wá fi tẹ̀sùbá funfun sọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe tán máa kó tẹ̀sùbá ká àwọn èèyàn máa pè lẹ́ni ọlọ́run wal hal min awliya ash nígbà tó sì jẹ́ pọ́kan náà àwọn èèyàn ṣètọ́nù ó ṣeéṣe ń gbà mí òpin dá nínú wọn kò yẹ pé ńgbà tó jò ń omi òjò ọ̀kan aṣọ rẹ̀ á ń bọ̀sibọ̀si paṣọ òtútù ó ẹlòmíì nínú wọn ó lè hàn kan sí ara pépà kan ìgbà wá hàn kan yẹn sára pépà yọ wọ́n wá gbé pépà yẹn wọ́n gbé lórí iná carbon kan wà tí wọ́n máa ń lò fẹ́ tí wọ́n máa ń lò bẹ́ẹ̀ yẹn o carbon wà tí wọ́n máa ń lò báwọn yọ wá hàn kíní kan sí i yọ wá gbé lórí iná yọ wá ní kí wọ́n gbé kòkò lé orí pépà yẹn kí wọ́n daṣu sínú kòkò yẹn àtomi iṣu ó sì jiná yóò jiná yọ ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ wọ́n sì tún mú pépà kúrò lórí iná lálàáfíà nínú kàrámà tọ́lọ́ ń ṣe fáwọn nù. wọ́n ń bínú àwọn ni torí karama tọ́lọ̀ ní karama ó wá lélẹ̀ òpè náà bastard bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ó lè máa rìn kọ́ máa rìn lórí omi kọ́ máa rìn lórí omi èyí wọ́n tẹ̀lé àní bàbá ah, ibi tẹ́ ẹ máa ń lọ omi máa ní àṣàtì ah, máa tẹ̀lé mi ṣé omi mu aṣọ tiẹ̀ bẹ́ẹ̀ ni o rí o ti wà sọ́là wọ́n máa sọ pé o ti wà sọ́là o ti wà sọ́là torí pé kí ni ìdán lòún ṣe wọ́n máa ń try láti serú nǹkan lójú àwọn èèyàn kan so that ẹ̀yin lẹ́wàá di ẹni tí wọ́n máa polongo wọn pé ah, nǹkan bẹ lọ́dọ̀ bàbá nǹkan bẹ lọ́dọ̀ bàbá wọ́n lè pé ha ah, níjọ́ kan mọ́tò gbé bàbá yẹn lọ bírèkì bá já bàbá sì ti múná lọ lẹ́yìn ọkọ̀ ó ti sùn so dírẹ́fà ò sì fẹ́ jí bàbá nígbà tó yá ni wọ́n máa ní tọ́ ẹ̀ <laughs> á padà sọ fún bàbá ni o kéèyàn lè máa kò tí wá o. tó sọ fún bàbá bàbá bírèkì mà ti já àmà ń já lọ ni bí bàbá ṣe ta ìwọ ni kí mọ́tò dúró mọ́tò bá dúró irọ́ lásán ṣe dúró bírèkì bàbá ni gbogbo irú àwọn kan wọ́n yẹn tí wọ́n máa ṣẹlẹ̀ tí wọ́n máa sọ fún yín pé eléyìí karama ni kìí ṣe dán karama òun náà tí nǹkan yẹn kọjá ni tí ń tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam ẹ ò jẹ́ ni ọlọ́ èyí tẹ̀lé súnà bó ni karama sì wá fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ kò lè ṣẹlẹ̀ rárá pọ̀lùkọ́ yìí náà sì fura ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tọ̀rí kọ̀ wọ́n sì lọ gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù wọn pẹ̀lú ẹ̀mí pé àwọn fẹ́ di kíni àwọn fẹ́ di wọlé tí ó ní karama kókó ń tọ́wọ́ àbẹ̀nu yàtọ̀ sí pé ṣéwù yóò kó àwọn àlùjáde náà jọ gbé dàlùkìyàmà àwọn sì fẹ́ ní kíni àwọn fẹ́ ní karama láyé mi báwo la ti fẹ́ ṣe yàtọ̀ láàrin idán àti mọ́jísà àti karama àkọ́kọ́ ni ká dìímú o gẹ́gẹ́ bí n ta ti sàlàyé síwájú idán kìí ṣàdédé ṣẹlẹ̀ àyàfi kọjá pé èèyàn ṣe nǹkan kan nǹkan gẹ́tì ẹ̀ idán kò ní ṣàdédé ṣẹlẹ̀ àfi kí ìwọ kọ́kọ́ ṣe nǹkan kan síwájú idán ò ní ṣẹlẹ̀ àfi kó o ṣe àṣàṣì ọ̀sà nǹkan ó lè jẹ́ pé ọ̀sà ní gbólóhùn bíi kéèyàn pọ̀fọ̀ bíi kéèyàn pọ́gèdè bíi kéèyàn wí àwísẹ àfọ̀sẹ́ àyájọ́ nǹkan kan sá jáde lẹ́nu rẹ̀ ná ìdánù bákan náà ó sì ṣe kó jẹ́ pé ẹ pa nǹkan pọ̀ mọ́ nǹkan kí n tẹ́ ń fẹ́ nǹkó tó rìsọ́ọ̀tì sí kí ni wọ́n ń pè lẹ́yìn ìdán torí ẹ ló ṣe gbogbo gbà nísò àwọn orí kìnnìkan làwọn wá ẹsẹ̀ kìnnìkan làwọn wá kìnnìkan làwọn wá kìnnìkan làwọn ń tọrọ àwọn fẹ́ ra nǹkan kan ni àwọn fẹ́ kẹ́ bá wọn wá ni kí ni wọ́n fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ ṣe àṣàṣì ní tí fi ṣàṣàṣì ni wọ́n ń wá òní ó rìsọ́ọ̀tì sí kí ni ìdán ìdán kìí ṣàdédé ṣẹlẹ̀ láì wí nǹkan kan lẹ́nu ìdán kìí ṣàdédé ṣẹlẹ̀ láì ṣe nǹkan kan eléyìí olóma jẹ́ kí òkùdán kó rí ní fẹ́ ṣe ṣe lápẹjúwe ìwé àtẹnìkan jọjà ẹjọ ní gbólóhùn aṣọ ọwọ ló ń fún ọ lọ́jọ́ méje ó ló ń fún ọ lọ́jọ́ méje àà ọjọ́ méje ọpẹ́ púpọ̀ náà àbẹ́yìn náà rí ọjọ́ méje ọpẹ́ púpọ̀ torí ọjọ́ méje ó túmọ̀ sí ọjọ́ méje òru méje ọjọ́ méje òru méje ọpẹ́ ìdí tó fi fún ọ lọ́jọ́ méje ni pé ń wò pé àwọn oògùn táwọn sà àbí òye ọ àwọn táwọn ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí rẹ ìjọ méje wọn parí iṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni dárí bí dá ti ṣe rí ti ẹnu ẹ̀rí pé ọ̀nà máa dágbà fún ọ kò ń fún ọjọ́ mẹ́ta ó ń fún wákàtí mẹ́ta àmọ́ kí lẹ́sẹ̀kẹsẹ̀ idán ọ̀sán àbàjẹ́ bẹ́ẹ̀ yọ dàgbà kan ni torí pé wọ́n nídìí láti ṣe kí ni láti ṣe àwọn nǹkan kan kí nǹkan kan tí wọ́n ń fẹ́ kó tó bọ́ sí i. ẹ̀rí pẹ́ lómi ọ̀sán pé lọ́ọ́ yàgbẹ́kú lé lọ́ọ́ yàgbẹ́kú àbúrò délé ná àbúrò délé bẹ́ẹ̀ ló ti yẹ kó mọ yàgbẹ́kú fi yàgbẹ́kú nítorí pé ìdánì nǹkan tó ń wò ṣe ó nídìí that distance tí ìdánì yẹn tí ó fi jẹ pé ọmọ ṣẹ ṣùgbọ́n nǹkan tí wọ́n ń karama kò bùkátà kò sọ̀rọ̀ ìyàtọ̀ nù kò bùkátà kò sọ̀rọ̀ kò sì bùkátà kò níta ń pè karama kò ní ma kọ́sẹ̀lẹ̀ ní wàhálà ra wọn kàn sọ pé ah baba lẹ́ẹ̀kan ẹ mà ṣe bí gbàjẹ́ tó pẹ̀rù kó àkótí mbẹ́ mẹ́kọ́ sákòtí mbẹ́ tó dúró bá ní subhanallah wàláyé mi náà mọ̀ pé nǹkan kan mi dúró. sọ eléyìí náà ń pè ní kíni alkarama ó ṣeéṣe kọjá yìí pé èèyàn fẹ́ wọ ibi tó ń lé láwọn yẹn tí náà bàbá yìí ó gbé nǹkan kan sì mọ́sẹ̀ rẹ̀ tí ó sì wọlé la hawla wala quwwata illa billah irú bí mọ́tò ṣe máa sáré gbéyàn lẹ́kọ̀ọ́ àsátẹ́gùn ló gbẹ́sẹ̀ lé gbogbo yẹn sọ pé bàbá yìí tó bá jábọ́ lónìí ó parí nù ó ń gan àárò yìí pé bọ́yá ó ní à mọ́tò yẹn ní àtẹ̀gùn ọkọ̀ ní àtẹ̀wọlé lónìí àsìkò ní nǹkan kan òun náà mọ́ tó gbẹ́sẹ̀ rẹ̀ tó ń gbà lónà ọba mi ni ah ọlọ́run mo dúpẹ́ tó gbà mí o kì í ṣe dandan kọ́ ọmọ pé kàràmà ṣẹlẹ̀ sí ọ ìwọ gan alára ká tó wá pé ká tó wá pé tó kọ́kọ́ fọ́nù lẹ̀ kí wọ́n á lọ ṣe tó fi ṣẹlẹ̀ wàlá ọlọ́run nìkan lọ́mọ ọlọ́run ló ṣe ń pè bẹ́ẹ̀ gẹ́lẹ́ mọ́jísà tọ́lọ́ máa ń ṣe fáwọn ànábì àwọn ànábì lọ́lọ́ máa ń ṣe mọ́jísà fún karama gbogbo ẹni ọlọ́run tí máa ń tẹ̀lé ta ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lè ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ wò ní mà pé nǹkan kan ṣẹlẹ̀ à ń bọ̀sibọ́sí pé ó ti sàdéhùn rẹ̀ ó sì ní mà pé nǹkan kan ṣẹlẹ̀ à ń bọ̀sibọ́sí pé ọmọ fi jánu ṣùgbọ́n mọ́jísà bẹ́ẹ̀ náà ní máa ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run àmọ́ tó bá ṣẹlẹ̀ ìyàtọ̀ karama ni pé tánàbí bá rí pé nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ anabi ọwọ sọ fún wọn pé tọlọ ní kó ṣẹlẹ̀ yìí o àmì pa anabi Ọlọ́run ní mí tẹ ẹ bá pè ń èsà anabi Ọlọ́run ẹ̀yin náà ẹ kárí gẹ́gẹ́ bí òṣèṣe omi omi díẹ̀ wá wà tànàbí sallallahu alaihi wasallam wọn ni gbé wa tànàbí wa ní omi yẹn tómi bẹ̀rẹ̀ sí ní Muhammad tí gbogbo sì wá ń gbà nínú omi tí wọ́n ń lò ẹni tó fẹ́ mú ẹni tó fẹ́ fi ala fi sàlùwàlà bóòlù ẹ̀ ń jọjọ ni sọ. ìwọ ní kèésì ànábì ọlọ́run nàbí Muhammad sallallahu alaihi wasallam kèésì ànábì ọlọ́run ọ̀dà ìwọ náà kọ bomi rẹ jáde nǹkan ní jáde rẹ sí ọ so bá àwọn àwọn èèyàn níjà ìtẹ̀bá nìyẹn sànàbí ọlọ́run ẹ̀yin náà ṣerú ntọ́ lọ́wọ́ bá ní kọ́ ṣẹlẹ̀ yìí àsìkò àti maidanisi àbáàrí bẹ́ẹ̀ ìwà àtẹnìkájọ ní gbólóhùn aṣọ wọ́n wá wò pé ṣéwù ni wọ́n wò pé ṣéwù lè islam ni ọ̀ wọ́n á mọ̀ pé ṣéwù sẹ́hìn ọ̀ mọ̀ pé ṣéwù òpìdá ni tó wọ́n wá ní kọ́ lọ bẹ́ẹ̀lé nígbà tó wá délé rẹ̀ wọ́n á gbé bàbá ẹ má bínú ẹ má ṣe kíni wá ní kò sí tí ń lè ṣe fún ọ mo lè sọ ọ di koko tó o bá ti sọ̀rọ̀ mo lè sọ ọ dọ̀pọ̀lọ <laughs> so ẹ dákun sẹ́wọ̀n kí n títí sọ jáde ó túmọ̀ sí kékeré lọ́fẹ́ ṣe ìdán torí pé tó bá ti mọ ní tóun ó ṣe síwájú kó tó sọ̀rọ̀ kí lọ́fẹ́ ṣe ọ̀fẹ́ pìdán ẹnìkan wa ni rárá rárá rárá ntí bàbá ń sọ kì í ṣe dán torí karama ni ẹni tó ń ṣe karama gan òun náà mọ̀. oná ọmọ pé ọ̀sẹ̀lẹ̀ gbọ́wọ́ òun ẹ̀hẹ́n ọlọ́run fẹ́ gbèjà tiẹ̀ nítorí pé wọ́n dójú tiẹ̀ ọlọ́run á sọ tá a rẹ̀ dọ̀pọ̀lọ́ kí ni wọ́n ṣe ń bẹ̀ ó sì ń so ṣùgbọ́n wọ́n sọ fún yẹn ní ìsìn pé tó bá wù mí mo lè sọ dọ̀pọ̀lọ́ tó bá sì wù mí mo lè sọ ọ̀dà bá wù mí lọ kọ́ rìn lọ kí ṣe yẹn ìdán ó wá pé lè má mu àánú yín ṣe mí ni o torí tí ìbá sá àánú yín tó ṣe mí mo sì ronú kúnlẹ̀ abiyamọ ìgbà pé kẹ́ ẹ jẹ́ lọ́ní ó túmọ̀ sí pé kínú bàbá aláwo nìyẹn mọ̀rọ̀ kó àti ń yàtọ̀ láàrin idán àti kàràmà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ǹjẹ́ ah Imam al-Haramayn rahimahullah. onu ẹnu islam lápapọ̀ wọn kò anna sihra la yadhharu illa min fasiq sàṣàṣì kì í pidán àfikọ́ pòkì yẹn gbogbo pòkì ni wọn ẹnìkan lè rí dán pa ẹnìkan lè máa ṣiṣẹ́ à ń pidán ẹnìkan lè a ṣiṣẹ́ àṣàṣì àfikọ́ jẹ́ ni pòkì pòkì lẹni tó ti takò tí ò fún kankan. síbẹ̀ sírí ń ta tó so síwájú idán kì í sábà ṣe ṣe àfi gbowó àwọn èèyàn bú. wa anna al-karamata la tadhharu ala fasiqin kàrámà ò sì lè ṣẹlẹ̀ gbọ́wọ́ pòkì. abẹ́gẹ́ tiẹ̀ kàrámà lè ṣẹlẹ̀ gbọ́wọ́ pòkì. ọ̀rọ̀ yìí al ibn Hajar àwọn ni wọ́n sọ fún wa nínú Fathul Bari. ǹjẹ́ idán tí òdodo ni àbírọ́ torí pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tí wọn pé gbogbo dán yẹn irọ́ lásán ni irọ́ lásán ni idun lè mú yàn tẹ́yìn náà gbogbo àtàsí ayé kò lè mú ọ abẹ́ ìgbà tí wọ́n máa sọ bẹ́ẹ̀ tí wọ́n máa sọ pé irọ́ ni ẹ yín wá ká wa ẹ ríran wo táwọn máa sọ bẹ́ẹ̀ torí pé gbàgbọ́ imagination lásán ni irọ́ lásán ni síbẹ̀ náà ni àbí èsì bẹ́ẹ̀ torí pé ńgbà míì àìmà ìmàjẹ́ káwọn èèyàn fọwọ́ ara wọn síra wọn àìmà ìmàjẹ́ káwọn èèyàn fọwọ́ ara wọn síra wọn kò sẹ́bọ kò sóògùn bẹ́ẹ̀ lọ yẹ kéèyàn jẹ kí ló fẹ́ fẹ́ bọ́ sí kí ló fẹ́ mọ sóògùn sí. Si ṣùgbọ́n gbà tí wọ́n ṣẹbọ tí wọ́n ṣoògùn só túmọ̀ sí pé ẹlòmíì ò ní ṣẹbọ ẹlòmíì ò ní ṣoògùn sọ wá túmọ̀ sí pé tẹ́lómi bá ṣe kò lè mọ́ ìwọ lóde ṣòkòtò rẹ kó lè kó má bàa bọ́ wọn dì ó dàbí ẹni tí ń wa mọ́tò ni olórí mi pé mo sì máa wà ṣé gbogbo ẹjẹ ìjọ wa rìn títì lórí tiwọn pé ṣé gbogbo ẹjẹ ìjọ rìn títì lọ́mọ wa ìwọ lè ṣẹbọ lè ṣoògùn túmọ̀ sí pé ẹlòmíì ṣẹbọ ẹlòmíì ṣoògùn ṣé gbogbo dán ṣé rọ́ọ̀nì torí pọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé àgẹ́ ni irọ́ lásán àbí gbogbo ẹ̀ lódodo kò sí rọ́ńbẹ̀ àwọn olùmọ̀ nípa Islam nípa ṣé òdodo ni dán tó sì lè lapa tí idán lè mú kí ẹni tí ọ̀sàárẹ̀ ọ̀sàárẹ̀ tí idán lè mú kí ẹni tó ṣe wípé ara rẹ̀ dá sánsán kó dẹni tí ń ṣe tíkọ́tíkọ́ ṣé idán sì lè mú kéèyàn ó kú bí ṣé idán le yíyàn padà kókó ò léyàn kọ́ dọ̀pọ̀lọ́ ṣé idán sì wà tó lè sọ lówó di talaka. ǹjẹ́ idán wà tó lè tú àárín ọkọ àti ìyàwó kábí ṣé idán sì wà tó lè sọ̀yàn dẹni tí ó ya wèrè bí ìyapa wà láàrin àwọn olùmọ̀ ṣùgbọ́n lómi ilé kíkí ni wọ́n ń sọ ebi wèrè ló kún títì ṣé gbogbo wọn náà ṣé ojúbọ̀rọ̀ wọn fi ya wèrè ni báwo èèyàn kan ló sà sí wọn. a ebi àwọn wọn jọ lérí síra wọn lórí ọgbà wọn ò sì tí kó ń bẹ ló ń tì bá ṣubú ọlọgbà èèyàn ni wọn jọ lérí síra wọn pọ́ọ̀rọ̀ o Ọba si sì délé kò kó nǹkan kan sórí o ló bá nù kàkàkàkàkàkàkà nígbà sì rọ́ọ̀bọ̀ ọlọ́run lọ gbogbo sì wò pa so kí á lẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni bí màá ṣe rí nu àwọn olùmọ̀ láti ayéjọ wọn wádìí ṣé idán lè ṣe gbogbo nǹkan yá àbí ò lè ṣe àbá sọ pé àmúwọ ọlọ́ọ̀ni àwọn al-Mu'tazila àti Abubakar Razi al nínú àwọn olùmọ̀ Hanafiya tó ṣe tíra tá à ń pè ní ahkam al-Qur'an àti Abu Ja'far al bákan náà alimami al-Baghawi nínú àwọn Shafi'iyya wọ́n ní gbogbo náà ti àṣàṣì irọ́ lásán ni o irọ́ lásán ni àti pé kò sódodo kan nínú idán èèyàn kàn máa wò pé nǹkan kan rí bẹ́ẹ̀ ni kò sì rí bẹ́ẹ̀ àwọn òpìdán kan máa tàyàn jẹ ni ẹ máa rí nǹkan bí ìgbà tí ń rìn kò rìn ẹ máa rí bí ìgbà tó ń lò fi nǹkan ṣèyàn kò sí nǹkan kan àwọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo dán àti pé idán wọn ni wọn ò lè sàṣìyàn kó kò nira báyìí àyàfi kí òkè idán kó fún yàn ní wọ́n jẹ sẹ́sì mọ̀ pé wọ́ téèyàn bá jẹ poison yóò ṣèyàn léṣe sẹ́sì mọ̀ pé lẹ́yìn onídìí dán poison náà bá ti dá sínú tíì fún ọ tẹ́ bọ́ ọ̀nù àbí kó sì jẹ́ pé ọrọ̀ ìṣiṣẹ́ ọmú kí lẹ́yìn kó ní ọ lára apá kan nínú àwọn Hànàfíyà àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn sọ pé òpìdán kò lè dá fidán séèyàn ní àìdá kò sì lè dá fidán yí nǹkan kan padà kò lè sọ pọ̀pá kó sọ dejò kò lè sọ ejò kó sọ di pọ̀pá kò sì lè sọ yẹn di kẹtẹkẹtẹ kò sì lè sọ kẹtẹkẹtẹ déyàn bẹ́ẹ̀ làwọn sọ ṣùgbọ́n àwọn ahlu àwọn tó pọ̀jù nínú ahlu àwọn sọ ike méjì ni ìdán sí o ìdán wà tó ìtànjẹ lóòótọ́ ẹ̀tànjẹ lásán ìṣẹ̀rùbàyàn lásán ìdálóró papọ̀ mọ́sàpà lásán ni ìmàmú yẹn rí nǹkan pé bẹ́ẹ̀ lórí tí ó sì rí bẹ́ẹ̀ ni wọ́n lé lẹ́yìn irọ́ lásán ni eléyìí wà kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀. ìgbà míì ní tí wọ́n sì fi pé dáhùn nǹkan kan ni wọ́n lò ní tí wọ́n lò yẹn téèyàn náà bá téèyàn bá mọ́rú rẹ̀ lò yẹn lè lò ó sàmú náà yọ kúrò nínú pé dání kò yọ kúrò nínú pé ìdání bí nísìn wọ́n dojú wọ́n sun yín lójú gbàtà wọ́n sun yín lójú ẹ wá ń rí nǹkan yàtọ̀ sí bó ti ṣe rí wọ́n sun yín lójú wọ́n á mọ̀bẹ ọbẹ̀ yẹn bí ṣe ń ṣe ni o gbàtẹ́yìn bá ń wò ẹgbẹ́ ẹ̀kẹ́ rẹ̀ o tẹ́yìn bá wà ń wò ẹ mọ̀ wá rí i pé ó kìbọnú mú ó jáde ní pakọ rẹ láti pakọ ó tún jáde mú pé ẹ́ nǹkan mọ̀ ń bẹ o akarabadabra pé agbára nìyẹn tẹ́lẹ̀ ẹ̀yin náà bá mọ bẹ́ẹ̀ ṣe yọ kúrò nínú dán o ìdáná lòna irú eléyìí òun náà ni àwọn òkú idán ètí fìrà àwọn àkójọ. fún anabi musa aleyhi salam ṣebí idán ló náà pé pọpọ anabi musa idán ló pé ọwọ́ anabi musa tí anabi musa kìbọ abíyá tọmọlẹgbò bí òrùn ó rò pé dání iná ni Ọlọ́hun bá sọ nípa àwọn òpìdán àwọn firaahuna nígbà táwọn náà da pọpọ wọn sílẹ̀ oníkókó sọ kókó lẹ̀ oníkálukú ṣe tiẹ̀ ọlọ́ni saharu ayuna nasi wastarhabuhum waja'u bisihirin adhim ọlọ́ni wọ́n dán ojú àwọn èèyàn wọ́n dẹ́rù àwọn èèyàn torí àwọn sọ pé nǹkan méjì ìnirú dáńtọ́ jẹ́rọ́ ìní máa dúró lé lórí òun náà ni sihru al-a'yun wa istirhabu an-nas ojú rẹ ni wọ́n rí sars ọmọ wa rí nǹkan tí ó ṣẹlẹ̀ bí ẹni tí ó fi hàn yín pé òun yọ ìfun nù òun gbà ń yọ fún òun jáde nínú òun òun sì kó dà sínú kòkò pàtó ń kó da sínú kòkò ó sì tún sí kòkò ẹ̀ tún rí ìfúnnu rẹ̀ mọ́ ó dán ojú wa ni ojú wa lórí mu sọ̀ntorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkan ṣerú rẹ̀ níbi tí Ibn Taymiyyah wà Ibn Taymiyyah ó lòun máa ń téèyàn lè ṣe tó fi jẹ́ pé gbogbo ti ń ṣe yìí èyàn ò rí bó ti ṣe ń ṣe lódodo irọ́ ti ń pa yóò kó ń bẹ̀ kí Ayatul Kursi ẹnìkan lòun ka àwọn òrì nígbà tó pé má nìrí ọ̀lágbà tí mani rẹ bá lágbára ó rí nǹkan tó ṣe gangan ó rí pé ẹgbẹ́ kẹ́ni gbé ọ̀bẹ gbà ìwọ àṣẹ bó kì í bọ́ papọ̀ ọyọ mú ó tó ah, ah, irú mú o kó tẹ́kẹ́ mi ọba kì í bọ̀. sẹ́yìn kí tẹ́ bá wá ọ̀bẹ alásòro tó mú lójú méjèèjì kẹ́ gbégbánú mú rẹ̀ kó tó rọ́nà lọ gbogbo mú ti rẹ́ dànù. so nítorí de eléyìí ọlọ́wọ́n bá nígbà tí àwọn òpìdán Fir'auna tí wọ́n dá nǹkan wọn wọn lẹ̀ saharu ayunan nas wọ́n dán ojú àwọn èèyàn àwọn èèyàn ò ríran má ọ̀tọ̀ ní tí wọ́n rí wastarhabuhum wọ́n sẹ́rù bá wọn waja'u bi sihrin adhim ọlọ́run ni wọ́n mú idán ńlá tó ń ti pé ẹ̀tànjẹ ni idán lọ́lọ́run pé oríṣìí kejì Ona náà lè ododo jẹ́ òdodo tọ́jú tó máa sàṣì ọ yóò mọ ọ tó o ni alùsùnà sọ ó o le se lara lè ṣe lára ọpọlọ ó lè ṣe lára ọkàn eléyìí òdodo náà ló nà talakọ̀kọ́ wà tọ́jẹ́ wà sọ wọ́n sàṣì ọ wọ́n sàṣì ọ wò njẹ́ yẹn sì fi máa wá sọ ìwé ṣe wọ́n á ní wọ́n sàṣì ọ lọ́ba mú ọgbẹ́n ẹnu kó bọ́ ìbẹ̀rẹ̀ anabi Hud alayhi salam àsìkò táwọn èèyàn rẹ̀ sọ fún sọ fún yín pé ń tà àròkó sí ọ àbí òye ọ òun náà nípa àwọn òòṣà wa tó ń bẹnu àtẹ́lù wọ́n ti dáwọ́ jọ lé ọ lórí àwọn ló fẹ́ da orí rẹ rú ọmọ kò tí ń ṣe wèrè báyìí anabi Hud alayhi salam ó ní kò yé àtẹ̀yìn àti àwọn òòṣà ẹjọ́ lẹ̀dí àkùkọ kẹrànra yín lọ́wọ́ kẹ ẹ wá jọ sàsí mi kẹ ẹ dojú ọfà yín kọmi wakiri wakiduni jami'an thumma la gbogbo yín ẹ sàsí mi ẹ tètè sí mi ẹ má wulẹ̀ dúró torí kọ́ mọ́ pé ń bọ̀ bá bàjẹ́ o ẹ má lọ mi lára ẹ má bá sì jẹ́ o. ṣùgbọ́n mi ò ọlọ́run lèmi bá dúró ṣé wọ́n wá bọ́lọ̀ ń dúró tiẹ̀ sọ̀ká ìbọ́lọ̀ ń dúró iná ló ti kẹ́nìkan sọ pọ́ gbà ẹ̀wọ̀n á yẹn lẹ̀bẹ̀ ẹ̀ ń yẹn lẹ̀bẹ̀ sí wọ́n ra àwọn bàbá bàbá wọ́n tún ra àwọn màmá màmá dídàpọ̀ ẹ bá wa bẹ́ o kò pé méjì lọ́wọ́ wa o ó sì ti ní yóò rí o yóò gbà o pọ̀ ọ̀sẹ̀ bá lẹ́sẹ̀ gùn ti lóyún ààrẹ agbọ́mọ́là ti lóyún àmọ́ mọ sórí ibú tún ti rí wọ́n ń bọ̀ yẹn lẹ́fẹ́ sí nítorí pé innaka la tatawakkal ala Allah torí pé wọ́n bọ́lọ̀ ń dúró ni torí tó bá bọ́lọ̀ ń dúró àṣetọ́ni ń lérí ó lòun ọ̀ bọ́lọ̀ ń jà sẹ́wọ̀n pé àti ṣubú rẹ̀ àsìkò rẹ̀ ló tó walakin ìwọ sọ pọ́lọ́pàá tí ọmọ ọlọ́nkè tí wẹ̀wù ìwọ gẹ́gẹ́ bí ọlọ́ ọ̀ ń dúró ni lódodo. tó bá bọ́lọ̀ dúró lódodo tó ń pè lójú méjèèjì lódodo ọlọ́wọ́n bó mọ ọ̀sẹ̀gun ọ̀tá rẹ̀ torí ẹ̀ báyìí òdodo ni o wọ́n lè sàṣẹ ọkọ mú ọ abọ́ ògbọ́ntọ́lọ́ náà alukur'an ni nínú àyà méjìlélọ́gọ́rùn ọlọ́ni fa bihi wọ́n àwọn mẹ̀lẹ́kà yẹn ohun tí wọ́n fi dàrin ọkọ àtìyàwó rú kí wọ́n sẹ́ gbóhùn ọ̀sẹ̀ wọ́n àbí òye wa pàtó wa sọ pé ọ̀sẹ́nìkan tó lè sàṣìwọ́ bó wọn sì wá ń rí dán fi dàrin ọkọ àtìyàwó rú alukurani ló sì ń sọ eléyìí fún wa ọlọ́wọ́ bá sì tún sọ pé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah bó tilẹ̀ jẹ́ pé wọn ò lè fàṣàṣì fi wọn ò lè fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ẹnì kò lè fi àṣàṣì fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́mọ bá bá fi yọ̀ǹda sí ó lè ní ọ lára torí ẹ̀ làálùsúnà fi sọ pé ọ̀nbẹ o bákan náà ẹ̀rí pé nínú alukur'an ọlọ́run sọ kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas sọ́sọ kalẹ̀ nínú suratul falaq ẹ̀rí pé ọlọ́run ni wa min sharri naffathati fil 'uqad mo tún sáà di ìwọ ọlọ́run níbi aburú àwọn òpìdán tó ṣe é pé wọ́n máa tu wọ́n máa tutọ́ sára tí wọ́n ń ta ní kókó tó kù náà bá ń sàṣìyàn wọ́n lè jẹ́ pé wọ́n máa ta okùn ní kókó kó rí fún báyìí kó tún rí báyìí kó tún rí báyìí kó tún bàjẹ́ báyìí káyé rúru rárá kọ́ rárá rúru kọ́mọ́rò ọ̀rọ̀ rẹ̀ kápá kó o ṣe kádàwó ọba àìrójú àìráyè wọ́n máa sírò gbogbo ẹ̀ fún bẹ́ẹ̀ tó bá ti wá ń ta kókó kan báyìí wọ́n tutọ́ sí pé kó sẹ́ yóò sì sẹ́ tó bá tún ta míì kó sẹ́ yóò sì sẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ tó bá tún ta kókó míì kó sẹ́ yóò sì sẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ta títí kókó yẹn ó fi dé ibi tí wọ́n fẹ́ ọlọ́ni ẹ sáàdì wọn tí kì í bá wọn sẹ́ kí ni túmọ̀ ọlọ́ni kẹ́ ẹ sáàdì òun níbi àbúrò wọn kí ni túmọ̀ min sharri naffathati fil uqad ọlọ́run àwa tún sáàdì rẹ o níbi aburú àwọn òpìdán tó ṣe pé ńgbà tí wọ́n bá ń súre aburú wọ́n máa ta ní kókó wọ́n sì máa tutọ́ sí i. torí ẹ tí ọba ajẹ pé ń ṣe báwo wá lọ́lọ́run ṣe ní ká sáàdì òun níbi aburú yìí nígbà míì nígbà táwọn òpìdán bá ń ta nǹkan kókó yẹn wọ́n lè wá ọ̀nà láti wá ìgbẹ́ rẹ̀ torí ẹ̀ má sùn síbi téèyàn ti o téèyàn ó rí o máa ń yàgbẹ́ síbi táwọn èèyàn ti rí wọ́tọ́ lọ máa ń yàgbẹ́ sórí pápá kò burúkú àyàgbẹ́ sí pápá o bàtà àbá nílé ìgbọ̀nsẹ̀ o ẹ̀rù pé láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n yàgbẹ́ sí pápá náà ni ṣùgbọ́n wọ́n máa ń rìn jìnnà síbi kò ní ti rí wọn ti yàgbẹ́ síbi kò ti dàgbẹ́ tiẹ̀ mọ̀ yàtọ̀ sí ẹni tó lọ sí àyè ibi tí máa yàgbẹ́ sí pé àyè tèmi ni sẹ́yìn kí wọ́n bá fẹ́ lùgbẹ́ rẹ̀ <laughs> easily ni wọ́n bá àbí wọ́n tó ń yàgbẹ́ nílé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tó wá yọ̀bù burúkú ọ̀hún á fi gbẹ́ rẹ̀ lẹ̀ fẹ́lómi tí ó tún lóṣù mbẹ́ kún orí gbẹ́ tiẹ̀ ọ̀gbọ́n o ọ̀gbọ́n wọn lè lùgbẹ́ rẹ̀ sẹ́yìn pé gbogbo bí ìdọ̀tí bí ẹ̀gbin iná làwọn òpìdá ń wá. torí pé ṣètọ́ni ni wọ́n ń sìn bákan náà ìgbà míì wọ́n lè irun orí rẹ̀ irun abíyá rẹ̀ irun abẹ́ rẹ̀ tẹ́ kọ́kàn fà ọ́ dàálẹ̀ àbí tó gborí irun tiẹ̀ náà gẹ́gẹ́ bí irun ẹlòmíì wọ́n jọba yín wọ́n sì dà pọ̀ ó léwu ó léwu wọ́n lè fún ó bábà lọ́wọ́ pẹ́ni tí ń gẹrí lọ́dọ̀ rẹ̀ ń wo bá a rẹ̀ ẹ sì mọ̀ tí wọ́n ní ma tí wọ́n sọ. bẹ́ẹ̀ náà lè kánná rẹ̀ nígbà tó o bá rè kánná ọkàn dé kánná síbi kíbi oníwọ̀ ọ̀dààmú ń tiẹ̀ àdààmú wọn sọ ń gbà wọn bí ọ. rẹ̀ náà wọ́n lè kó wọ́n lè lò ó kọ́dà aṣọ rẹ̀ aṣọ rẹ̀ má sàṣọ síbi tó jẹ́ pé ọ̀tá rẹ̀ torí pé nínú nǹkan tí wọ́n ní nínú dán aṣọ rẹ̀ náà wà ń bẹ̀ wọ́n lè mú aṣọ rẹ̀ wọ́n kàn gé díẹ̀ ń bẹ̀ díẹ̀ tí wọ́n gé nínú aṣọ rẹ̀ yẹn òun náà ni wọ́n lò nígbà tí wọ́n bá sì ti lò wọ́n papọ̀ mọ́ ní tí wọ́n ń ta kókò wọ́n tí wọ́n bá rí nǹkan kan mú nínú àwọn nǹkan tá a wí yìí tí wọ́n bá fi lè papọ̀ mọ́ nǹkan tí wọ́n fẹ́ fi ṣàṣeyọ yìí kí máa jẹ́ kí idán jẹ́ bàjẹ́ torí rẹ̀ a gbọ́dọ̀ wà careless a gbọ́dọ̀ wà careless torí ẹ̀ lẹ́yìn lẹ́sìn rí pé tẹ́ ẹ bá sásọ tásọ ọba pé ẹ pariwo tẹ̀sẹ̀ pé atẹ́gùn ló gbé atẹ́gùn kó gbé atẹ́gùn èèyàn ló mú wọn nígbà tí wọn bá wọ ìkánná rẹ tí wọn à rí wọn wá àrùn rẹ wọn ò rí wọn wá gbẹ rẹ wọn ò rí wọn wá sọ rẹ wọn ò rí ẹni pé tí wọn bá gbé iṣẹ́ lọ báwọn aláwo tí wọn gbé lọ báwọn òpìdán wọn lè ní kọ ọmọ aṣọ ẹni tí ọmọ ẹjọ rẹ yìí wá. nígbà tí wọ́n bá wá gbogbo ẹ tí wọ́n ò rí lé ní kí kọ ìyá rẹ̀ wọ́n pa orúkọ màmá rẹ̀ wọ́n pa pọ̀ rẹ̀ ta pọ̀ yẹn wọ́n mà tutọ́ sí wọ́n sì pèsè. ìgbà mí ẹ̀wẹ̀ wọ́n lè mú ìgbẹ́ rẹ̀ wọ́n sakọ́gbẹ́ nígbà tó bá gbẹ lọ yóò di kọ́mọ̀nà tí wọ́n fi wọ́n sí oúnjẹ rẹ̀ nígbà tí wọ́n bá súre sí i pé báyìí ni ó rí fún ọ báyìí ni ó rí fún ọ tí wọ́n bá súre fún un yóò jẹ́ pé xaadimu sihir ṣètọ́ni tí ó ràn idán yẹn lọ́wọ́ tí wọ́n bá ti lè jóúnjẹ yẹn sínú báyìí gbogbo tí oúnjẹ yẹn bá ti ń bẹ́nu rẹ̀ yóò máa pe àlejànú yẹn wá kó wá rí ọ ní lára gbogbo ìnira rẹ̀ ó pọ̀ ìnira rẹ̀ ó pọ̀ lára rẹ̀ torí rẹ̀ sọ́ra o. sọra fún àtẹnujẹ o ẹjọ jẹ pé tẹmákàtí gbóúnjẹ kalẹ̀ náà lọ hàn má nígbà tí èsè pé ìjẹun ìbóúnjẹ náà lọ jẹun tó fi dàgbà débi tó dàgbà dé kéèyàn ṣọ́ra o kéèyàn kéèyàn má rẹ̀ gbogbo eléyìí fi hàn yìí pé òdodo ni wọn lè sàṣẹ ọkọ mú ọ náà ló wá nínú hadith eléyìí tó ṣe kó ikú anabi wa Muhammad sallallahu alayhi ẹnìkan jẹ́ labid ibn al-asam ọmọ sàsí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó sàsí látàrí wípé ó mú nǹkan nínú ọrùn anabi sallallahu alayhi wa sallam wọ́n so sí ara àyàrí wọn wá mú ìyàrí wọ́n lọ rì má abẹ́ òkúta nínú kànga. No wọ́n sàsọ́gà wa gan anabi sallallahu alaihi wasallam kí alọ́ ń janú sí tó ní ẹnìkan ìjàsàsí ayé kan kò lè mọ́ ìgbà tó ṣe bẹ́ẹ̀ sí anabi sallallahu alaihi wasallam àsàsí kò lápá lára anabi sallallahu alaihi wasallam lọ síbi wípé kọ́ parọ́ mọ́lọ̀ gbọ́lọ̀ nsọ̀ntọ́ lọ́wọ́ sọ ṣùgbọ́n lápá lára wípé kánabi ọmọ ọkùnrin ti ṣe nǹkan tí ò ṣe ó lè máa wò kó ti jẹun kó sì jẹ pé kò tí ì jẹun ó lè máa wo kó ti sàlù àlá kó jẹ́ pé kò tí ì sàlù àlá ó lè máa wo kó ti sọ tó ń fẹ́ sọ fẹ́ni tó ń fẹ́ bá sọ̀rọ̀ kó sì jẹ́ pé kò tí ì bá sọ̀rọ̀ ṣùgbọ́n nípa alukur'ani tó lọ ń sọ̀kalẹ̀ fún kò sì ń tọ́sẹ̀lẹ̀ so ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ni ahlùsùnà ṣe sọ pé dájúdájú èyí tọ́jú òdodo tó lè ṣẹ ọ̀nbẹ nínú eléyìí ọlọ́run bá fi hàn nábì sallallahu alaihi wasallam ibi dání tó sàsì tó fi tó sàsì pamọ́ sí wọ́n sì lọ́ọ́ mú jáde kúrò nínú kànga yẹn pàtà mú jáde tó ń túká anabi wa ń ké kul a'udhu ọlọ́run sọ kul a'udhu birabbil falaq àti kul a'udhu birabbin nas ọ̀sọ̀kalẹ̀ bánabi ṣe ń kà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn ń bàjẹ́ lára rẹ̀ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ títí tó fi ka kul a'udhu birabbil falaq àti kul a'udhu birabbin nas tó fi kà tán ọlọ́run bá sì wò sàn ǹjẹ́ tó bá rí báyìí àyè pé aburú ṣe wà láyé o torí pé nínú aburú tó ga jù òun náà ní dán àti àṣàṣì ṣùgbọ́n tá a lè bá ní wí sí ni pé kí ni wọ́n náà sọ̀rọ̀ alẹ́ sí kí lọ jókòó tẹ́tẹ́rẹ́ sí tí wọ́n wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó o máa ti ń wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ ọlọ́run ọba wa báwo ni àṣetán ni bá ń hùwà àṣetán èyí tá a lè bọ́ wí sí ni pé kí ló dé tí wọ́n ẹni ọlọ́run náà hùwà aṣ-ṣaitan tọ́lọ́lọ́ yẹ kí wọ́n máa ṣe ń gbogbo gba a sì ti mọ̀ yín pé tí aṣ-ṣaitan tó bá ń lérí tó bá ń léka a mọ̀ yín pé wọn ò bí dáa tí ó sì sí ọ̀sọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa gbogbo bágbára aṣ-ṣaitan bá ti ṣe tó òtún bá ń tẹni níwájú àwọn ẹrú ọlọ́run ọba wa torí pé ẹrú ọlọ́run ọlọ́run máa dáàbò Allah òkùdá àti àwọn alásàsì kí làwọn gbójúlé aṣọ ìtọ́ àwọn ṣe bàbá ńlá kú bàbá ńlá kú ṣètọ́ nìkan wà tó lè dọ́lọ́ ọba níjàkadì kò sí torí délé alihamudulilayi ibi tí àwọn mùsùlùmí ti máa bọ́ rẹ́mi òun náà ní káwọn náà fi tọ́lọ́ wọn bá lẹ̀ kọjá pé àwọn náà wọ́n ní jí ọmọkùnrin ò àwọn náà ń kó oògùn ká àṣàsí làwọn náà ń bá ká ibi tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti máa fìdí rẹmi nù tí wọ́n jẹ́ pé lè mọ́mù la pé àṣẹ babaláwo ni olùmọ̀ nípa ẹ̀sìn islam làwa ń pè àṣẹ baba àdánwò ni kọ́lọ́n ọ̀bọ mọ́sá wa bẹ́ẹ̀ ǹjẹ́ kí ni dájọ́ kí ni dájọ́ kéèyàn jẹ́ òpìdán kí ni dájọ́ kéèyàn jẹ́ òpìdán kò sí tàbí ṣùgbọ́n o pé sí àwọn òpin náà èèwọ̀ ni o lápapọ̀ rẹ̀ gbogbo ń táwọn òpin náà ń ṣe lábẹ́ òfin ọlọ́run ìdájọ́ rẹ̀ ni pé kí ni èèwọ̀ ni lápapọ̀ rẹ̀ alimami nawawi rahimahullahu ta'ala wọ́n sì sọ fún wa gbogbo olùmẹ̀sì islam ẹnu wọn kò lórí pé haram ìníṣẹ́ ẹ̀dá wa kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún anabi musa ọmọ imran aleyhi salam gẹ́gẹ́ sọ wọn nusuro tutọ́ ha ọlọ́ni wa alqi ma fi yaminik talqafu ma sanacu innama sanacu kaydu saaxir wala yuflixu saaxiru xaytu ata ìtì ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ pọ̀pá yẹn sọ sílẹ̀ yóò kó gbogbo tí wọ́n ṣe yóò kó mi pátápátá gbogbo tí wọ́n ṣe lásàsíkalẹ̀ wọn. pọpọ ọwọ́ rẹ yóò gbé gbogbo ẹ̀mí torí pé tí wọ́n ṣe ń kọjá nǹkan kan bí ìbá ṣe lásán ni tó gbogbo ọ̀nà tó pìdán bá wá gbà wá kò ní sóríire ọ̀dà iṣẹ́ tá a tún a bá ṣe sóríire haram haram ni jama torí di bọ́ lásìkò tó lópinna bọ́ nígbà tó ní ìyàwó àdáwò bọ̀ bákan náà ọlọ́wọ́n bá ní wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr anabi Sulaiman alayhi salam àwọn yahood wọn parọ́ ma ikú ńlọ dáadáa lẹ̀ ọlọ́run sì ní Sulaiman ní ṣe kèfèrí o àwọn shayatin àwọn ní kèfèrí torí pé àwọn ló ń kọ́yàn ní dán ó túmọ̀ sí pé idán kìí tiẹ̀ ṣe haram lásán innahu la kufr ntọ́ dájú ni pé ìṣèkèfèrí ni ntọ́ dájú ni pé ìṣèkèfèrí ni bákan náà ọlọ́wọ́n bá wá ní wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum ntí wọ́n kọ́ nínú dán ohun tí ó ní wọn lára ni tí ò ní ṣe wọn láǹfààní ẹ dákun tí ó níyàn lára bó ló ti fẹ́ jẹ́ halal ntí ẹ ṣèyàn láǹfààní báwo ni ò ní jẹ́ haram torí délé ìdánìyàwó tọ́ wa kóléyà tó kólẹ́kẹ̀ rẹ̀ sọ́rùn o tún kó sọ́wọ́ pípé bàbá o pìdán ọ́f ìlú báyìí tá a hawla wala quwwata illa billah. bákan náà ọlọ́wọ́ bá tún sọ fún wa nípa àwọn òpìdán Fíráúnà lẹ́yìn tí wọ́n rí i pé pọ̀pá Musa ọlọ́ táwọn dá a lẹ́mìí ní tí Musa ṣe yìí kò lè jẹ́ dán torí bàbá àti bàbá ńlá dán làwọn gbé wáyìí ìyá àti ìyá ńlá dán làwọn gbé wá yìí tó ṣe pé wọn bí iná kan dá níbikíbi láyé yìí tó lè ju iná yìí lọ. báwo wá ìkọ̀kọ̀ àti ẹsẹ̀ gbé tiwa mi kò lè jẹ́ náà o. inna amanna bi rabbina liyaghfira lana khatayana. àwa gbọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa gbọ́ ó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa subhanallah liyaghfira lana khatayana. wa hadha dalilun ala anna eléyìí ń tọ́ka sí pé ìdánkọ́ ẹ̀ṣẹ̀ ni. wa ma akrahtana alayhi min as-sihr àti ń tó fi tipátipá mú wa tá a ṣe ní dán pé kọ́ lọ́wọ́ forí rẹ̀ jìn wá ọ̀pọ̀lọpọ̀ ti lóun òpin dán mákì fíráhùn tó ni wọ́n kó wọn wá. ìpè èyí tẹ́ pàkàn ìlélẹ́yìí àti èyí tí wọ́n sì pàkàn náà ni tí wọ́n fi sórí rẹ̀ torí de ẹlẹ́yìn wallahu khayrun wa ọlọ́run bá ló lóore jù òun náà lọ́ba tí sì máa tọ́sẹ̀kù. bákan náà nínú àdìtà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam oní ijtanibu sab'al mubiqat ẹ ṣọ́ra fún nǹkan méje eléyìí tí máa járí parun yìí nírọ̀rùn ẹ ṣọ́ra fún nǹkan méje tí máa kó parun báyìí wọ́n ní wa ma hiya ya kí làwọn nǹkan méje náà rí anabi anabi sallallahu alayhi wa sallam sì bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn. ó ní aṣirku billah wa sihr ìṣẹ̀bọ̀sọ́lọ̀ nínú rẹ̀ náà ní dán ó tún dárúkọ àwọn nǹkan yòókù ìdán bẹ nù nǹkan tí máa kó parun báyìí tí ó sọ ìyàdó lórí ibú ẹ̀yin ń ṣàdúrà fún pé kọ́lọ́ foríjì àwọn mọ̀lẹ́ka ń sọ pé foríjì ta ni bàbá òpìdá tó kú láéláé ọlọ́run ní foríjì ọ̀daràn bákan náà ẹ̀yin pé àtúbọ̀tán yóò kúkú dá òun sì kò mọ ìdán àti àtúbọ̀tán sì fẹ́ dáa nínú eléyìí ǹjẹ́ tí òpìdá bá wá kú dáńkọ́ òpìdá iṣẹ́ ẹ̀dá gangan fúnra rẹ̀ haramu tó pìdá bá wá kú dáńkọ́ só lè ya kèfèrí àbí ò lè di kèfèrí ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀dá àwọn babaláwo àwọn àlùfáà àtàwọn àfáà tí ń pidán gbogbo wọn tí wọ́n ń pidán kí ni ìdájọ́ wọn gan sí wọ́n lè ya kèfèrí àbí wọn ò lè ya kèfèrí Abu Hanifa nínú mọ́dàbù tiẹ̀ àti mọ́dàbù tiẹ̀ Imam Ahmed àwọn ní òpìdán yakfuru bi fi'li tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní pidán ó di kèfèrí àwọn tí ń fi ṣiṣẹ́ sí wọ́n di kèfèrí sawa'un i'taqada tahrima am la bóyá ọgbà pé haramu ni àbọ̀ ọgbà ọgbà pé kọ̀tọ́ ọgbà kọ̀tọ́ àbí ọ̀tọ̀ ó di kèfèrí torí ẹ̀ ẹ̀yin wá ń pidán ẹ̀ wá ń dàbí ọgbọ́n ẹ wá kóra yín rẹ́rẹ́ ó di Àbújá ẹ lọ bá wọn níbi tí wọ́n ti máa rẹ́jísítà àwọn èèyàn gbígbé wọn ṣiṣẹ́ ilẹ̀ tí máa pè ca cac ẹ wá ní kí wọ́n rẹ́jísítà yín gbígbé ẹ̀yin ni? kíni àwọn oníṣègùn bílẹ̀ bí inú oorun lẹ́ẹ̀ máa wò ìgbàgbó lẹ́ẹ̀ máa fi wò ẹgbẹ́ nǹkan tí wọ́n máa sọ fún wa ni ọ́ bí kò a máa wọrí fífọ́ ẹ̀yìn dúndùn náfdàkù wọ́n sì láǹfààní àti wá wo àwọn oògùn tá à ń bá ń lò àwọn tí owó làwọn wá cac wọn wó sápò ìjọba ni wọn bá rẹ́gísítà yín wọn tún ní ọ̀rọ̀ id card lẹ́ẹ̀mọ̀ sí fáwọn ọmọ ẹlẹgbẹ́ yín babaláwo náà wàá kọ sójúde rẹ̀ ipa abalist lòun o àbí bẹ́ẹ̀ kọ́ ni traditional herbalist na babaláwo nìyẹn wọ́n tún ní registered in Abuja by the federal government federal government yẹ kọ́ federal local government ni tó bá yẹ kó àwọn náà bá register awo kò lè tọ́ láéláé díjọ́ gbẹ̀ndà àlùkìyà inú tí máa kó parun báyà ni ó sì máa ń sọ yàdí kèfèrí wọn ní tí wọn bá ti ń ṣe ọgbà kọtọ àbí ọ̀tọ̀ ọgbà pípọtọ àbí òtí ẹ pé ọ̀tọ̀ ọyà kèfèrí lọ́dọ̀ àwọn màlìkìyà wọn ní tí òkú iná bá ti lè fi dán tó bá ti fi ṣe dán ṣiṣẹ́ yọ ọyà kèfèrí o lópin ìgbà tí idán rẹ̀ tó bá ṣàkójọ ní tó lè sọ yàdí kèfèrí bíi kọjá ikpe àbí kọjá ikpe iná rẹ̀ irú dá tí wọ́n lè lò ní láti ya ọkọ àtìyàwó tí wọ́n kọ̀yìn wọn síra wọn àmọ́ o á wà á jẹ́ kí ẹ̀rí tó múnádóko kọ́ wà lórí pa àmọ́ ló pìdán kése wọ́n ní wọ́n pé á lẹ́rìí lórí pé ṣiṣẹ́ yìí sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ní sọ́ọ́ máa béèrè pé lè má mọ àwọn àwọn gbọ́ pé bàbá yẹn ṣe ìyàwó lè má mọ àwọn àwọn gbọ́ pé pìdán lè má mọ àwọn àwọn gbọ́ pé bàbá yẹn máa bá yẹn ṣe nǹkan báyìí báyìí báyìí tọ́jẹ́ sí òpì dá sáwọn lè má ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ a gbọ́ wọ́n ní wọ́n pé kò tó o ó dìgbà tá a bá rí àmọ̀dájú tó bá dá lójú pé níyàwó ni lè má mú yín ó dá wa lójú pé lè má mú yín ó náà máa bá wọn jó nǹkan sí gbẹ́rẹ́ fún wa lè má mú yín ó náà máa ṣiṣẹ́ awo kọ̀tọ́ kẹ̀sì sọ àwọn orúkọ tó dáa àwọn orúkọ albarraq àwọn orúkọ tó jẹ́ pé wọ́n máa kọ ìlọ̀pọ̀lọpọ̀ máa ń sọra rẹ̀ tó bá dá yín lójú torí ẹni màlìkí àsọ pé tó bá dá wa lójú á pa ni o bákan náà tó bá jẹ́ pé nínú dán tiẹ̀ ó ní pé ká sàsí ọkọ kó lè nífẹ̀ẹ́ ìyàwó àbí ká sàsí ìyàwó kó lè nífẹ̀ẹ́ ọkọ gbogbo ẹni tí máa ń serú rẹ̀ wọ́n la pa ni wọ́n ní kèfèrí ni kèfèrí lolúwa rẹ̀ torí délé àwọn Ṣafi'iyya àwọn sọ pé téèyàn bá ń fi dán ṣiṣẹ́ iṣẹ́ yẹn haramu ni o kò lè sọ di kèfèrí o láti pilẹ̀ àyàfi ẹni tó bá ṣe é pé ọgbà ó ní ìgbàgbọ́ sí ìtọ́jẹ́ ìṣe kèfèrí nínú dán wọ́n ní tó bá ní ìgbàgbọ́ sí ìtọ́jẹ́ kèfèrí nínú dán ó di kèfèrí àbí tí wọ́n ti ń wò pé ẹ̀tọ́ ni dán pípa kéèyàn máa pin dán pọ́tọ́ ìgbà náà ni ó ya kèfèrí àwọn ọmọ ewo ní èsè kèfèrí nínú dán ìdán mọ̀lẹ́ pé láti pilẹ̀ kí ni wọ́n pè ní dán ebi ń wá àtìlẹ́yìn ṣètọ́ni so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala ó ní gbogbo ìgbà tí ó pinna tó bá jẹ́ ìpè ìṣekèfèrí rẹ̀ lágbára jù tí ẹ̀mí rẹ̀ bá sì jẹ́ ẹ̀mí tó burú jù tó bá sì jẹ́ ẹni tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba jù tó jẹ́ ọ̀tá anabi muhammed sallallahu alayhi wa sallam jù tó jẹ́ ọ̀tá fáwọn olùgbàgbọ́ òdodo jù ìgbà náà ní dáre ó lágbára jù. olùkọ́ ìfura òpìdán tí idán rẹ̀ ó lágbára jù ó lẹni tí ìṣekèfèrí rẹ̀ lágbára jù ó lẹni tẹ̀mí rẹ̀ burú jù òun náà sì ní ẹni tó ṣe pé ń sọ̀tà ọlọ́run jù ń sọ̀tà ànábì sallallahu alaihi wasallam jù ó sì jọ́ta àwọn mọ́mìnì jù sẹ́bẹ̀yìn náà mọ̀ pé nílùú kan tó bá fẹ́ jẹ baálé ṣègùn tó fẹ́ jẹ babaláwo àgbà òpìdán nílùú wọn sẹ́ẹ̀ màbá ṣe máa ń yàn wọn wọn ní kí gbogbo àwọn babaláwo yòókù àwọn tó fẹ́ contest tó fẹ́ díje pé àwọn fẹ́ jẹ babaláwo àgbà kí wọ́n korúkọ wọn nígbà tó ń bá korúkọ wọn mọ̀ á pè wọn lọ́kọ̀ọ̀kan nígbà tó ń bá pè wọn lọ́kọ̀ọ̀kan wọn à ní kí gbogbo babaláwo kí wọ́n dá ìwọ tí wọ́n bá nílé májèlé tí wọ́n nílé kí wọ́n dájọ́ kún kó wa nígbà tí kálukú bá wá kó ìwọ àti májèlé tó nílé tó bá kó dé wọ́n wà ní kí àwọn tó fẹ́ jẹ babaláwo àgbà tó fẹ́ jẹ òpìdá àgbà ń lóyún wọn bọ́ síwájú so àwọn poison burúkú tí wọ́n gbé wá wọn àníkàn máa jẹ ẹni tó bá lè jẹ gbogbo poison yẹn tí ò kù òní ọ̀jẹ̀ babaláwo àgbà ẹni tí inú rẹ̀ bù jù tó yọ̀ dára jù òní ọ̀jẹ̀ babaláwo àgbà so nígbà tí lè jẹ tí èfi jẹ lórí ẹ̀kejì ìfún ti rẹ ẹgbẹ́ kú ọ̀nbẹ kì í sọkùnrin ẹlòmínú ó tún bọ́ bẹ́ẹ̀ títí tí wọ́n fi rí ètò ṣe pé yẹ́s èkejì ṣetán aláṣẹ ìkejì ṣe tọ́ọ̀d òní ọ̀ àjẹ babaláwo àgbà òní ọ̀ di òpìdá àgbà lò tó fi mọ̀ pé tí ewu bá gbọ́ ọ̀tún wá bàbá ètò tó bá gbòsì wá bàbá ètò ní bàbá tó ṣe pé tí ewu bá dé yóò gbé lọ tọmọtọmọ ni àbí ta ni dúró pé ọlọ́run ọba níjà torí Ibn Qayyim olóńgbà wa sọ̀rọ̀ yìí o ó lẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá burú tó sì jẹ́ kèsèrí jù tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run jù ọ̀tá anabi sallallahu alaihi wasallam jù ọ̀tá àwọn múmìnì jù onídàn rẹ̀ máa lágbára jù onídàn rẹ̀ sì máa jẹ́ jù onídàn rẹ̀ máa jẹ́ jù bákan náà tẹ́ bá wo àwọn òpìdán àwọn ìtọ́ bá jẹ́ pé abọ́gibọ̀ pẹ̀lú àwọn nínú àwọn òpìdán ẹ rí i pé idán tí wọ́n ní agbára burúkú ju idán tàwọn ahlul kitab lọ abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ìdá àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń bọgi wọ́n ń bọ wọ́n ń bọ wọ́n ń bọ wọ́n ń bọ wọ́n ń sin odò ìdá ju ti àwọn Yahudi àti Nasara lọ torí ẹ̀mí ta ló burú jù ẹ̀mí àwọn abọgi bọ ọ̀pẹ tàlẹ́ni tó fi jọ́tọ̀ jù àwọn torí rẹ̀ àṣàṣì tí wọ́n lágbára àwọn adífá àwọn babaláwo àgbà ẹ rí i pé àwọn idán tiwọn yóò lágbára ju ti àwọn ará ṣọ́ọ̀ṣì lọ yóò lágbára ju tàwọn ará sinagogu lọ torí pé nbẹ nu tàwọn ará ṣọ́ọ̀ṣì àti sinagogu náà àwọn tó jẹ́ babaláwo àwọn tó yẹ pé wọ́n ń ṣe awo níkọ̀kọ̀ wọ́n sì máa pe lórúkọ Jésù lọ́sàn-án eriwo yà lálẹ́ lálẹ́ aleluya lójú mama gbogbo orun wọn wà tọ́yẹ pé wọ́n máa fi olúgbòhùn yóò máa fi bá wọn sọ̀rọ̀ àwísẹ́ àfọ̀sẹ́ ni ó fi máa bá wọn sọ̀rọ̀ ẹni ilé yẹn kágbàdúrà ó ti mú olúgbòhùn lọ́wọ́ àwọn ó sì máa yí pé ògo ń ṣẹ ògo ń ṣẹlẹ̀ àbí òye ògo ń ṣẹlẹ̀ so ògo tó ń ṣẹlẹ̀ yẹn àṣegínni olúgbòhùn idán tí wọn ò lè lágbára bíi tàwọn babaláwo gangan bákan náà Ibnul Qayyim onítẹ̀bá wa wò ó àwọn alul kìtàbù yìí gangan ó ní idán àwọn Yahudi aqwa min sihril muntasibina ila al-Islam idán tàwọn Yahudi ó tún lágbára ju dán tàwọn ẹni tí wọ́n ń pera àwọn mùsùlùmí lọ táwọn àjọ pìdán yẹn ni pé táwọn Nasara bá pìdán àbí tí Yahudi ọba àjọ pìdán tí wọ́n tún lágbára ju ti àwọn mùsùlùmí lọ torí pé bọ́bá burú burú burú burú àwọn òkùdánù àwọn mùsùlùmí aburú tí wọ́n sẹ̀pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ aburú àwọn yahudi àti nasara sẹ́sìn wọn yahudi àwọn ni wọ́n sàṣà muhammed sallallahu alayhi wa sallam ta ibn atòpidán àtẹni tí ń bínú rẹ èròǹgbà àwọn méjèèjì ó burú o ṣùgbọ́n onílara òun ó máa sí ọ pẹ̀lú ẹ̀mí rẹ ẹ̀mí rẹ burú sí ọ kò fẹ́ kọ́ dáa fún ọ yọ máa sí ọ pẹ̀lú ẹ̀mí rẹ yọ máa fi ọkàn rẹ yọ máa fi bọ́ ọjà ìkórira tó ní sí ọ olùwọ́n máa fi bọ́ ọjà ṣètọ́ ni ọ wà pẹ̀lú rẹ nígbà tó ti kórira rẹ tó báyìí tó ń sìn fẹ́ kọ́ bàjẹ́ kọ́ ta fún un òun ràn ọ́ òun ràn ọ́ lọ́wọ́ yóò wá sí lọ́sọ̀ọ́ fún ọ bí wọn náà ṣe máa ṣe lára rẹ̀ òun máa wá wọ́nà báwọn ṣe jọ rí gbèsè Ibn al-Qayyim ní ṣùgbọ́n kù dáńtì ẹ̀ òun náà fẹ́ ba tiẹ̀ jẹ́ ni ṣùgbọ́n ọ̀nà wo lòun fi fẹ́ ba tiẹ̀ jẹ́ ìmà tó ní sẹ́mi kó nímọ̀ nípa dání ìmà tó níyàn ni ó lò experience tó ní nípa dán ni ó lò bákan náà ẹbọ tí ń ṣe sọlọ ni ó lò àti lílò tí ń lo àwọn ṣẹyàtìn ni ó lò láti fi ba tiẹ̀ jẹ́ báyìí ni olùmọ̀wá Umar al-Ashqar ló nínú tírà rẹ̀ Umar ibn al-Qayyim nínú tírà Alamu as wa ash-Sha'wada njẹ́tẹ́lẹ̀ bá yé wa a rí i pé wọ́n ní ìsekèfèrí ẹni kéèyàn máa ṣe àṣàṣì kéèyàn ya babaláwo kéèyàn yóò kú dàn wọ́n ní ìsekèfèrí sọ́lọ̀ ni ẹ sì rí òdodo ọ̀rọ̀ Ibn al-Qayyim níbí báyìí nípa pé tẹ bá wà àwùjọ wa wọ́n gbé ọlọ́sàdúgbò kan pé kọ́lọ́ máa ń ṣe lè máàmù fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn wọn ń kà nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ gbogbo Igwe ńlọ báyàn pé kí wọ́n bá ní pọ́wọ́ dà kí san kankan kí wọ́n ṣe kankan isi awo ni kọtọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe ẹnìkan wọ́n rìn wá bọ wọ́n sọ pé àfà sẹ́yìn ni mo máa ni nínú ní ìwọ náà ni nu ẹni tí ń bá àwọn èèyàn ń bá wọn ṣe ájò kí ló burú mbẹ ní wọn sọ pé kí ni ò burú mbẹ iṣẹ kèfèrí sọlọ ni kọtọ ìmọ̀ ẹ̀sọ́ yẹn di kèfèrí èèyàn dọ̀ máa náni rọrùn wà ní á ah, tìyín yàtọ̀ wà fà toró ń tó ń ba yín sọ̀rọ̀ ìbabaláwo lò ìpàdé táwọn sì máa ṣe táwọn babaláwo àfàbí yín náà kú mẹ́ á ah, kìí sàfàbí tèmi wọ́n sọ pé àwọn ọ̀daràn bíi tiẹ̀ so torí ẹ ẹ rí i pé tí nǹkan bá dàrú má àwọn mùsùlùmí tí wọ́n ń pidán tó bá dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n máa tọ̀ àwọn babaláwo lọ ẹ̀ríkẹ́ Ibn Qayyim sọ pé bí ẹ̀mí yẹn bá ṣe burú sí bí yẹn bá ṣe jẹ́ kèfèrí sí ìnìdán rẹ̀ ọ́ lágbára sí ẹ̀rí tẹ̀yìn ó ìlú rẹ̀ lẹ̀ ó lè mórí lé ilé Ifẹ̀ gbọ́ngbọ́n pé babaláwo kan bẹ́ẹ̀ tó ṣe pé ah ọmọ orúkọ tó gùn jẹ yóò sì jẹ pé àfa kan lòun lè máàmù kan lòun àfa tẹ̀síìrì kan lòun ọwọ́ ògùn lọ gbogbo àwọn babaláwo ni ni kan náà jọ ń ṣe orúkọ tí kálukú torí pé nínú kúndí kálukú nákàlí torí pé ní tí kálukú ló ń jọ ń ṣe nǹkan kan náà ni ogun kínní ogun kínní ogun kínní ogun kínní tó o bá rí kúndì ti babaláwo tó o sì rí nákàlí ti àwọn aláàfáà wàá rí pé gbogbo wọn pátá náà nǹkan kan náà wọ́n sọ pé àwọn jọ ń ṣe ní tí kálukú sì jọ ń lò sí nǹkan yẹn ọjọ́ra wọn kódà ní ìgbà tí wọ́n bá kọ nákàlí tó bá dojú ẹ̀ wọ́n tún kọ nákàlí wípé a wàá tẹ ojú fatimbo yìí tó bá sì lọ dàbí rọ́ṣáwo nákàlí tiẹ̀ náà wàláì wọ́n ti sọ pé táwọn bá ti odùfà wọ́n ti fi bírò yà á bẹ̀ wípé tábà á ti odùfà yìí ó kọ báyìí ni wọ́n ń podùfà yìí ẹ̀sùn láwọn á fi tẹ̀ oṣùn láà fi tẹ̀ ní ìyàtọ̀ àbí òye wa fa innal asami la tughayyiru min al-haqa'iqi shay'an àwọn orúkọ tí kálukú sọra rẹ̀ kò lè yí reality padà ǹjẹ́ ń awo ni babaláwo ni yín. ẹ kàn pera yín lórúkọ míì gẹ́gẹ́ bá a ti ṣe sọ kórúkọ lásán ògbéni wà lìjánà téèyàn bá sin bẹ́ẹ̀ náà lórúkọ lásán kọ yọ kúrò nínú pé babaláwo ni náà ńgbà tó yẹ pé kí ló ń ṣe ìṣe àwọn olùmọ̀ ìyàpẹ̀nu wa wà láàrin wọn. lórí wípé àwọn ọ̀fẹ́ pidán àṣìṣe ya babaláwo ṣùgbọ́n sọ́tọ́ ká kọ́ nípa dán gẹ́gẹ́ bí ìmọ̀kan nínú àwọn àmà kẹtẹkọ̀ọ́fẹ́tì mìíràn tẹkọ̀ọ́fẹ́tì ká mà nípa rẹ̀ من باب عرفت عرفت الشر لا للشر لكن لأتقه ومن لا يعرف الشر وقع فيه lábẹ́ pé mo máa burú kése torí kí n lè bá àṣà burú ṣùgbọ́n kí n lè bá àṣọra fún ni torí ẹni tí ó máa burú ńkọ́ ó súnmọ́ kó ṣubú sínú ẹ̀ sálẹ̀ ṣe bẹ́ẹ̀ náà wọ́n sọ pé expert ni ọ nípa dán ṣùgbọ́n èso kù dán bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa mechanical science àbí mechanical engineering la read ṣùgbọ́n nígbèsè ayé wa ńkọ́ iṣẹ́ tá ń ṣe ọ̀jọ̀ mechanical bí kọjá pé èèyàn ń ṣiṣẹ́ ní census office ṣé mechanical lélẹ́yìn máa kà yẹn ṣe di mechanical tọ ṣé bẹ́ẹ̀ náà a lè lọ kọ́ ń pa dán páwọ̀ fẹ́ fi ṣiṣẹ́ sọ́tọ́ ká kọ́ nípa rẹ̀ eléyìí làwọn olùmọ̀ wa ìyapa wà láàrin wọn. àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé idán kìí ṣe ń tọ́ da o wá ti rí o pé kìí ṣe ń tọ́ da o ìdí nu tí wọ́n fi ṣe ìyapa nípa rẹ̀ ẹ rí i pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àmà a ní gbogbo òmà ló yẹ kéèyàn kọ́ nípa rẹ̀ lópin ìgbà tó bá sáǹfààní àmọ́ mà tí ọ̀sànfààní kò tọ́ka kọ́ nípa rẹ̀ ẹnìkan wá béèrè ó ní mà ó ní ọ̀sànfààní a ní bí ìmọ̀ nípa dání àti ìmọ̀ nípa bá a ṣe ṣẹbọ sọ́lọ̀ sẹ́wọ̀n kó gbogbo ẹ̀sá fún kan náà wọ́n tòsí eléyìí ọ̀tọ̀ ọ̀tọ̀ kí mùsùlùmí ọwá róòmà yìí àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sọ ike kakọ́ nípa àmọ̀ nípa dán haramun wa kufur ní ìṣèkèfèrí sọ́lọ̀ sí ẹ dákun torí tọlọ́run èwo ló fúyẹ́ nu méjèèjì wípé ìgbà tí mo wo agbọ̀n kan ni mo wá gọ́ ọbẹ̀ èwo ló ṣe gọ sábẹ́ ṣé haramu ló ṣe rọ́ọ̀lù ni àbí ìṣekèsèrí ló ṣe kọlù ọlọ́run bá dákun ṣàánú tiwa o torí ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ọ̀dọ́wọ́ yín o ẹ fọmọ yín sílẹ̀ fún yàn ẹnì kan lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kò síṣẹ́ tí wọ́n kọ́ lẹ̀ Yorùbá yìí wàlẹ́ ọ̀ yà mí lẹ́nu èmi ọ̀kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá lọ ra nǹkan ní àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà tí wọ́n ti ń tajà púpọ̀ tí wọ́n bá rí táwọn èèyàn bá tọ́ pé lọ́mú kíní wá lọ́gbà kíní wá ọyẹ kó wá ọyẹ mú wá wọ́n á máa rò pé bóyá wọ́n ń ṣiṣẹ́ gbowó oṣù lọ́dọ̀ wọn ni èèyàn ọ̀rẹ́ yìí wọ́n á sọ fún mi pé àwọn eléyìí ń kọ́ sẹ́ni mo ní iṣẹ́ òun wọn kọ́ nu káràkátà ẹ̀dá kun káràkátà tún ṣe nídìí kíkọ́ wọn ń kọ́ o wọ́n tún gba fírídọ́ọ̀mù lórí pé ń kọ́ kárakáta wàláhi àjì àwọn ọmọọrù rẹ̀ lẹ́ àwùsá ọkọ̀ọ̀sẹ̀ karakata kárakáta wọ́n bí ọnu kárakáta wọ́n á gbogbo ẹyin ò bá máa kọ́ torí ẹ̀ yorùbá kan lè sọ máa lẹ̀ ni kọ́sọ́ lẹ̀ kan pé yìí wo gan ń kìí ṣe ẹ dákun fàálà yẹ fàálù fàálà yẹ fàálù fàálà yẹ fàálù tẹ̀ ń kọ́ mi ìjò ni ó dògbò bẹ́ẹ̀ ni ọmọ kan wá dọ̀ olóńfẹ́ kí ó bẹ̀rẹ̀ ó wá láti ìlú Ṣakí olóńfẹ́ kakí ó ti wà tẹ́lẹ̀ kí láà ń ṣe so ọkàn wa mú kí ó tọ́ so ó lè ṣe sùúrù torí pé kéèyàn bá fẹ́ kọ́ tí ó mọ̀ ó ní ìdí sùúrù ah, máa ṣe kò sí wàhálà kí ló wà máa ṣe jẹun oníṣòfò ńlọ́kadà ọ̀dà gbìyànjú láti màlú tó fi máa bi tó ti tó máa gbéyàn lọ tó máa gbéyàn bọ̀ ọ wá ṣe sùúrù ó ti wá ọ wá yẹ ẹni tí ò tiẹ̀ máa bi tí kí ó pọ̀jù sí rárá rárá akọ́fígbà kankan kọ́lá léèfù kọ́ńkínní kan tó ń gbọ́ ya lọ́wọ́ abámi jọ́kan lónìí bàbá ẹ̀ dákun ṣé bẹ́ẹ̀ ṣe ń kọ́ mi yìí náà ṣé yóò ṣe máa ṣe jẹ lọ́jọ́ iwájú mo ní ṣe jẹ báwo gbà tí ẹsẹ̀ fọ́ ó ní tó ń gbà lérò ni pé because òun ṣàdédé wá kí ó dádì òun rí pé àwọn afá máa ń pawó lẹ́kọ̀ọ́ àwọn olówó dẹ̀ máa you see wọ́n mú tẹ́wọ́n dẹ̀ máa ń bẹ̀ wọ́n ṣẹ́ owó tó máa ń bẹ̀ wọ́n yẹn owó gan ni wọ́n máa ń gbà wọ́n ní àwọn ah, ìsaláwo èèyàn mélòó lórí tó gbéṣẹ́ wá láti dé òtídé eléyìí ó fi hàn wá pé subhanallah ńgbà tẹ sọ máa ń lẹ̀tẹ̀ ní kọ́ lọ kọ́ sí awo ntẹ ṣe ìlà ń ń haramun wa kufur. àfààní ẹ lọ hàn kí ó yìí ẹ hàn yàsín ọgọ́rùn-ún ṣé yàsín yàsín

tó bá kọ́ sẹ́ dúdú ni àti gun papọ̀ má odindi adìẹ kò ní sòrò àmọ́ lọ́ọ̀sì à yóò máa yọ bọ́rọ̀ ni yóò máa yọ bọ́rọ̀ ni wọ́n ò sí ohun pé kún ó lè gùn ọmọ akéwò wọn àìkọ́ ọmọ akéwò nù ọmọ awo tí wọ́n ń pè lọ́mọ akéwò yọọ ma gun gbogbo ẹ pọ yọọ ma gun gbogbo ẹ pọ wọn a ọmọ awo wa le kí o ó ní àṣẹ kí o yìí lè pọ o iṣẹ́ awo ló ń kọ́ tẹ́lẹ̀ kò ní rọrùn fún láti kọ́ kí o torí kó máa wó lo àti dọ́mọ́kíó kò lè rọrùn bákan náà àfa tún lè dẹ wọn síta ọ̀ya adarí pọ́n mẹ́ta alangba abilankọkọ méjì adarí pọ́n adarí pọ́n olórí alangba méjì three to two <laughs> wọ́n lè máa ṣiṣẹ́ eléyìí látàárọ̀ tí lè sùn wàláhì ẹ̀yìn méjì lẹ́tàjẹ́ tiwọn ládùúgbò bí aláǹgbá ti pọ̀ tó ládùúgbò wọn àwọn náà á declare state of emergency wípé ẹ gbọ́dọ̀ jáde o kólé ó gbélé o so tí bàbá rẹ̀ bá wá wá wá bàbá wá wá bí tí wọ́n ti ní kí oyún kẹ́ o fẹ́ẹ́ sẹ́ ń parọ́ mọ́ kí o torí ẹ̀ láti pé kí ni jẹ́ kí o gan kí o kí ni jẹ́ kí o gan léde yorùbá a gbọ́ yorùbá dáadáa o kí ni jẹ́ kí o kí o so wọ́n ní ó kéwú ókè ú ókè ú ókè tó bá yẹ kó ni a na máa wà í náà wà tó bá a í ú bóòlù tí wàá jẹ kó ókè ú yé wa a sọ kọkọ mà ẹ dákun ókè ú báwò torí pé gbàtà ń ké wúyùn kò pé tún máa ṣàwò àmọ́ tó bá ọkọ mà wàlẹ́ ọkọ ìmọ̀ nípa tọ́lọ́run ọkọ ìmọ̀ nípa tànàbì sallallahu alaihi sẹ́mi káwọn yóò lè sọ pé ah ṣé tànàbì náà sì lélẹ́yìí ṣé tọ́lọ́run náà sì lélẹ́yìí tẹ̀kàn parọ́ ó kọ́ àlùkẹ́bí àwọ̀ ó tún wé láwàní ó tún gbé kankọ́rùn gbé ara àsótúndé kankan mẹ́tì ẹ̀yin wá ṣe torí de eléyìí wọ́n ní ká kọ́ nípa rẹ̀ haramu ni o. wa ma kafara Sulaymanu walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr. anabi Sulaymanu ẹ̀ ti kèfèrí o àwọn ṣètọ́ni ni kèfèrí o kí ló sọ wọ́n di kèfèrí wọ́n ń kọ́yàn ní dán olùkọ́ kọ́ wọn ní dán kèfèrí lọ́lọ́ ń pè mẹ́ ọlọ́run pè lópìdán ọlọ́run sì tún sọ pé wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur wọn kì í fitá mẹ́nìkan ṣáájú kí wọ́n tó sọ àsọtẹ́lẹ̀ fún pé fìtínà lásán làwọn ajẹ́ sọ́ra o mọ́kọ́ nípa adẹ́kọ̀ọ́ mọ́bàá ya kẹfẹ́ rí o ó túmọ̀ sí pé man ta'allama man ta'allama ẹnikẹ́ni tó bá kọ́ nípa adán yóò di kíni yóò di kèfèrí kọ́lọ́ ń sànù wa. ọlọ́run bá sọ pé walaqad alimu liman ishtarahu ma lahu fil akhirati min khalaq walabi'sa ma sharaw bihi anfusahum law kanu ya'lamun ọlọ́run ni wọ́n ti máa wípé ẹnikẹ́ni kò ní í fi owó rẹ̀ ra idán àyàfi kọjá pé kò ní rí èrè jẹ tó bá di lọ́la lùkìyàmù ẹni bọ́dì tó lọ́kọ́ nípa rẹ̀ kò ní jèrè tó bá di lọ́la lùkìyàmù tó bá ní kíni màtẹ́yìn ọkọ̀ tẹ́yìn ó sórí láyé àti lálùkìyàmù kí láì dá wọn lóhùn ìdánì ọlọ tẹ káàdì ọwọ ń pin fáwọn èèyàn nu bọ́ọ̀sì wípé o specialize in Egypt ẹnìkìnì kódà kó specialize in Maka òpinálòpinà ọmọ ẹjẹ ńláńlá wọlé ìfúlẹ̀ ṣàhírò haythu ata gbogbo bíkíbi tó pinna gbà kò ní sórí rẹ̀ sí ọ̀rẹ́ láyé wọ́n yìí sì maka kójú yọ báyà wọ́n ń misra bó ṣe wí oyewa àbí òye wa torí ẹ gbàtà hàn kan wà bá àtẹ́ bá wọn lọ misra ẹ̀ mójútó o kọ́ má jẹ́ pé dání o àbí torí gbogbo kò sí ètí tiwọn lọ ní maka ní ẹnìkan á lọ wọn fẹ́ kọ́ mọ wọn lọ Mẹdínà ó sera rẹ bí ọba lọ Mẹdínà adékè kọ́ gba Róòmù lọ èwo lẹ́yìn fẹ ṣé Mẹdínà ni àbí Róòmù tọ. bákan náà àwọn olùmọ́tò sọ yìí pé kò lè ṣeéṣe kéèyàn pidán àyàfi kóun náà gbà nínú ara rẹ kóun lágbára láti yí nǹkan padà kò sópin dáná tí ò ní máa wò bẹ́ẹ̀ pé à sọ́ra rẹ o. sọgbà páyé ń bẹ ẹ̀rí tẹ́lu mi ọmọ sọ fún sọgbà páyé ń bẹ ah kí ni jáyé náà ṣebí èèyàn ni èèyàn wà sọgbà pé alẹ alẹ pàkádà rẹ dà ah ẹ̀ ń gbà bẹ́ẹ̀ sọgbà kò lè sọ ọdọ pọlọba àwọn wọn ò bí ọdà àwọn. òpìdá máa wúra rẹ̀ wípé kò sí tó wò lè yí padà ìdí nu tó fi jẹ́ pé kò sí sẹ́tàn gbọ́dọ̀dọ̀ rẹ̀ tí ò ipò wò lè ṣe. wọ́n lè yí pé ń ti ń tà ẹ tà mà ma pé yí nǹkan padà nù. gbogbo èèyàn ń wá apá àwọn fẹ́ ọba kí wọ́n dá sẹ́ ń bẹ̀. wọ́n fẹ́ gbéga lẹ́yìn sẹ́ ẹ má jẹ́ ìgbàgbọ́ tó pìnà nìyẹn lè yí nǹkan padà. ní ìṣekèfèrí gangan náà anybody tó bá gbà pọ́ùn lè yí nǹkan padà ní ò lè ṣe ìṣe kèfèrí ni ṣé àwọn kókò ìdánìsì òun lè sọ pé ẹni tí ń bímọ òun lè mú má bímọ má òkú ìdánìsì ó lè sọ pé ẹni tí ò bímọ òun lè jẹ́ ó bímọ ṣé àwọn kẹ́ ń wò kó òun lè yí nǹkan padà ní si ò lè ṣe àfitá ni Allahu Rabbul Alamin òun gangan fúnra ara rẹ̀ ṣe kèfèrí ni. bákan náà sọ kíkọ́ nípa adán di òun náà ni pé èèyàn ò lè kọ́ nípa adán àyàfi gidi ọmọ tí ń kọ́ nípa dán òun náà mọ bá wọn ṣe tí wọ́n ṣe ní ṣíṣe gidi wọ́n lè ní kọ́ lọ́mọ pọ̀fọ̀ yìí wọ́n lè ní kọ́ máa pògèdè yìí wọ́n lè pé kọ́ máa wí nǹkan báyìí sẹ́mi kó náà yóò di pé ń pàlejànú yóò di pé ń pe ṣètọ́ni yóò di pé ń pe òrùn yóò di pé ń pòṣùpá yóò di pé ń wárí fún wa òníwó nìkan gbẹ̀bọ lọ sórí ta òníwó nìkan lọ kó kìnnì kan wá wájú èṣù. gbogbo eléyìí náà ìṣèkèfèrí ni o ọ̀dà ẹ̀ní ká má nípa adán báwo wàhálà yìí náà ṣe máa ń pa gbogbo ìtẹ́ ń sọ fún wa yìí o torí tẹ́ ẹ̀ bá kọ́ ń pa rẹ̀ bó lẹ̀ ṣe máa nípa rẹ̀ alimami Qarafi rahimahullah wọ́n ní ìyàtọ̀ ń bẹ o inú tíra àwọn al-Furuq wọ́n ní ìyàtọ̀ ń bẹ o láàrin idán eléyìí téèyàn máa nípa rẹ̀ pé kí làwọn òbí náà máa ṣe gánà rí kí ni wọ́n ń pè ní danganari látàrí pé èèyàn ń katira kan èèyàn ń katira kan kí ẹ bá ti katira ní ìsìn tá a fi ma gbogbo táwọn òkú náà ń ṣe ẹni tó katira tó fi ma táwọn òkú náà ń ṣe ìyàtọ̀ wà láàrin rẹ̀ àti ẹni tó kọ́ tó ń ṣe é ẹni tó kọ́ ti ń ṣe kèfèrí lòun o ẹni tó kà nípa rẹ̀ láti máa burú tí wọ́n ń ṣe tó kó bá a sọ fáwọn èèyàn wọ́n lé lẹ́yìn ẹsẹ̀ kèfèrí o torí àlọ́kọ́ lọ́dọ̀ àfa kan àkọ́ lọ́dọ̀ babaláwo kan àwa kan kan tí wọ́n ń ṣe ni torí ká lè bá a sọ fẹ́ni tí wọ́n mọ̀ kó lè bá a jìnnà sí i. tọ́ wọ́n ti wá ṣàṣìyàn ẹni tí wọ́n ṣàṣìyàn kí ni tó lè ṣe kí ni tó lè ṣe àkọ́kọ́ kún tó ṣàṣìyọ má jẹ́ wọ́n ṣàṣìyọ àwọn máa ṣe àwọn adkar adkar as-sabah àwọn gbólóyìn rántí eléyìí tí anabi sallallahu alaihi wasallam ní ká máa wí láàárọ̀ ètò ní ká máa wí lálẹ́ ọ gbọ́dọ̀ kúnu ó sì gbọ́dọ̀ tán ara rẹ jẹ gan pẹ̀lú ọ̀pọ̀ àìmọye nínú wa ni ló ṣe kí wọ́n sọ àwọn àdkar fún kò mójútó bíi ti wùlé ó kéré ma wọn ò sì kákùn kankan Hisnul Muslim ọ̀nbẹ̀lẹ̀ eléyìí tó ṣe pé àwọn àdúrà wà ń bẹ lóríṣiríṣi láwọn àdúrà tó ṣe pé téèyàn bá ń ṣe wọ́n ràn yàn lọ́wọ́ láti mọ kí ló yẹ ká ṣe àti pé tá a bá ṣe léyìí kí láǹfààní rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé tíra yẹn gan pẹ̀lú ògo ọlọ́run tó yẹn bá tún ráàyè ó yẹ ká kọ tíra kan tó yẹ pé àwọn àdúrà àwọn aṣàlàyé nínú rẹ̀ bá di wá gangan torí pé Hisnul Muslim yẹn eléyìí tá à ń túmọ̀ sí Yorùbá yìí akàtúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tó kojọ́ ti ṣe kojọ́ ni tó bá ṣe yí pé abáfẹ́ sọ́ di tíra orí sí mi yóò sì fẹ́ẹ̀ tóró hisnul muslim yẹn méjì torí pé àgékù ti wọnú àwọn àdéhìí yẹn nípa pé anábì sọ pé àdúrà yìí o bẹ́ẹ̀ bá ṣe báyìí báyìí báyìí ni ọjọ́ o gbogbo ẹ̀ ò sínú rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n kàn rí bẹ́ẹ̀ pé àdúrà nǹkan báyìí àdúrà nǹkan báyìí bóun ni ó sì wá sí sẹ́mi pé àní rì kánú eléyìí torí ẹ̀ àwọn àdúrà yìí tá à ń bá ń ṣe wọn wọn pàtàkì púpọ̀ ilaha illallah wahdahu la sharika lah wa huwa ala kulli shay'in qadir eléyìí tí wọ́n ní ká wí nígbà ọgọ́rùn-ún lójúmọ́ kárí pàǹsẹ̀ hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim tí wọ́n ní ká wí lẹ́ẹ̀méje lójúmọ́ kárí pàǹwì lójoojúmọ́ bákan náà a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq eléyìí tí wọ́n ní ká wí lójúmọ́ kárí pàǹwì lójúmọ́ bismillahi alladhi la yadurru ma'asmihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim eléyìí tí wọ́n ní ká wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kárí ká wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ eléyìí tí wọ́n ní ká fi máa wàásọ̀ fún àwọn ọmọ wa u'idhuka bi kalimatillahi tammati min kulli shaytanin wa hamma wa min kulli 'aynin lamma tí wọ́n ní ká máa fi wàásọ̀ èyí tí wọ́n ní ká wí láàárọ̀ káwì èyí tí wọ́n ní ká wí rọ̀lẹ́ káwì ó wá nínú àdéhìí kan wọ́n sọ fún Ànábì sallallahu wọ́n ní ní kété tó rùn wọ̀ akéèké san lágbájá o anabi sallallahu alayhi wa sallam ni bẹ́ẹ̀ ni tó bá ṣe kó wí gbólóhùn tá a ní kẹ́ ẹ máa wí ní ìrọ̀lẹ́ ni akéèké bá ti san subhanallah ṣebí wàá máa gbólóhùn náà a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم gbogbo تي tí yẹn bá ń ما wọn ọlọ́wọ́n máa fi sọ yìí ayatul kursi eléyìí tá a máa ké àti lẹ́yìn gbogbo sọláàtì kọ̀ọ̀kan gbogbo eléyìí kárí kó amójútó almuawidat qul huwa allahu ahad qul a'udhu rabbil falaq qul a'udhu rabbin nas tí wọn ní ká máa ké lẹ́yìn gbàtà bá jí sáyé àbí gbàtà bá fẹ́ sùn kárí kó amójútó lẹ́yìn gbogbo sọláwàtì kọ̀ọ̀kan kárí kó amójútó kásì nígbàgbọ́ pé yẹn serú rẹ̀ kẹ́nìkan ó ríyàn mú pẹ̀lú aburú ọlọ́run bó sì máa sọ ọlọ́run bó sì máa kí n rí pa kékeré ń bọ̀ kí wọ́n á tẹ́wọ́ lẹ̀ fún pé dánwò ò ní rí mi àbí wọn máa bọ̀ kí wọ́n á gbẹ́sẹ̀ lẹ̀ fún pé rí mi sán ò lè rí mi protected i'm protected irọ́ so all are protected but ọ̀gbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ kó wá gbé sẹ́nu ẹ̀rọ ẹ̀rọ ọ lẹ́sẹ̀ òun rò pé ni wọ́n gbé ni so torí délé èèyàn gbọ́dọ̀ rẹ̀ nígbà tó wá sọ ó tún sẹlẹ ìjẹba àwọn ẹni tí wọn bá wá sàṣì tí ìdààmú ẹdínmú tọlọmọ bá kọpá burúkú ń sèèyàn tọlọmọ bá bá kọpá burúkú ń sèèyàn sẹnu kẹntọ fẹẹ fa burú sí ọ yóò máa lépa rẹ náà ni wọn máa wágbà wo ló ṣe é mú àsìkò tí wọn bá ti sọra lẹ ó ṣe é mú àsìkò tí wọn náà bá jẹ́ pé o ti fi tọ́lọ́n lẹ̀ ó ṣe é mú mísíkì ló ń gbọ́ ijó ló ń jó ó ṣe é mú wàhálà nírọ̀rùn bákan náà ẹni tó jẹ́ pín ìgbà tí wọ́n fẹ́ mu èpè níṣẹ́ ṣépè ń ṣépè ń ṣépè ó ṣe é mú bákan náà ẹni tí gbàgbé ṣe tó kùnà láti bẹ lọ́n lọ́jọ́ yẹn yóò ṣe é mú torí ẹ gbogbo eléyìí a gbọ́dọ̀ máa kíyèsí ẹ rí i pé a máa ń gbé aláàmù sí aláàmù lójoojúmọ́ láti rán wa létí ipa aago báyìí la mọ̀ fẹ́ jì ó yẹ ká tún ṣe aláàmù kan sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kọ́ máa rán wa létí pé sóò ti ṣe díkìrì lónìí so ti ṣe díkìrì tààrọ̀ yìí tó bá tún di rọ̀lẹ́ so ti ṣe díkìrì ti rọ̀lẹ́ kọ́ máa ran wa létí bẹ́ẹ̀ ó pàtàkì alhamdulilah islam wa ìrọ̀rùn ni ibi tí ó bá ti rọ̀ mí lọ́rùn lójúmọ́ kan láti ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ní ìgbà islam sọ pé kí n ṣe mẹ́wàá mẹ́wàá ò ṣòro rí kó ṣe mẹ́wàá láàárọ̀ rí kó ṣe mẹ́wàá nírọ̀lẹ́ mẹ́wàá tààrọ̀ òfin ẹ̀sìn islam wa sọ yìí kó lè bá a wúlò fún ẹ ọgbọ́dọ̀ wí ní ìgbà tó wà níbi tó ti ṣe sọ̀láàtì gangan àti ṣe sọ̀láàtì fẹ́jìrì ó ti kúrò níbẹ̀ ó ti yíjú padà síbòmí yàtọ̀ sí ìmáà tó sì pa àfẹ́ kọ́kọ́jú sí àwọn ẹni tó ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ wọ́n wá sọ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀wá ìsọ̀yìn ó pè so gbogbo eléyìí ní kí ẹja mójútó orí ńláńlá tánàbí sallallahu alaihi wasallam ń ṣe wá kò ní ká sanwó kankan fún wa lórí rẹ̀ wa ma as'alukum alayhi in ajriya ila ala Allah anabi ọtọrọ ẹ̀san kan lọ́dọ̀ wa ọ̀dọ̀ ta lẹ̀san rẹ̀ wa Allahu rabbul alamin ó sì nífẹ̀ẹ́ wa kò fẹ́ ká burú wa torí pé ilé ayé kún fáburú náà lànà bí ṣe kọ́ aláwọn kan dáadáa tá a fi máa wá sọ ọlọ́run bá kọ́ sọ gbogbo wa. ẹni tó bá ti wá ṣàṣì oríṣi ọ̀nà méjì ni wọ́n máa gbà láti fẹ́ yọ idán kúrò lára ẹni tí wọ́n ṣàṣì. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ká ṣe arruqya pẹ̀lú àwọn àyà al àti àwọn àdé àtàwọn àdúà tó wá nínú àdé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam bí ká ké suratul Fatiha gẹ́gẹ́ bí àwọn sàhábà nínú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu tí wọ́n ké Fatiha sẹ́ni tí a kéke gan tó sì dìde bí ìgbà tí nǹkan kan ò ṣe wọ́n ké Fatiha sí ó sì dìde bí ìgbà nǹkan kan ò ṣe eléyìí túmọ̀ sí pé a fi suratul Fatiha ká rúkìá fẹ́ni tí wọ́n bá sàsì suratul Fatiha ti tó láti ṣe rúkìá bẹ́ẹ̀ náà ni almuawwidat kul huwa allahu ahad kul a'udhu rabbil falaq kul a'udhu birabbin nas kébà sí rọ́gà wa anabi sallallahu alayhi wa sallam kul a'udhu rabbil falaq àti kul a'udhu birabbin nas náà là anabi fi wáyé sọ tọ́lọ́mọ bá sì sọ. bákan náà àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ike ká máa ṣe láàárọ̀ àti ọ̀sán gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wá ṣáájú yẹn kéèyàn ó gbìyànjú láti mójútó wọn eléyìí ntọ́ bófin ṣẹ̀rí àmúni o eléyìí bá òfin ṣẹ̀ríà mu kò tako òfin ṣẹ̀ríà kéèyàn wá sọ pẹ̀lú alukur'an àbádọ àtiwánu sunna anabi sallallahu alayhi wa sallam kò tako ṣẹ̀ríà ẹ̀sìn islam. ẹlẹ́kejì nínú ọ̀nà táwọn èèyàn máa gbà láti wá ìsọ níbi idán láti gbé idán kù lẹ́yìn tí wọ́n bá ṣàṣeyàn òun náà ni káwọn èèyàn kó tún lọ gbókù idán mi pé kó bá wọn mú dán kù babaláwo ṣàṣeyàn ọlọ́ba babaláwo mi pé kó bá wọn mú kúrò àwọn olùmọ̀ẹ́sì islam wọ́n pín sí méjì nípa rẹ̀ apá kan nínú wọn wọ́n sọ pé haram kò haram ni kò tọ́ nítorí pé idán náà ló ń lọ fi wá ló ń fi wá àti mú idán kù idán ló ń wá àti mú idán kù gbogbo àwọn àyàtà tí wọ́n ń kà látẹ̀kan gbogbo àdìsí tá a ti ń kà látẹ̀kan lórí pé ìwọ ni idán ìsì máa sọ yẹn di kèfèrí ńbọ̀lẹ́ wa sọ sí tẹ̀tún fi lọ bá bàbá òpìdán gbọ́dọ̀ ẹ̀sìn sí tó tún fi jẹ́ pé alásàsí náà lẹ́ lọ́ọ́ bá kọ́ba yín sàsẹ́ni tó sàsí. tẹ́lá ṣe bẹ́ẹ̀ ẹ ti sẹ́ lọ́hùn eléyìí ni ọ̀rọ̀ olùmọ́wá abdullahi bin mas'ud radiyallahu anhu àti alhassan albasri àti ibn sirin òun náà sì ni imaamu wa ibn alqayyim rahmatulahi alayhim jami'a òun làwọn sàlẹ̀ sà. kọ́tọ́ káfí iná káfí ba iná jẹ́ kọ́tọ́ káfí iná káfí ba iná jẹ́ so eléyìí jẹba àwọn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ká fi idán ká fi ba idán jẹ́ lópin ìgbà tí idán tá a fẹ́ fi ba idán jẹ́ yẹn tó wọ́n bá jẹ́ ntọ́jẹ́ ìṣekèfèrí sọ́lọ̀ tí ó bá sì jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ní kò burú àà bóò ni tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ sọ́lọ̀ bóò ni ò ní jẹ́ ẹ̀ṣẹ̀ idán mà la pé àwọn onítọ́ bá jẹ́ bẹ́ẹ̀ a pé kò burú al bukhari rahmatulahi alayhi nínú sahihi rẹ̀ ó gba ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Qatada ó ní mo sọ fún Sa'id ibn Musayyab mo ní ẹnìkan tí wọ́n sàsì àbí tí wọ́n ti ẹ̀jẹ̀ kó lè bá yàwó rẹ̀ lò abẹ́ rẹ̀ ń kàn rọ ni tó bá ti súnmọ́ yàwó rẹ̀ kí ni nǹkan tí wọ́n lè ṣe sí tí wọ́n lè lọ sọ́dọ̀ pìná pé kọ́ bá wọn pìná kan tí nǹkan yóò fi kú mbẹ́ ó ní la ó ní kò burú o. innama yuridu bihi al ntí wọ́n gbà lérò tí wọ́n fi lọ sọ́dọ̀ rẹ̀ náà ní àtúnṣe fa inna ma yanfa'u la yunha anhu wọ́n ní gbogbo tí ó bá ti sànfàní a lè sọ pé kódà kódà ètò ọdọgba jù ní pé kódà torí pé ìdáná ni dọ́ọ̀ máa jẹ́ bóyá ẹ fẹ́ sà láti pilẹ̀ abẹ fẹ́ sà láti fi wá ìwòsàn ìdáná ni dọ́ọ̀ máa jẹ́ torí ẹ o túmọ̀ sí pé má yálé babaláwo má lọ sọ́dọ̀ òpìdán o má lọ sọ́dọ̀ alásàsì o má sì sàṣẹ́ nìkankan a sì rí pé àwùjọ wọn ní tó dájú nínú tó ba àwùjọ Yorùbá jẹ́ tí ò fi rọrùn fáwọn èèyàn láti gbé òun náà ní idán àti àṣàṣì àwọn babaláwo sáàsà èèyàn nínú ìlọ sílẹ̀ aláwo láwùjọ yorùbá àfẹnitọ́lọ́ wọn bàbá sàánù tó sì dáa bẹ́ẹ̀ tó sì dáa bẹ́ẹ̀ ẹ rí i pé nísìn àwọn èèyàn máa léèyàn wọ́n máa léèyàn ní télọ̀ wọ́n máa ní èèyàn ní dráìvà wọ́n sì máa léèyàn lálágbàfọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kálukú wọn ló léèyàn láàfáà kálukú wọn ló léèyàn ní babaláwo àbí ẹ̀kọ́ ni ẹ̀rí tẹ́nìkan sọ pé ah, ọ̀dọ̀ bàbá mo ti mọ̀ ah, bàbá rẹ ti kú tipẹ́ ah, àní bàbá àfáà bàbá àfáà ọ̀rọ̀ yìí tètè yẹ́yìn bàbá ní ká ṣe báyìí báyìí bàbá èwo bàbá aláwo wa ni sàṣà yorùbá ni òrí bẹ́ẹ̀ àfẹnutọ́lọ̀ ń bá sàánù ẹ jẹ́ ká tún ẹ̀sìn wa ṣe jàmá gbogbo tó lè bàyàn lẹ́sìn jẹ́ ká jìnà sí ẹ jẹ́ àmọ́ tún sáré wa ṣe ọjọ́ kan ń bọ̀ gbogbo ọ̀dọ̀ àwọn tó ń lọ kò pé kọ́ ọmọ kù àwọn gan kù ẹ jẹ́ ká tún ọjọ́ yẹn ṣe ọjọ́ tí ó kù wa kura wa tí ó kù wa kù wa ọ̀pọ̀lọpọ̀ ló kù làṣírí rẹ̀ tú sẹ́wọ̀n kéku máa tú àṣírí ẹni tá à ń wò pé ẹni ọlọ́ọ̀ni làbá lọ bá àwọn oògùn lóríṣiríṣiríṣiríṣi tán skátà kanu gbogbo yàrá tó ní kí wọ́n má máa wọ̀ wọ́n fẹ́ gbé kàlẹ́ndà tó gbé kọ́ wọ́n fẹ́ gbé kú àsóògùn níbẹ̀ lábẹ́ rẹ̀ àwọn títí wọn ń ṣàdúrà wà lè ṣàdúrà mọ́ tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe sàǹsàn ni kọ́lọ́wọ́n forí jìn bàbá alágbájá ọlọ́wọ́n forí jìn àwọn òkú mùsùlùmí torí kò dájú pé mùsùlùmí ni wọ́n kú sí khasara ni àbí èsè khasara wàláhi khasara alẹ́ nìkan sọ̀rọ̀ lánàá lánàá yìí wọ́n fi wá sọ kí ah, ẹ ńgbà táwọn tó ẹrú rẹ̀ àwọn abá ah kọ́nà àwọn bá nǹkan bẹ̀ sọ́sẹ̀ pé ah kò sí fẹ́ẹ́ nu sọ kọ́lọ̀ sáforíjì ara yòókù kọ́lọ̀ sáforíjì ara yòókù túmọ̀ sí pé tí wọ́n bá ń kọ́ kọ̀dá èwo ni wọ́n fẹ́ kí wọ́n bá tọ́ ọ bá kú sásọ ni àbóògùn torí ọ̀dọ̀ wọ wa ikú sì le wàláhì because ní sẹ́ni kan wá ń kọlẹ̀ kún assalamu alaikum

onìkan ló brilliant nínú gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò tó wà nílé onìkan ní onìkan ní bí wọ́n sì pa ọmọ lọ́pọlọ wọ́n sàṣì ọmọ wa di dọ́ndú yọmọ awúbọ̀ níwájú olùkọ́ pé àbó nǹkan ni òun náà ni wọ́n máa sàṣìyàn tọ́yẹ kó ọmọ tó wà ní school tó di the most brilliant student ní lẹ́bù rẹ̀ wọ́n wá ń sọ fún mi pé bó ń ṣe wà yìí gbogbo tó ń mọ̀ níwèé ló ń ti gbàgbé kí ó nìkan ló wọn gbàgbé wàláì mo sì fẹ́ máa sunkún ó ní believe it or not òun mọ ìwé yìí débi kó máa ń ṣàlàyé nǹkan mi fáwọn tíjà nínú medical studies gbogbo ẹ̀ wá sá lọ lórí rẹ̀ sebasa sitẹ ń bá kánà ni wọ́n sàṣẹ́ lómi jama ó di pé ńlẹ́ ń dìde kò lè dìde máa. egbò kan sí lára rẹ̀ owó kan sí lára rẹ̀ ẹsẹ̀ sì ń jẹrà òun ìbájọ́ lérí síra wa ni mo lọ gbà ó rò péré ni tí yorùbá máa bá kánú. wọ́n sàṣìra wọn ilé tó ń kọ́ ọ́n kò ní sojú wa o òun náà sì sọ pé tẹ́ bá ní òní sojú yín àsẹ̀yìn kálukú wa múra ó sì ti lérí sí mi èmi náà lérí sí o bàbá ẹ má jẹ́ ń bọ́ o. tó àwọn ọmọ àá kíni kíni dábàrà mu kíníkà kíníkà là á mú oní òṣùbù tí yorùbá ń bá kánú o alẹ́ nìkan kó wá láti èkó epo níta o epo engine oil lágbọn abìkan ló kan wọn á rí i pé ń tà wọn á rí i pé ń tà ìyàwó rẹ̀ ló fi ṣọ́ọ̀bù òun máa lọ kó epo wá máa lọ kó wá ó wá ní jójúmọ́ ayé yìí oògùn táwọn bá bá láàárọ̀ yìí táwọn bá lọ́la ó tún jù lọ wọ́n ń kàn mẹ́nu ọ̀nà ni pé ìwọ ọ̀kẹ́ nílẹ̀ yìí ò tó bẹ́ẹ̀ gbogbo wọn ọ̀sá wù wọn kí gbogbo wọn ya kùsẹ̀ kí lọ síwájú ọmọ sí ìdínà tí a fi jẹ pé tẹ bá wọ àwùjọ Yorùbá kò sí lọ síwájú mbẹ irọ́ lásán ẹ jáde ká ìwòran wò bí ìlú ṣe rí Nàìjíríà yìí lásán ẹ jáde ká ìwòran wò báwo yẹn ṣe máa pọnú lù àwọn àlùtí Yorùbá ẹ ṣe bó kúkú fún wa ni gbogbo bíi tẹ ẹ bá gba ẹrì tó dá lọ ni gbígbà tó kúkú ìka òní jẹ gbogbo agboolé ló dá làpàtán lọ́pọ̀lọpọ̀ ọlú adúpẹ́ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ yìí. torí ńgbà tí wọ́n bá ní àwọn fẹ́ẹ́ túlé yẹn ṣe wọ́n á sọ pé ta ló bí ọ tani bá bá tiẹ̀ kọmọ aláàní ọ a máa tún léṣe lójú wa ọlọmọ ọmọ nìkan bú ẹnìkan ẹ̀yin náà gbélé tọ dáa èmi ọ̀fẹ́ bá ń gbé bẹ́ẹ̀ ń gbélẹ̀ yí èkó mọ̀ ń gbé wọn ni ọ̀dà ẹ máa ṣe ọlọ́ọ̀kú bá yín ṣe ẹ́ dábàá di pé ẹgbẹ́ pọ́ máa ń padà lọ mọ́tò bá lásìdẹ́ǹtì ọ̀parí àbí ọ̀parí lọ́ba tán àwọn ọ̀wà kan àwọn ológun ni àwọn ló máa ń dalẹ̀ àwọn ẹni bí tó ṣe pé iṣẹ́ òkùnkùn tó wà lọ́wọ́ wọn bí ká bà nǹkan jẹ́ bí ká bà nǹkan jẹ́ ni ẹ̀rẹ́ ni tó yẹ kó fi joyè tí gbogbo èèyàn sì sọ pé ó náà wọ́n yàn wọ́n ti sọ pé yóò joyè lọ́la yóò joyè lọ́la o bá pè pa kí lè tó ma ìwọ kẹ̀ ẹ bá gbọ́ kó kú àbí ẹ̀kọ́ ni torí ka ìwà àkàyí náà ni wọ́n rí pé ń ta ẹ̀ ń ta ẹ̀ ń ta ẹ̀ ń ta ah, ah, bí sẹ́fọ̀ wọ̀ tún gbowó ní fọwọ́ sí gbowó bí sẹ́fọ̀ wọ́n bá wò wọ́n bá fojú kà wò ẹ̀ máa gbà á àwọn náà bá ṣe pé èló lẹ iye báyìí ni wọ́n bá ná owó burúkú fún un bá ná owó burúkú fún un tó bá ti sọ sínú gbá báyìí owó ò tún gbọ́wọ́ rẹ̀ mọ́ àwọn kàmátù ó yorùbá kọ́ lọ́n sànù wa kí ló bí gbogbo ẹ̀ oògùn yìí náà ní. oògùn náà ni àfikẹ́ni kan fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ bá wọn sọ yọ wa yọ wà ti àgàdàgodo àfọwọ́n máa ké amma ba'd fa aqul amma ba'd fa aqul amma ba'd fa aqul bí ìgbà tí kásẹ̀tì á. torí tọ́lọ̀ ọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ bá wọn sọ fá wọn ma lẹ́nu gbogbo àwọn alásàsí náà ni ńgbà tó bá ti pọ̀ láwùjọ iṣẹ́ ẹ̀dá tó bá ti pọ̀ láwùjọ ẹ̀ láǹfààní àti gbódodo nínú àwùjọ bẹ́ẹ̀ torí àwọn tó pọ̀ láwùjọ àmọ́ wọ́n bẹ̀rù wọ́n sàṣà wọn wọ́n pa wọn. ìdílù náà ni wọ́n ṣe wáàzì fáwọn àwọn bàbá bàbá tó wà lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ látòrí bàbá mi <laughs> àbí èyí kí ẹsẹ̀ tó lọ́ọ́ ẹ má pa mí ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má pa mí o àmọ̀ yín ń ká o. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fún ọ fi ìṣẹ́jú ó fi yàn àwọn bàbá rẹ̀ ìṣẹ́jú méjì àbọ̀ tó kù ẹ èèyàn máa ń lọ́rọ̀ mi tó ní sáyè èèyàn máa ráyè mi tó ní ayé wà bàjẹ́. tó kíni torí pé àwùjọ bàjẹ́ ni láwùjọ Yorùbá tó Kaduna ó sì jọ́ ma Ìnísà ọwọ́ ọlọ́run wá ń ṣe ń dáa fún ọ gbogbo àdáwọ́lé rẹ̀ ń yọrí sí rere tó bá jẹ́ pé ọmọ yorùbá bá ní ọ tó délé bẹ́ẹ̀ tí gbogbo yẹn máa ń bí ọ léèrè pé bóòní bísínẹ́sì lọ́hùn bóòní kìnnì kan ọgbẹ́ ah à ń yí mọ́nì à ń yí mọ́nì kò sẹ́nu rọ̀ kò sára rè kò ṣe kẹsà tí máa bá aládùá torí kíni tó bá ṣèṣì sọ bí ṣe ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ ah kó tó dọ̀hún àwọn ti lè dàrú fún ọ torí pé ọmọ yorùbá àwọn ológun làwọn máa bá ṣe àwọn babaláwo lọ́rẹ́ wọn bí kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ ní fọ́mọlá kejì ní ti máa sà wọn nù ẹ dákun ẹ ayé wa padà kí ni tó bá dáa fún gbogbo èèyàn kò dìtẹ̀ nìkan lọ́wọ́ wàláhì tàláhì dáadáa tèmi kò ní kọ́ má dáa fún ọ dáadáa tiẹ̀ kò ní kọ́ má dáa fẹ́ mi kódà gan tó bá kú díẹ̀ káàtó fún mi kọ́ pẹ̀lú mi ni tó bá sì kù díẹ̀ káàtó fún ọ kémi náà pẹ̀lú rẹ̀ ní tọ́lọ́wọ́n bá ń fẹ́ fún wa nù. ìgbà tí àwùjọ ọba ti dá iná lẹ́rìí pé àwọn èèyàn wọn ò lè rẹ́rìn kó dénú ẹ̀rín yẹn gíni nítorí pé kálukú tinú ń bẹ́nu ni yóò bá wọn sábà lákòjọ nítorí àwọn alásàsì àwọn aláwo yìí náà ni tọ́ba tà lọ jábọ̀ fáláwo yóò lọ jábọ̀ fáfá rẹ̀ tọ́jú àbá tún kú díẹ̀ káàtó àwọn náà ni ó tún lọ bá gbogbo owó tẹ̀ wọ́n á lẹ̀ ń pa ọ̀dọ̀ wọn náà lẹ̀ máa ń nà sí olórin tí gbogbo ayé wa ń pariwo rẹ̀ ta ni lọ àwọn ológun rẹ̀ ni ẹ̀rí táwọn náà máa sọ pé tí wọ́n máa sọ pé wé làwọn já tí wọ́n máa sọ pé gbó làwọn já tí wọ́n máa sọ pé ṣe àwo làwọn ṣe ṣebóluwa náà ló ní kọ́ jẹ́ àbẹ́rẹ́ nǹkan mẹ́rin gẹ́gẹ́ bí òwe àwọn ọ̀daràn ọlọ́run náà ló kọ́ máa sọ ògùn ọlọ́run ló kọ́ máa pidán a'udhu billahi torí délé ìjàmá ẹja túbà o ìyàwó wa níbẹ̀ fún òpìnà pípa ni o pípa ni o àwọn èèyàn tó yẹ kó wọn papọ̀ o òfin ọlọ́run ní ṣẹ̀ríà Islam pípa ni torí pé wọ́n ń ba ayé jẹ́ wọ́n èjé ká yóò tòrò lọ́dọ̀ àwọn Hanafiya wọ́n ní tí òpìdán tó bá jẹ́ pé idán rẹ̀ ti ń pa ọjà sí ìṣekèfèrí apá bákan náà tá a bá mọ̀ yìí pé idán ní fi ṣiṣẹ́ kò ní sẹ́mi wọ́n tún la pa lópin ìgbà tó bá ṣe pé ń fi idán rẹ̀ ó fi ń ba nǹkan jẹ́ kódà kó ṣe pé idán tí ó sọ̀rọ̀ àdìkẹ̀fẹ̀ rí ni wọ́n la pa ni kálukú sinmi tó bá wá túbá Abu Hanifa àní kankan fi tútúbá rẹ̀ sí apá náà ìyẹn tó bá jẹ́wọ́ kó pìdán lòun àbáwá la ká mọ́ apá náà kọ́dà kó ṣe pé mùsùlùmí ni àbí kó jẹ́ nasara àbí yahudi tí ń gbèlú mùsùlùmí lọ́dọ̀ màlìkíyà wọn la pa ni o àmọ́ nígbà wo tá a bá dájọ́ kó di kèfèrí nígbà tó bá dá wa lójú pẹ̀lú ẹ̀rí tó múnádóko wípé òpin náà ni tó bá wá jẹ́ pé kò tiẹ̀ nídìí ẹ̀rí idán ti ń pa ọ́ hàn sí gbogbo èèyàn wọn la pa owó rẹ̀ tá a bá wá gbà ńkọ́ lẹ́yìn tá a pa tán á dà sí bẹ́ẹ̀ tó máa táwọn mùsùlùmí tó bá wá ni gbé ẹni tó bá mọ̀ wọn lọ́mọ̀ wọn wọn ni á pa ni o sì ní tọrọ kó túbà ní tọrọ kó túbà wọn àwọn ni àbí àyàfi tó bá fi ìnira ṣe mùsùlùmí kan apá àyàfi tó bá di mùsùlùmí láfilẹ̀. alimami shafi'i wọ́n ní tó bá pé idán rẹ̀ kò bá sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí wọ́n là nípa lópin ìgbà tí ó bá ti fi idán yẹn pa yẹn. tó bá sọ pé mi ni mo pa wọ́n là pa tó bá sọ pé mi mo fi idán pa yẹn á pa. imaamu ahmed àwọn sọ yìí pé òpin náà á pa náà ni kódà kó ṣe pé kò fi iná pààyàn rí á pa pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé ìpinna rẹ̀ èyí tí máa sọ̀yàn di kèfèrí ni. àmọ́ tó bá ṣe é pé ẹni tó pààyàn yìí mẹ́jẹ̀mú kejì òun náà ni kẹ́ni tó pààyàn yẹn òpìdá yẹn àbópìdá yẹn kó jẹ́ mùsùlùmí tó pìdá yẹn bá jẹ́ mùsùlùmí á pa á àmọ́ tó bá yẹ pé nasurani ni àbí yahudi imaamu ahmed láàánú pa ṣé bá a ti filẹ̀ lórí ìṣe kẹfẹ́rí kí láwọn apá sí nítorí pé ó pidán lásán ṣebí kẹfẹ́rí ju idán lọ àfi tó bá fi dán pààyàn báyìí ni ahmed sùn tọ kí ló dé àrípé lápapọ̀ wọ́n sọ pé apá òpinà gbogbo wọn àwọn madhaib mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ pé apá òpinà kí ló dé tí fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbàá wọ̀rọ̀ wa látọ̀dọ̀ jondo jondo bó sọ yìí pé. hadu saaxir darbatun bisayf ìyà tá a fi jẹ òpìdán àwọn alasasi àwọn aláwo àwọn alufa ìyà tí ó jẹ wọn fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn Ibn al-Qayyim ní kì í ṣe ara ẹyìn ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé ọmọ agbọ́rọ̀ áà ẹ fi fi fi ẹ fi bẹ orí rẹ dálẹ̀ kí kálukú sinmi Umar radiyallahu anhu ó sọ̀rọ̀ kan etí imam ahmed gbé jáde bí sanadin sahih ó kọ ìwé sí gbogbo àwọn governors tí wọ́n bẹ lábẹ́ ìjọba ẹsẹ islam àni qutulu kulla sahirin wa sahira gbogbo òpìdán lọ́kùnrin gbogbo òpìdán lóbìnrin pípa ni ká máa pa wọ́n gbogbo òpìdán lọ́kùnrin gbogbo òpìdán lóbìnrin pípa ni ká máa pa wọ́n ó túmọ̀ sí pé gbogbo ìjọba tó bá jẹ́ ìjọba gidi ìjọba tó bá dángájíá inú sẹ́tọ̀ yẹ kọ́kọ́ sí náà nù gbogbo ìpínlẹ̀mí tó ń bá wà kó lọ kó wọn jọ kó pa wọn kó eradicate wọn sẹ́fẹ̀yìn náà rí kó wọn ba yé jẹ́ àbí wọn ba yé jẹ́ wọn ba yé jẹ́ bàjẹ́ àmọ́ àwọn ò ní lè ṣe láwọn orílẹ̀-èdè tiwa torí àwọn náà wọ́n lọ bá wọn ẹ ró mi bàbá bàbá mọ̀ fẹ́ kẹ́ ẹ ró mi tí wọ́n bá yìn mí bá kọ́ márùn-ún mi bàbá ẹ̀rọ mi mi lọ káwọn tó má rí mi gbèsè bàbá wọn wàá mú dengue kan gbé sórí ó ti dórí àga àléfà àsìkò là ń retí. àwọn òpin ni wọn máa lọ bá wọn fún ọ láṣọ ọ̀ránsì ọ kàmpéìn dáadáa ó fìdí rẹmi bákan náà radiyallahu anha ọmọ ike kí wọn pa obìnrin kan tó sàṣì ó ní bákan náà muawiya ibn abi sufyan kótó di kpóku òun náà kọ̀wé gẹ́gẹ́ bí umar ṣe kọ̀wé pé gbogbo òkùnà lọ́kùnrin gbogbo òkùnà lóbìnrin pípa ni kẹ́ẹ̀ máa pa wọn. ọmọ káàb òun náà pa òkùnà kan tó ṣe pé ń pidán níwájú alwali ibn abi ọkùbà ọ̀rọ̀ àmú ọ̀pá ẹnìkan á béèrè ó ní wọ́n ń pa wọ́n ń pa wọ́n ṣebí lè fi hàn pé táwọn náà bá rọ̀ daràn tó lẹ́tọ̀ọ́ sí kú ní ìsìn kákan mú ká pa ni rárá o general instruction ti wà ẹni pé Umar pass general directive kẹ́ ẹ máa ọkùnrin ẹ máa pa gbogbo òpìdán lóbìnrin eléyìí túmọ̀ sí pé general directive yẹn ni wọ́n ń tẹ̀lé aláṣẹ àgbà ti pàṣẹ bẹ́ẹ̀ sòṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ o ti mọ̀ pé àwọn tó ń pè láláṣẹ àgbà àwọn náà ní kọ́sọ́mù àwọn òpìdán àwọn òní ní kẹ́ ẹ pa wọ́n o tọ́ba lọ pa wọ́n tọ̀ kó sera rẹ nu ọ̀rọ̀ ọmú ọ̀dà tá a lè gba yàn pé kọ́ bá wa pidán tá a lè gbé kọ́ńtrákì dán fún yàn. kọtọ o kọ́ńtrákìtì tẹ sáà yẹn lórí pé wọ́n bá yín pidán haramu nínú ẹ̀sìn Islam kọ̀tọ́ rárá kọ́ńtrákìtì níṣẹ́ ẹgbẹ́sẹ̀ fáwọn òpidán pé kí yóò fi lọ síwájú tí ìdàgbàsókè ọmọ bá lù kọ́ńtrákìtì yẹn kọ́ kí ni ìdájọ́ rẹ̀ haram nínú òfin ṣẹ̀ríà kí wọ́n ní ìdájọ́ ká máa lọ sọ́dọ̀ àwọn òpidán bó bá da àádọ́dọ́ wọn bá kú káàtó wọn látọ̀dọ̀ apá kan nínú àwọn ìyàwó anabi sallallahu aríwá wa sallam wọn náà anabi sallallahu alayhi wa sallam sọ pé man ata arrafan fasa'alahu an shay'in fasaddaqa lam tuqbal lahu sọlẹ́tun arba'ina layla rọwà hulẹ̀ imaamu muslim nínú ẹgbàá wa ti abu hurairah من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله aríwá وآله rọwà رواه أبو عبد الله الحاكم والبيهقي والإمام wọlé imaamu ahmed hadithi ọ̀ntọ́ka sí pé lílọ sí ọ̀dọ̀ àwọn alágbègbà àwọn òkúrọ̀ àwọn òpìdán àwọn alásàtì yẹn lílọ sọ́dọ̀ àwọn kọ́ kí ni ìdájọ́ rẹ̀ haram torí pé tábà lọ sọ́dọ̀ àwọn tábà fi wọ́n léèrè lásán yóò mú apàdánù sọ̀láàtì mélòó sọ̀láàtì ogójì ọjọ́ ẹ dákun sọ̀láàtì ogójì ọjọ́ sọ̀láàtì mélòó nù ọgọ́rùn-ún méjì sọ̀láàtì ah! a kàtàrà yẹn pọ̀ ẹni tá a wá lọ bá tó fò bẹ́ẹ̀ fi ṣe wá tó lórí ire èèyàn ni àbó lórí ibú ẹ̀ dáhùn olórí ibú ńlá ni lílọ bá lásán ìsìláàmù sì ni ká máa bẹ̀rẹ̀ àwa wò lílọ bẹ̀rù eléyìí wò káwa bi léèrè ẹ̀ wò orí ibú tí ó ṣe wá àwọn à ń bèrè pé bàbá ń bẹ lé kó ti túlẹ̀ kó tó débẹ̀ ok àwa bi ọ̀dọ̀ wa lóhùn àwọn àni hmm, sadakita òdodo lẹ́sọ́ fàkọ́dé sàfárítà bima unzila ala muhammed ó ti ṣe kèfèrí sí ntọ́lọ́ nsọ kalẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam tọ́ tẹ́lẹ̀ ìbá yìí wa jama àfi ká sọ̀rọ̀ àwa o lónìí wọ́n ti systemize ọ̀nà tí wọ́n fi lọ bá àwọn babaláwo àwọn alásàsì àwọn òpìdán you don't even need to go to them personally síbẹ̀ mọ̀ kó ń lọ bá wọn borí fóònù abẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ hello ẹ̀rí pé tọ́jọ́ bá ti kẹnu bọ́ kó nílẹ̀ Yorùbá àwọn babaláwo ti borí atẹ́gùn bàbá onífìlẹ̀ ìmà bàbá alágé àdúrà omi ló ń lò èèpẹ̀ ló ń wò ìràwọ̀ ló ń wò baba agbọ́mọ̀là láhàúlà láìláha kàkí <laughs> láìlá ọ̀dàrú nù tòlítì ọ̀rọ̀ ajẹ́ láìlá illallah ọ̀dàrú burúkú nù gbogbo wọn gbòòrè àtẹgùn á ní ẹ tẹ bá fẹ́ kàn bàbá lára àbẹ́tẹ ẹ ní kíní kan ti ń dá ilá àmọ́ ẹ pé bàbá sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí wọn náà bá ń kọ́ lẹ̀ ọlọ́mọdé akọ̀kọ̀ kúkọ̀. ولا تكتب بخطك غير شيء يسرك في القيامة أن تراه أول فارق كنككم أيا في تود مولا تلين عند القيامة وعلى كنا بوريبو وانقي أنسى ìdààmú tí ń bẹ́ẹ̀ nù gbèsè ayé rẹ fún fẹsẹ̀ alẹ́ wà ń ṣe ìnù yẹn o bàbá ń lam tuqbal lahu salat lam tuqbal lahu salatun arba'ina yawman sọláàtì rẹ fógójì ọjọ́ òní gbà ó sera rẹ jiná ó wá dáhùn ẹ ń tọ́ wà ń bẹ̀ ń torí ewé kan wà tá a máa lò fún ẹ tó ewé ń tọ́ba sàtì wá rí wa ó wá ní ẹ mo gbà mo gbà àbọ̀ ọkọ ni mo gbà yín gbọ́ bàbá ó ti ṣe kẹfẹ́ rí sí ń kalẹ̀ fún anabi Muhammad صلى الله عليه وسلم ولا يكفر أحد بما أنزل على محمد إلا وقد كفر وخرج عن الملة ẹnì kò ní ṣe kèfèrí sí tọ́lọ́ nsọ kalẹ̀ fún anabiṣọ allah islam àbíkọ́ ya kèfèrí kó ti jẹ́ kó ti jáde kúrò nínú ẹ̀sìn islam. ọ̀dà gbọ́dọ̀ wá àwọn tíra àwọn ndè àwọn òrùka àwọn àgbàdì. àwọn bàtẹ́ àwọn tánrẹ̀ àwọn pàtán àwọn sán bóò làwọn o tá a lè máa lò wọn islam ọwọ abáwọn èèyàn kí wọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà islam dé oníkọ̀tọ́ o torí àwọn òpinna ló máa ń ṣerú rẹ̀ fún wọn o òrùka dán ìgbádìí ìfúnpá òǹdè islam oníkọ̀tọ́ o ọ̀dà tó wá sí pálukùránì ni wọ́n kọ́ sínú rẹ̀ ńkọ́ kọ̀tọ́ torí pé. gbàtà nàbì sallallahu alaihi wa sallam tó sọ pé kọtọ kọsọ pé àyàfi alukur'an torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò mú ká fọkàn sára nǹkan míì tó yàtọ̀ sọlọ torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò mú fi alukur'an fi wọlé nígbà bá fẹ́ yàgbẹ́ tó ọmọ pé tí wọ́n dè mọ́ lára tí wọ́n ní kó ọmọ dè mọ́ra ó gbé náà ni torí wọ́n ti ní ọ̀gbọ́dọ̀ jẹ́ ńgbà kankan kódà tó bá wẹ̀ yọ torí di ilé ìkọ̀tọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna ruqa wa tamaima wa tiwalata shirk dájúdájú gbogbo ọfọ̀ gbogbo òkèdè gbogbo àyájọ́ gbogbo tíra gbogbo ndè gbogbo ìfúnpá gbogbo bàǹtẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti àti oògùn tọkọ ṣe síyàwó kó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìyàwó ló ti sọkọ kọ́kọ́ ó lè bá a nífẹ̀ẹ́ rẹ̀ shirk anabi ni gbogbo ẹ̀ ń kọ́ ìṣẹ̀bọ sọlọ talo wa fẹ́ jọsẹ bọ kọ nawọ kò sí alimami ahmed ló gbàdé sí ìjáde bí sanadu sahih anabi sallallahu alayhi wa sallam ti sọ pé man allaqa tamimatan fala atamma Allahu lahu ẹnikẹ́ni tó bá so nǹkan kan rọ Ọlọ́run ọbọ ní gbọ́ bùkátà fún adúlá nù àbí pè ìpè là anabi ń sẹ fún o ọjọ́ tètè lọ yọ lónìí kó tó dọ̀la ó sì ń gbọ́ ọdún ojúmọ́ ó tún kán kó sí imaamu ahmed ló gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé man allaqa tamimatan faqad ashrak gbogbo ẹni tó bá sọ nǹkan kan rẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ o èmi pẹ̀lú rẹ̀ náà ti ma ipe aburú ń bẹ lára dán àti àtàtì torí pé látàrí dán wọn máa da àwùjọ rú ọgá ó di kó dọ̀tọ̀ ọmọ sẹ́ ọmọ tí ó di ọ̀tọ̀ ẹni tẹ́ ẹ̀ ti jọ níjàrí bá di pẹ́ yín ká ẹ̀ ń yín ká wọ́n ti sàtí wọn wọ́n máa lera kó lè yọ bí ó lè yàdá eléyìí lè yọ bán lẹ́wọ̀n àti èdìrí o ẹ má wo ọ̀ràn o èdìrí o kìí ṣe dì lásán wọ́n dì ní wọ́n dì nítorí wọ́n sì máa fi dìyàn náà lóògùn. bákan náà wọ́n máa bá àwùjọ jẹ́ ọkọ àtìyàwó wọ́n di pé wọ́n fẹ́ mi ara wọn rí mọ́ látàn wọ́n fẹ́ mi ara wọn rí mọ́ látàn wọ́n di pé wọ́n kọra wọn lẹ̀ ọlọ́wọ́n ní ká sọ kankan jẹ́ kan ẹnì kó sì sa ìsàkúsà lè mọ́mú àti jàmọ́ sì máa lura ọ̀nà mọ́sálásí fìràkù wọn pẹ̀lú ẹ̀ ẹ̀rí tí wọ́n máa pẹ̀lú mi ibi tó gbé wọn di fìràkù afá fìràkù nù. ọlọ́ni wa àtẹ́sìmọ́ bí hablillahi jami'an wala tafarraqu àwọn sì máa wọ́nà láti dà yín rú. gbogbo bẹ́ẹ̀ ṣe jọ́ta ara yín làwọn máa wá gbogbo bí lè yóò ṣe da oorun ni wọ́n máa wá. wọ́n ń bá àwùjọ jẹ́ ṣe báwọn náà ní dánadáná lọ àwọn adímọ̀gbé àwọn apààyàn ìbáwọn náà ni wọ́n lọ bá ìbáwọn aláwo náà ni wọ́n lọ bá ẹni tí ń jíwò tí ń jíwò ìjọba kó tí gbogbo orílẹ̀-èdè sì ti bó lóun ó rì tani tani baba ń gbẹ́jọ́ wọn ìbáwọn aláwo náà ni ìbáwọn onídàn náà ni àwọn náà ni torí ẹ inú aburú wọn nù a sì ti mà ipe àwọn òpìdán àwọn gan làáké tó ṣe pé ń ba àwùjọ jẹ o ń wú ilé àwùjọ iṣẹ́ wọn yẹn ó ń bí ọlọ́wọ́n bá nínú kìí sì dùn mọ́ àwọn ẹ̀dọ́ lọ yàtọ̀ sí pé idán ìṣẹ́bọ́sọ́lọ̀ ni o ìṣèkèfèrè sí ni ó máa ń jẹ́ ká ṣòfò láyé ó máa ń jẹ́ ká ṣòfò lọ́la àlùkìyàmù ìparun bẹ́ẹ̀nbẹ́ fẹ́ni tí ń pe dán ìnira sì ń bẹ́ẹ̀nbẹ́ fẹ́ni tí wọ́n sàtì ọ̀dọ̀ wọn gbogbo ẹni tó bá jẹ́ abẹnugan láwùjọ àwọn aláṣẹ wa gbogbo ìjọba wa àti àwọn èèyàn jankan-jankan tó ṣe pé wọn èyí sọ̀rọ̀ kí wọ́n kó dànù àwọn èèyàn máa kọ̀rọ̀ wọn kún àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ọ̀dọ́wọ́ gbogbo wa ìgbé ká gbógun ti ìwà àbàjẹ́ yìí idán àti àṣàṣe kì í àwùjọ kankan àwùjọ yẹn dà o kì bẹ ní ibìkan kí ìlọsíwájú ọ wà ń bẹ àwọn ọ̀nà tá a sì lè gbà láti mú òpin bá iṣẹ́ ẹbú yìí ọ̀kan nínú rẹ̀ náà ní ká máa tan ìmàká ìmà èyí tó dá lórí qala Allahu qala Rasuluhu torí pé àwọn òpìdán náà gbàgbọ́ àjá ń pè láàfà àwọn náà láwọn nímà àmọ́ ìmà tiwọn kò dá lórí qala Allahu qala Rasuluhu torí pé tó bá dá lórí qala Allahu qala nínú àwọn ọ̀nà tá a lè gbà láti mọ́pin bá idán àti àṣàṣì láwùjọ òun náà ni ká máa ṣàlàyé kí ni ìdájọ́ ká máa pidán gẹ́gẹ́ bí tá à ń ṣe lónìí kí ni ìdájọ́ ọdún pípa onídùn máa wọn pidán ọkàn tí wọ́n máa bàjẹ́ ni ẹ tún wà pọ́lé tí wọ́n tún gbé jáde lónìí wàhálà ni ó kò ní dùn máa wọn nítorí pé àwọn ń fẹ́ ká burú ó tẹ̀síwájú ẹ sì máa ṣàlàyé aburú àti ewu tí ń bẹ nínú tí wọ́n ń ṣe àti tó lè dá sílẹ̀ nínú ìgbàgbọ́ àwọn èèyàn àti tó lè dá sílẹ̀ nínú ẹ̀sìn àwọn èèyàn tí wọ́n ń ṣe ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ká tún máa gbé àwọn èèyàn méjì mẹ́ta wá kí wọ́n máa fi kùn lókun lórí ọ̀rọ̀ nípa aró rẹ̀ ká sì máa ṣe tíra lórí irú rẹ̀ ká tàn ká bákan náà kẹsẹ̀ kó tàn ká káwọn èèyàn máa gbọ́ ha àṣẹ bí kìíní ṣe burú ni àṣẹ kìíní yọ ọ̀dá torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀mání ni wọ́n fi ń ṣe àwọn ọ̀mọ̀kọ́lọ́ ọba ló máa ń kárànra wa lọ́wọ́ láwùjọ wa láti máa tú àṣírí ibi táwọn òfin náà bá fojú pamọ́ sí olórí ibú kan bẹ́ẹ̀ ńkọ́nà ńbẹ́ wo ẹ má débẹ̀ o mẹ́rin kan bá ti lọ ọ̀nà bẹ́ẹ̀ kí ló dé gbọ́dọ̀ yín lọ ńbẹ́ o ẹ mọ fẹ́ rẹ́ nìkan bẹ́ẹ̀ sẹ́yìn lọ́dọ̀ bàbá olórí ibú lẹ́ lọ. bàbá olórí ibú bẹ́ẹ̀ ni olórí ibú ni wọ́n máa bá tèèyàn jẹ́ ni sẹ́mi pé òun náà di pé òru ni ọmọ àfihàn lọ́jọ́ mi kò ní tọ bákan náà ká tó máa ṣàfihàn ká máa ṣàfihàn wọn fún ìjọba tí ó mú wọn ìjọba tí ó mú àwọn aláwo ìjọba tí ó mú àwọn òpìdá kọkàn bẹ́ẹ̀ ń bí o àti bá yín mú kalẹ̀ wá gbé ẹ wá gbé o ẹrù yín bẹ́ẹ̀ ń bí o ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà káwọn ìjọba kún fi ètò lé nínú ìyà kún fi jẹ wọn síbẹ̀ ti gbọ́ nìsín kí ni wọ́n ṣe fún wọn náà Islam pé pa ni torí pé ẹni tó máa ti fi dófin gbogbo ẹni tó bá kun disẹ́ ń yóò tẹ́ ń disẹ́ wàlẹ́ ni yóò padà sí disẹ́ rẹ̀ ilé ìjẹba bákan náà kí ni ìwòsàn tíṣe rí àmúwa nǹkan máa èèyàn àhán ìsìláàmù gba nǹkan lọ́wọ́ èèyàn àfi kó fi kí kó fi mí ìjà ọ̀rọ̀ rẹ̀ á máa ṣàlàyé kí ni ìwòsàn lè torí pé ìgbà sòṣùgbọ́n àwọn ẹni tí máa wá ń ha káàsì lẹ́ni tí wọ́n máa ra àwọn èèyàn lọ lórí rẹ̀ bá bíi rúkúyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n àwọn ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ káwọn náà sọ́ra o káwọn máa yí padà kún di babaláwo ẹni tó ń ṣe rúkúyà ńgbà mi ò náà lè di babaláwo rọrùn o torí ó tún máa pa nǹkan mi papọ̀ mọ́ rúkúyà yóò máa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n lè ní abọ́tú sòdá lẹ́lò àti fi orin ẹ̀fọ́ oyin kun àbí bẹ́ẹ̀ kọ́ ni omi zemzem ńgbọ̀ báyà ni ó tún di pé ah kíní kẹta fẹ́ lo àlè rí nítòsí kí ni jẹ́ fẹ́ lò wọ́n láwọn nídìí mà níyì ọkùnrin ẹ dákun rúkìá ṣe wá jẹ́ pé ẹ nídìí mà níyì ọkùnrin wọ́n ní ustaazu kan ló ń sọ báyìí tọ́ ṣètọ́ni tún ti rí nígbà tó wá pé ustaazu ló ń sọ bẹ́ẹ̀ ẹ sọ pé ṣètọ́ni kan ló sọ bẹ́ẹ̀ obìnrin kan ló lòun lọ sọ́dọ̀ rẹ̀ wàhálà kan báwọn ọwọ́ á ní ẹ a máa rìn ẹ lọ́wọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tẹ́ ti pé kó lo abẹ́tù sódà ẹ̀ zamzam ẹ̀ oyin kìnnìkan kìnnìkan wọ́n sáà ṣe gbogbo ẹ̀ wá ní torí ibi tọ́rọ̀ rẹ̀ wá ń lọ nísìnyí tó máa lò nísìnyí spam a'udhu billah wọ́n sọ pé mo ti fẹ́ rí spam nígbà tí ẹsẹ̀ kọ táàpù àpò kọ o àgbéwá bí funfun lẹ́ máa ń fẹ́ ni o bí olómi aláwọ̀ yeye lẹ́ bá ti fẹ́ ni o bẹ́ẹ̀ lọ́wọ́ ni àkéni bọ́ọ̀bà tí ẹ̀rí gan kì í ṣe fi ti bá wọn ààbọ̀ fi abẹ́ gbé síbẹ̀ ni. ẹ́ a'udhu billahi minash shaitani rajim. ó sì pọ̀ sí rúkúyà abẹ́ ẹ̀rí nǹkan mẹ́wọ́ ọlọ́lọ́mọ iye bàjẹ́ tẹ́lómi ti ṣe lórúkọ rúkúyà ẹlọ́n ṣe rúkúyà fún yàn obìnrin wa tákìtì ó ṣubú bẹ́ẹ̀ sì máa pé tí nǹkan máa ń ṣe yàn ó ń gan kọ́mọ́ntò ẹni tí nǹkan ń ń ṣe. so obìnrin wa ṣubú ìdí rẹ̀ wá hàn ta ọba ti rórí rẹ̀ o ti rí ìdí rẹ̀ tán orí rẹ̀ bá dàrú ọba ara mú. kọ̀mọ̀gbádùn àtọ̀gbádùn àti ọ̀gbádùn fẹ́ bá pàdé ó lè dọ́gbádùn. àwùjọ bíi lẹ́ torí di ilé yẹn dápá yọ torí pé ní ìsìnkú ọmọdé pé ń kó ń di sí awo kan dá mi lẹ̀ torí ẹ̀ làwọn ti sọ yìí pé kò sí nínú tó dáa gan kò jókòó kalẹ̀ kọ́ mọ́ kọtí mẹsẹ rẹ jọ bí títí àlọ́ bá ṣe bí màálìm ló ṣe bí bí bíríkìlìyà náà ló ṣe tó máa wá ṣe rúkúyà ẹnu sẹ́rẹ̀ ni o ti wá ṣe lẹ́yìn èsì kó wá ti kú kalẹ̀ kó ń ṣe rúkúyà lẹ́yìn ìjọba àwọn. àwọn ọ̀nà tí Islam wa mú wa pàṣẹ máa wá sọ níbi idán àti lọ́dọ̀ àwọn òkú idán tẹ́wọ́ pọ̀ gbá alákọ̀ọ́kọ́ ni pé ojoojúmọ́ ayé gbogbo gbà ẹ̀jẹ̀ máa ṣáàdì ọlọ́run níbi aburú àṣetán a máa ń sọ gbogbo gbà pé gbogbo aburú gbogbo láabi eléyìí tẹ̀rí táwọn èèyàn ń ṣeun níṣẹ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ jọ àṣetán níṣẹ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́sí àṣetán olórí ibú àgbà aburú àgbà níbo ló ti wá ọ̀dọ̀ àṣetán ni olórí ibú àgbà ọ̀dọ̀ rẹ̀ láburú ti wá táwọn àwọn sáàdì ọlọ́run níbi aburú àṣetán ọlọ́run ọba ọmọ là wá gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti sọ pé wọ́n ìmọ̀ àyẹ̀nzọ́gàn nàkàmìnà ṣẹ̀tàn ìnázọ́gàn فاستعذ بالله innahu هو السميع العليم 'alim ọlọ́run tí ìgbónrí bá fẹ́ mú ọkàn rẹ látọ̀dọ̀ àṣetán sáàdì ọlọ́run sáàdì ọlọ́run ọlọ́run bó sì sọ torí pé olùgbọ́ lọ́lọ́run ó ń gbọ́ nígbà tó ń sáàdì rẹ̀ olùmọ́ni ó sì mọ̀ ọ́ ọmọ tó fẹ́ sí ọ láìda òun ló lágbára láti mú kúrò. a'udhu billahi minash shaitani rajim ó yẹ wà lẹ́nu wa ní gbogbo ìgbà torí pé gbólóhùn yìí léwu lórí àṣetán èyí ewu ike àṣetọ́ni kó tún lè gbérí sókè mà yóò túlẹ̀ ni a'udhu billahi minash shaitani rajim bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣètọ́ni tèèyàn bẹ́ẹ̀ máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim àwọn náà wọn bá yín gbé ni so ẹ̀yin ó tètè sá fún wa lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim nínú tọ́lọ́wọ́n bó tún fi máa sọ́yàn òun náà ni yóò ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ààbò ńlá ni fún gbogbo ẹni tó bá ní níta sì ń pè ní ìbẹ̀rù ọlọ́run ká máa tẹ̀lé tọ́lọ́run ká jìnà sí tọ́lọ́run ọ̀fẹ́ torí gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run máa sọ ọlọ́run ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni tí máa ti ń páyọ̀ ọlọ́run ọlọ́run máa sọ̀nà àbáyọ fún náà ni ọlọ́run máa sọ̀nà àbáyọ fún a sì ti mà níta ń pè nípa ẹ̀ ọlọ́ ká ṣe ntọ́lọ́wọ́n bá wípé ká ṣe ká sì jìnnà sí ntọ́lọ́wọ́n bá ní ká jìnnà sí. nínú tí yóò tún máa jẹ́ sábàbí ààbò fún wa òun náà ni at-tawakkul ala Allah ká gbẹ́kẹ̀ lọ́lọ́ ká bọ́lọ́ dúró ká má jẹ́ ni tó jẹ́ pé iyèméjì ń bẹ lọ́kàn wa sọ́lọ̀ torí pé Ọlọ́run sọ fún wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá fi lé bọ́lọ́wọ́n bá dúró Ọlọ́run bá tó o torí ìdí eléyìí ọlọ́run ọba wa ní tú ọ kó fi ọ fún yàn ọlọ́run ọba ò ní tú ọ kó fi ọ fáṣetọ́ ni mu tí wọ́n bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́run lódodo ọlọ́run ọba ò tú ọ. bákan náà sábàbí mi oníka túbà lọ sọ́dọ̀ ọlọ́run lódodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ aburú tó ń ṣe wá eléyìí téèyàn rí fi ṣe wá eléyìí tí ṣetán rí fi ṣe wá gbogbo ẹsẹ̀ lọ́wọ́ látàrí ẹsẹ̀ ọlọ́run ni وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم. kẹsàbẹ̀ àyèdè ikùn. ọlọ́ni gbogbo tó sẹ́yìn ládàáwò kọ́sàdédé sẹ́yìn o àyàfi látàrí àfọwọ́fà yín ẹ̀ṣẹ̀ olóma ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan. bákan náà nínú tọ́lọ̀ máa fi dáàbò bò yẹn ó náà ní as-sadaqa wal ihsan ṣe sàrà ká ṣe dáadáa kama se dáadáa sẹ́ni tí ò ní kama ṣe sàrà àbáláyìn àwọn olùmọ́ni eléyìí ní orí pátọ́ ga tọ́ka màmá lórí gbogbo àdánwò ọlọ́mọ fi ti àdánwò dànù lórí gbogbo àtàtì ọlọ́mọ fi ti dànù tí ò ní ṣèyàn lórí gbogbo lára onílàrá ò ní rí ọgbẹ́sẹ torí de eléyìí kéèyàn lawọ́ ọlọ́mọ fi dáàbò bọ̀ yìí bákan náà kama sí alukurani lọ́pọ̀lọpọ̀ ọ̀nbẹ nù tọ́lọ̀ ọmọ ti dá gbogbo yìí ọ̀pọ̀ ẹ̀ma yìí wà láì sí alukurani àti ìfẹ́ kọ́ lọ́wọ́ bọ́ dá gbogbo wa. àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá à ń ṣe wọn àbá yìí ṣe wọn. kí ni wọn máa ké suratul fatiha kí ni wọn máa ké kul huwa kul a'udhu bi rabbil kul a'udhu bi rabbin nas ayatul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq gbogbo ru àwọn gbólóhùn kéèyàn máa wí wọn wọn bẹ nù sọlọ máa fi sọ yẹn. bákan náà tọba wa ṣẹlẹ̀ kí wọ́n ti sàtìyàn ọlọ́run wa tú àṣírí ibi tí àsàtìyàn wà ká mú katuka katudanu wọn bẹ nù sọlọ máa fi bàdàn jẹ. kí ẹ bá ṣe rí i pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi hàn ibi tí kò tí wọ́n fi tí wọ́n sàtìsí anabi ní kó lọ mú wa wọ́n mú wa ó sì túká ìdán bàbà jù eléyìí túmọ̀ sí pé ìgbà táwọn náà bá rí àtàtì àtùkà àmọ́ akẹ́ kó lọ àwọn rọ́bìn fẹlẹ́ kó lọ àwọn rọ́bìn násìlá ṣe ń túká báyìí nàbì ti ṣèṣe àwọn olùmọ́nìta bá ti ṣe bẹ́ẹ̀ ìdán gan ò ní jẹ́ lára wa mọ́ àbàjẹ́ nu kése kí wọ́n máa dáná sí o ẹ̀ dáná sí o ẹ bá dáná sí o lè jẹ́ ẹ̀ ni torí rẹ̀ bàbá yín wá kú ẹ wá rí tí bàbá gbé kọ́ ẹ rí tí bàbá fi pamọ́ gbogbo ẹ tùka kéde pé lọ dànù lásán ẹ tùka ẹ tù ẹ tù sí wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ máa ké kólà ọdún rọbìn fẹlẹ kólà ọdún rọbìn náà gbàtẹ ń tùka yẹn so kò fi ní jẹ káàbùrù rẹ ọsẹ kù. sáwálé tọrọ àforíjì fúru bàbá yẹn lópin ìgbà tá a ti gbọ́ lẹ́nu wọn pé wọ́n sọ pé oògùn yìí ló lè dáàbò bò àwọn yàtọ̀ sọ́lọ̀ á tọrọ àforíjì fún wọn á sọ pé tí wọ́n ń ṣe yẹn ṣirkun asghar ìṣẹ́bọ sọ́lọ̀ nílé ètò kéré bákan náà ká máa lo ẹni tí wọ́n bá sàṣì kọ́ lọ sọ́sìpìtì kò sì tó burú mbẹ́ torí pé ń bẹ nínú àṣàṣì eléyìí tó ṣe pé tí wọ́n bá fi oògùn ọsibítù tọ́jú rẹ̀ yóò kó mbẹ́ tí ò bá sì ràn fún ọ̀sẹ̀ rúkúyà fún tí wọ́n bá ṣe rúkúyà fún kò sí tó burú nínú kọjá yìí pé wọ́n lo zaitu zaitu ntò pé kí wọ́n kókó fi para lẹ́yìn tí wọ́n bá ti ṣe rúkúyà sí i àbí kó mu omi zemzem àbí kó fomi zemzem kó da sára lẹ́yìn tó bá ti rúkìá sí àbí kó sì jẹ́ kpóyin òun náà ni wọ́n dà pọ̀ mahabatu sawuda tọ́lá lẹ́yìn tó ń ṣe rúkìá sí gbogbo eléyìí kò sí tó burú mẹ́. gẹ́gẹ́ bó ti ṣe dá ikeke yìí ó láti máa jẹ dẹ́bínù tí wọ́n ń pè ní àjùwá lẹ́mẹ̀dínà àjùwá dẹ́bínù oríṣi kan ìlú mẹ́dínà eléyìí tó hù nílùú Madina ajúwà pọ̀ ní gbogbo òlu ṣùgbọ́n ti lu Madina ó máa ń dúdú dúdú báyìí ètò gbogbo dẹ́bínú dúdú o ajúwà bóun ṣe rí nu àmọ́ kọjá ti Madina anabi sallallahu alayhi wa sallam ó ní man tasabbaha kulla yawmin sab'ata marati ajwa lam yadurruhu fi dhalika al-yawm summun wala sihr rawahu Ahmad wal Bukhari wa Muslim. anábìlẹ̀ ni tó bá jẹ dàbínù méje nínú àjùwà rìwáyà kan sọ pé àjùwà ti Mẹdínà lọ́jọ́ yìí tó bá kọ́kọ́ jẹ láàárọ̀ tó bá jẹ kí wọ́n fún ọ ní poison jẹ àbí wọ́n sàti ọlọ́jọ́ yìí kò lè lápá lára rẹ̀ tẹ́lẹ̀ yìí sábà mójútó àwọn nǹkan wọ̀nyí àtàwọn nǹkan míì tó tún wá nínú súnà ọ̀dájú pa àmọ̀ abẹ́ lábẹ́ ààbò ọlọ́run bá kó sẹ́mi pẹ̀lú yín ọlọ́run kó tún àwùjọ wa ṣe ọlọ́wọ́n ọba kó bá wa yí àwọn oníṣẹ́ ibi kó yí wọn padà sẹ́ni tí wọ́n máa ṣe dáadáa kọ́lọ́n jẹ́ kí àwùjọ kó tún dáa ju bó ti ṣe wáyé lọ kọ́lọ́n ọba kó jẹ́ ká ní lọ́síwájú nínú ẹ̀sìn wa kó jẹ́ ká ní lọ́síwájú nínú ìgbésí ayé wa kó jọ dáa fún aláyé kó dáa fún al-qiyama wa bihamdik pẹ́ ní ọ̀dọ̀ náà bá wà. Àlàfo láti ọdún àlàyé. Àdúgbẹ́ ní ọ̀dọ̀ náà wà. Àdúgbẹ́ ní ọ̀dọ̀ náà wà. Pẹ̀lú ọ̀rọ̀ lórí ẹgbẹ́ àdúrà. Ẹ̀rọ àdúrà. Ìgbàlè nígbà tí a lọ lẹ́kọ̀ọ́ kan ní àgbà tí ìgbà wọ́n wá béèrè lọ́wọ́ pẹ̀lú pé tábàtẹ́ ní ká gbé ọ̀rọ̀ lọ ní bóyá àti sọ́wọ́n náà wà. Wọ́n sọ lè béèrè márùn-ún márùn márùn bẹ́ẹ̀ sí. Thank ojú àbíkí àgbà èyí tí ó pọ̀ nǹkan tó ń sọ ṣe ìdáni kí ni. ṣé ìdáni kí ni máa mú ewé pọ̀ àti ọwọ́ láì sí nǹkan abẹ níbẹ̀ tó dẹ̀ ṣe tó fi wá wọ̀sán tí kò fi wá ìlọsíwájú àti ìtajà tí ó wá tọ́ káma bẹ̀rù àwọn mẹ́ta káma káma kí káma bẹ̀rù wọn pẹ̀lú àwọn ènìyàn àti ọ̀sán bá ti. olùbéèrè yẹn lẹ́ka àwọn ènìyàn àwọn tí akóbá tẹ̀lẹ̀ tẹ̀dá tí ọlọ́run ní àti wípé àwọn ọmọ lọ pé ọ̀rọ̀ òkùnkùn ni àbúkò. alhamdulillah béèrè dábìrì nípa pé tí bàbá àti màmá èèyàn àbọ̀kan nínú àwọn méjèèjì tó máa ń lọ sílé àwọn òpìdá àwọn tó máa ń bá wọn ṣe àṣàṣe téèyàn wá pọ̀ fún wọn tí wọ́n ní àtórí tiẹ̀ náà ni wíwọ náà là ń wá sọ fún un wọ́n ní ta ni ó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tó lọ sọ́dọ̀ wọn ni ó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ torí wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan ní rúta lómi ìyá lọ lọ sọ́dọ̀ wọn bàbá lọ lọ sọ́dọ̀ wọn ni ó jìyà òní ó pàdánù sọláàtì ogójì ọjọ́ òun lẹni tí ó sì jẹ́ kó ti ṣe kèfèrí sèǹtọ́lọ́ sọ̀kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá kéésì o ọ̀pọ̀lọpọ̀ ṣe kèfèrí ìkọ̀ padà sínú ìsìláàmù ọ̀ kò fura mọ̀ pé wọ́n padà sínú islam bẹ́ẹ̀ náà lọ́ba kú ṣèrú àwọn eléyìí ó kún kèfèrí ni o wọ́n ní ẹni tó ti sín gbẹ́rẹ́ sára tẹ́lẹ̀ òkígbẹ́ gbogbo àwọn nǹkan burúkú èyí tó ti gbé mì èyí tó lọ́mì èyí tó kó jẹ àṣejẹ àròdáin gbogbo àwọn nǹkan wọ̀nyí bóòlù ló ti fẹ́ ṣe ní ìṣó ti gbọ́ púpọ̀ dáa ètò bá yọ ni o ti gbádùn burúkú kan mi ìsì ń bẹnu rẹ ń rókì wà á lọ wọn bọ sí operation wọn yọ àdóńkò nù rẹ pé ẹran ti máa lọ́pọ̀ mọ́ yóò ti dẹran wọn farabalẹ̀ sí operation gba burúkú nù rẹ torí kọ́ ọmọ bàbá ọmọ bàbá anabi sallallahu alayhi wa ó ní innaha law baqiyat fika fika ma aflahta abadan hatta mit ma aflahta abadan tí kinní ìfúnpá yìí bá ń bẹ lápá rẹ tó fi kú òní ṣoríire láéláé bó wàá lè tó gbé mi ìyẹn èyí tó bá ṣe yọkù wàá yọkù tó ti kó ti lọ́ mi ó ti gbé mi wàá yọkù ti sín gbẹ́rẹ́ fún ọ ti sọ ọ ládàá kan ti sọ ọ kìnnìkan ẹlòmíì àdáni wọ́n ta ní ní déédéé dètí wípé tí adam bá mẹ́ńbẹ̀ ìsọ́ni sẹ́ni tí wọ́n ti serú rẹ̀ fún èyí tó bá ṣe yọkó ayọ̀kó èyí tí ò ṣe yọkó bí gbẹ́rẹ́ tó gbórí rẹ̀ kalẹ̀ tán bọ́ sí àbí ìtàn bọ́ sí ní gbogbo oríkèé ọmọ kábàámà ìgbà ṣe pé mo mà ní ìgbà ṣe pé mo mà ní ojú gbẹ́rẹ́ tó wá lé pọ́npọ́npọ́npọ́n tí tí wọ́n rẹ́ mójú gbẹ́rẹ́ sí hàn dì sí wàá wá abẹ́fẹ́lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàá máa bó ojú ọ̀kọ̀ọ̀kan ó lè jọkàn lọ́ọ́ máa bó lójúmọ́ torí kọ́ mọ́ba àjẹ́ pé wọ́n máa tọ́ látàjù tó bá bó kan wàá wó oògùn fèsì pàtó ìbá ìsàn wàá tún bómi wàá ha gbogbo ìdọ̀tí yẹn kúrò lára ìdọ̀tí nìyà sẹ́wọ̀n kí náà wọ́n fi máa sọ pàwọ́ áfíríkà wípé toxin ó ti pọ̀ nú ẹ̀jẹ̀ wa jù sá àwọn ìjẹkújẹ àwọn àmúkúmu táàkà máa jẹ ló kọ pé àmú àgbo àmú kìnnìkan náà pé gbogbo àwọn ọ̀jọ́ dáadáa ṣèdọ̀tí yẹn ó kùnà kátó wá pé tó ń fi sára tó ń sára rẹ lọ́gbẹ́ so gbogbo ètò ọba wa lè ṣe ó túbà lọ sọ́dọ̀ lọ kò sí wàhálà wọn lè yàn àtijọ́ pìnnarí tẹ́lẹ̀ wá túbà lọ sọ́dọ̀ lọ kí ni ìdájọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó ti ṣì lọ́nà tẹ́lẹ̀ àwọn tó ti ṣì lọ́nà tẹ́lẹ̀ yóò tọ̀ wọn lójúlé lójúlé yóò sì ṣàlàyé fún wọn pé mo ti ṣì yín lọ́nà tẹ́lẹ̀ o èmi ti túbà o ẹ̀yin náà túbà o gbogbo tí mo ṣe fún yẹn sáwò á ṣàtúnṣe lórí ẹ̀ ogun tí mo ṣe fún yẹn sáwò àbí ẹnse kìnnì kan ẹnse kìnnì kan ah, ah, mo tún wá fẹ́ bá fi kan kùn new model ni mo fẹ́ bá yín ṣe tó bá ti gbà bá òní dá padà mọ́ tó bá ti gbà òní dá padà tó bá ti gbà òní dá padà eléyìí ń bẹ ń túba torí pé tó bá sọ fáwọn àwọn òní so owó tó wá gbà lọ́dọ̀ wọn yóò dá padà torí pé owó ń jẹun tẹ́lẹ̀ náà xulwan alkahin owó tí òpè alágbègbà ń gbà lórí agbègbà tí ń ṣe haram so yọ dà padà wọ́n ní ṣe oṣù ń bẹ àjẹ́ emèrè bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ sáwọn ni wọ́n tóbi jù náà àbí àṣetán ẹ dáhùn nígbà ṣetán ni ọ̀gá ń bẹ sáwọn àwọn kókòkò ni ọ̀gá ní sí eléyìí ń jẹ bó ti ṣe jẹ so nítorí de eléyìí bá ẹ máa wá sáà di ẹ máa sáàdì ọlọ́run kó ṣọ́ yín níbi aburú gbogbo ẹni ibú ṣùgbọ́n eléyìí ọ̀ atúmọ̀ sí gbogbo ẹni tọrọ rẹ̀ ọba ti yé yín àjẹni ọ́ oṣó ni ọ́ èmèrè èmèrè ọmọ ọmọ àdáwò torí pé àwọn Yorùbá ọ rọrùn fún wọn láti èmèrè láìsí àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé àwọn ẹ̀yà Ìgbò àwọn náà wọ́n máa sábà tètè sọ̀rọ̀ àwọn dèmèrè wọ́n máa sábà tètè pèrè àwọn lájẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà south south àwọn ìjọ nkankan àwọn náà máa tètè pèrò àwọn lémèrè kódà ìmọ̀ bí kọjá kí wọ́n fọwọ́ ara wọn pààyàn ní kíákíá ẹni bá ti fẹ̀sùn kàn pé mèrè ni àjẹ́ ni ẹ sì máa pé ní church ó easy láti tètè sọ́ra wọn dé mèrè torí pé ní church ní ìsìn church kan wà láwọn ilẹ̀ Ìgbò àtàwọn south south yẹn tó jẹ́ pé gbogbo ní àlè wọn lè sọ pé dajì mẹ́mbà àwọn èmèrè ni wọn so chọọchì pèlè mèrè tẹ́lẹ̀ bá padà délé ojú wo lára ló fi máa wò so aburú yìí náà tí wọ́n á lọ sọ́dọ̀ àwọn haúsá náà ni àwọn náà ní ìsinyìí ọmọdé kékeré kan ní ìsìn wọn lè pè lájẹ òun náà mọ ká òun ló ń pa ìyá kan òun ló ń pa kinní kan so gbogbo orú àwọn eléyẹn ó ti fẹ́ pọ̀ láwùjọ a'udhu billah so gbogbo àwọn nǹkan yẹn ó wà ìwọ́n kò túmọ̀ sí pé kọ́rọ̀ wá ṣẹlẹ̀ ṣàìṣẹlẹ̀ kó pè ìpele ìpele àjẹ ìyàwó náà ní wọn kọ́ oṣó tọ́ wọ́n ní àwọn máa ń dásà wípé tí ọlọ́run ọba bá ń èèyàn sọ́ra rẹ ni bẹ́ẹ̀ ni èèyàn sọ́ra rẹ náà àmọ́ fi sọ́ra yín ìbéèrè torí pé inú pọ́ùn rẹ̀ náà ni má lọ sùn wo bí nínú kó sọ́ra rẹ náà ní kó ọmọ kọ́ ọbọ náà bóyá náà iná lẹ́ńtíríkì àbí iná tẹ́ ẹ dákalẹ̀ nínú kó sọ́ra rẹ náà ní kó ọmọ kọ́ ọbọ náà ẹ̀rọ lọ́gì yọkàn gé ọwọ́ rẹ̀ dànù yín kí lẹ́yìn gbà lérò pẹ̀lú pé sọ́ra yín tó bá ṣe pé ẹ máa lọ na kẹ́ ẹ máa lọ sọ́dọ̀ àwọn òpin náà ní kọ́tọ́ rẹ náà gbogbo e wọ́n ní sáwọn lè máa sín gbẹ́rẹ́ àbí sáwọn lè máa lọ́sẹ̀ dúdú ẹ̀yin náà ti mọ̀ pípọ̀ tọ́ ẹ bá ti sọ́nù ọ̀rọ̀ tá a sọ gbẹ́rẹ́ kínní tánàbí ló mú gbẹ́rẹ́ wá ní wọ́n á sọ pé gbogbo tánàbí mú wá nìkan lọ́ọ́ ni ó níbi búrẹ́dì ní sùn tánàbí mú búrẹ́dì wá ni ẹ kò sẹ́ni tó ní kọ́ má jẹ búrẹ́dì so ṣùgbọ́n gbẹ́rẹ́ ń bo lànàbí ti ní kó o sín gbẹ́rẹ́ ó níbo ló ti ní kí n má sín gbẹ́rẹ́ ṣe bọ́rọ̀ dáná là ń sọ ọ́ bọ̀ látàárọ̀ ara dáná ń gbẹ́rẹ́ tọ̀ wá lọ tí agbárí sí wọn wọ́n fi abẹfẹ́lẹ́ wọ́n fi ń bù bí wọ́n bá láàánú abáwọn bá láàánú agbárí rẹ̀ tí wọ́n yẹ kó ṣàánú orí ara rẹ̀ irọ́ lásán mọ́tì ẹlẹ́nìkan pọ̀ ká kú wọ́n á bá wọn di pé wọ́n ń sá lọ́gbẹ́ àwọn èèyàn sì má abẹfẹ́lẹ́ lọ lóríṣiríṣi kálukú di oríkì kọ̀ọ̀kan mú wọ́n á sin gbẹ́rẹ́ bí ìgbà tí <laughs> wọ́n ní kí ló dé ah ntàwọn àbáwọn ni a ṣe là ń o. àfa àwọn olóníkẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ láìláì lọ́lá lẹ́ẹ̀ máa wí lọ́dọ̀ òkú kó lè bàjẹ́ pé láìláì lọ́lá ni ó wí jáde kẹ́yìn láyè ìjọ ni ṣe là ń ṣe bọ́lá ń fẹ́ ó sì kù ẹ dákun àwọn agbègbè rẹ lọ pàdé ọlọ ẹ̀yin tẹ́ ẹ sá lọ́gbẹ́ kí lẹ́sọ̀ fọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn pọ̀ láwùjọ wọ́n sín gbẹ́rẹ́ kí wọ́n tún kú lórí irọ́ sí gbẹ́rẹ́ wà tó lè gbà yẹn lẹ̀ pé má kú gbogbo yẹn ni ò ní kú mọ́ torí ẹ̀ ọjọ́ bá wọn láwọn fíìmù tí wọ́n ti ṣàlàyé dáńsáwọn lè máa wò gbogbo àwọn fíìmù kọ̀tọ́kẹ́ máa wò generally torí pé gbogbo fíìmù Yorùbá ìdáná ni sẹ́ẹ̀rí fíìmù kan tí wọ́n ṣe tí ò sí dáńbẹ̀ lọ́dọ̀ Yorùbá kọfẹ́ sí kódà tí wọn bá ṣe pé láyé ìsìn ni wọn ṣe ayé ti lajú kínní kan wọn padà tún fáàbọ̀ sọ́dọ̀ babaláwo náà ni nínú kọjá pé wọ́n padà sọ́dọ̀ babaláwo àfi kó fi hàn pé chọ́ọ̀chì ń wìn ní awo bí fíìmù yorùbá ṣe rí nù kí á lẹ̀ ń wo ńbẹ̀ a ti sọ pé kò sí tó burú nu káwo fíìmù lópin ìgbà tí ó ti ṣe rọ́ńbẹ̀ fíìmù tí wọ́n bá ṣe tí wọ́n sí tí ò sí rọ́ńbẹ̀ a lè wò wọ́n ní táwọn lè hàn tú káwọn kọ ayé alukurani káwọn ọmọ amúkọ̀tọ́ tọ́lá nàbì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ àwọn sàhábà ṣe bẹ́ẹ̀ àwọn aṣíwájú wa rere wọn ṣe bẹ́ẹ̀ wọn yẹn hàn alukurani kí wọn mu wọn yẹn sọ alukurani dàgbò. tọ etí wọn sọ fún wa nípa rédíò ó dájú pé àwọn nǹkan táwọn èèyàn máa ṣe tí wọn fi máa wá àlìjáná oríṣiríṣi náà ni oníkálukú pẹ̀lú wọn bá ń tó bá sì lè ṣe ni so ṣùgbọ́n àwa náà ó yẹ ká máa gbìyànjú ama ìgbétọ̀ gbogbo nǹkan kìí ṣe pé ọ̀rọ̀ ọ̀rùn fún gbogbo èèyàn náà láwọn àwùjọ akọ́lọ́wọ́ tó bàbá àtúnṣe kọ́ da jù bẹ́ẹ̀ lọ kó bá gbé ẹ́ńjìnì àlùbáríkà kó bá gbé wọ̀lú wáyé ẹ́ńjìnì àlùbáríkà tó bá ti wọnú lò ìlọsíwájú dénú torí de eléyìí àmọ́ àwa ní kó dìgbà tó bá tó dé náà ká tó sin lọ so àwọn ọmọ bá ń tábà lè ṣe ká máa ṣe kọ́lọ́wọ́ bó sì ràn wá lọ́wọ́ so nítorí irú rédíò program tó ń sọ yẹn náà kì í Ramadan nìkan torí pé ṣé Ramadan nìkan lọ́yẹ ká máa gbọ́rọ̀ lọ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ní bi'sal qawm n'ala yadhkuruna Allaha illa fi Ramadan àwọn èèyàn n'i wọ́n yẹn rántí Ọlọ́run àfi ní Ramadan torí ẹ̀ ojoojúmọ́ kọ́dọ̀ ó kéré jù kápẹ́ ẹ̀kan lóṣù tá a bá tiẹ̀ lágbára ọ̀sẹ̀ọ̀sẹ̀ ó yẹ ká ká jẹ́ pé a ní program lórí rédíò a sì ti gbìyànjú ńgbà kan rí tó ṣùgbọ́n pàápàá nílẹ̀ yìí tá à ń lo rẹ́díò bì kan ṣùgbọ́n kò rọrùn kò rọrùn torí pé àwọn èèyàn tó ń dá tọrọ kọ́bọ̀ kò rọrùn fún wọn. so alhamdulillah àwọn abomi wà ní ìdíjọ́ pé ara àwọn tọ́sí agbátẹrù ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọ́n wá ń ṣe program gbà tó lọ́ọ́ ràn wọ́n lọ́ wọ́n ló wọ́n fẹ́ ná títọ́ lọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹlifíṣàn wọ́n náwó rẹ̀ gbogbo dánilẹ́kọ̀ọ́ wa ń lọ wọn. àmọ́ bíi báyìí náà tá a bá fẹ́ kọ́ wáyé wọ́n ní ọbẹ̀ tó dùn kọ́ òun lọ pa tọ́ àwa fúnra ara wa náà la gbìyànjú gbàtẹ́ sọ pé four hundred and kìíní kan thousand ojú wa ń gbà sọ pé nu pákápáká làwọn wa ti ń yọrí owó nu ẹnìkan hmm, hmm. <laughs> lówó tó yẹ kékeré tòtò ń tẹ́lẹ̀ omi fi gba òtẹ́ẹ̀lì lọ́sẹ̀ so nítorí de eléyìí mo rò pé ó ṣòro àbí wọ́n ní kò wọ́n ní kò sáré ni tí ọba kó dálẹ̀ torí mo fẹ́ sọ pé wọ́n ló ṣòro kẹ́nìkan tó da gbogbo ẹlẹ́ láwùjọ yìí sáré ni tí ọba dálẹ̀ wọ́n ní ọ̀dà wọ́n ní ẹgbẹ́ e lọ́nà tó ti kúrú ọ̀dà kò burú ẹ̀jọ̀ torí kí nǹkan báyìí ó lè bá a ṣe ṣe kéṣe pé nítorí Ramadan yìí nìkan torí ìgbà míì so mo wò pé tí kálukú wa bá lè dá one one thousand kọ́. ẹni tí agbára rẹ̀ ọba ká one thousand bíi láyé yìí kọ́ náwó alhamdulilayi tó <laughs> dúpẹ́ fọlọ́ a ọlọ́run ọba kó jẹ́ kágbára wọn máa káwó ni kọ́mẹ́tì kó tiwa ẹ̀hẹ́n tó ń torí délé àìwá abdulrasaq àwọn tá a lẹni tí fi sọwọ́ sí na nọ́mbà kọ́ tani àti tani abdulrazak maruf abdulwase mbọlọwa maruf sọyìn mẹ́ta yìí inshallah ṣe asade nǹkan àti àbáni ṣe inshallah wọn dáhùn ẹnìkan pé èmi ò kúkú sọ̀rọ̀ ọjọ́ náà so ọlọ́wọ́ bó ṣe rọrùn inshallah wọ́n ní tí àwọn bá táwọn bá gún ewé mọ̀ nǹkan táwọn apọ̀fọ̀ ṣiṣẹ́ dáná ìdán burúkú ìdàn burúkú kí làǹtí sọ ọ bọ látàárọ̀ síbá nàbí ní nà rúkọ kọlá láì gbéwé mà ọwọ́ pọpọfọ lásán ìdàn ìṣẹbọsọlọ ni wọn ní sáwọn lè máa bẹ̀rù òkú dán ọ̀ọ́ ọlọ́nìkan lẹ́ẹ̀ máa bẹ̀rù o ọlọ́nìkan lẹ́ẹ̀ máa bẹ̀rù ilé ìjẹba wọn ní sábúrú bá ṣẹlẹ̀ sọlọ́n lákòó mu wá ní àbí ṣètọ́n ọlọ́run ọba ló mu wá torí jẹba ti sọ yí pé ọlọ́run ló mu dáadáa wá ṣètọ́ni ló máa burú wa ẹ ti di mushrik ẹ ti dọ̀sẹ̀ bọ̀ ẹ ti di majus àwọn majus ni máa ń sọ pé ọlọ́run ló máa mú dáadáa wa òkùnkùn ló máa má ìdá wa ìmálẹ̀ ló máa mú dáadáa wa òkùnkùn ló máa má ìdá wa ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn pé gbọ́n tó bá ṣe wá ń dáadáa ta ló mú wa allah tá ìdá bá ṣẹlẹ̀ ta ló mú wa allahu rabbul alamin so ṣùgbọ́n sábàbí máa wà o sábàbí máa wà o nísìnyí gbà tẹnìkan kú látàrí kí wọ́n bẹ lórí ta ló pa Ọlọ́run ta ló ṣe sábàbí ikú rẹ̀ ẹnitọ́ bẹ lórí àwọn anípe torí pé Ọlọ́run ló pa káwá fẹni tó ṣe sábàbí ikú rẹ̀ ká sílẹ̀ àní fi sílẹ̀ o ẹni tó ṣe sábàbí ikú rẹ̀ á lórí ni o kálukú sinmi ni o ẹni tó ṣe sábàbí ikú rẹ̀ á náà lórí ni o kí kálukú lè bá sinmi alihamudulilayi àwọn kan nínú àwọn tó wà ń kalẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fowó wọn sílẹ̀ so ẹni tí ọlọ́run bá bá ràn lọ́wọ́ tó bá lè fi tiẹ̀ sílẹ̀ ní ìsìnkú fi sílẹ̀ kọ́ má dàgbà sí i torí ṣètọ́ọ̀nì tẹ rí yẹn inú à ń dàgbà sí ní ó ti máa kékeré ni owó ọbẹ̀ ẹjọ́ mẹ́rin lọ́wọ́ á fi ilẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.